有的飞飞，有的飞起，几十句。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 How excellent is your name. Oh Lord, my God. How excellent is your name. Oh Lord. Olúwa ẹ ṣé. This morning we say thank you. This morning we appreciate you. On behalf of my wonderful daughter, my life, and all that we wish all over the world, we thank you, Lord, for the wicked souls because you are going to destroy them. We thank you, Lord, because you shall be with us. You will support us. <laughs> you have been supporting us. Thank you, Lord, because we shall never be put to shame. Hallelujah be unto your name in Jesus' name. Lord, I say thank you. Olúwa ẹ ṣé. Olùgbàlà ẹ ṣé. Ayérayé ẹ ṣé. Ẹlẹ́rìí ẹ ṣé. Mo dúpẹ́ o. Lórí gbogbo ohun tí ẹ ti ṣe sẹ́yìn sẹ́yìn fún ẹ̀tẹ́ ìṣẹ̀lẹ̀ lọ́fẹ̀ẹ́ tẹ́ máa tó ṣe òpó abidjan sọ bí dídá arúgbó ọjọ́ àdàgbà máa òye. Àdàgbà fọ̀ párìn. Ẹ ṣé. Ọba tí òkín ti kà lẹ́yìn ọba tó máa ń dógun lẹ́yìn aṣọ títọ́ ajàmá sì jẹ̀bi nígbà kankan rí kábíyèsí o ọlọ́run tó lọ sójú ogun tí òṣùbà tó kankan nà kábíyèsí rẹ lónìí bọ́lá fọláṣadé ṣe pé ṣe mojúbà rẹ o bàbá rà tó mọ iye ọmọ rẹ ẹ ṣe gan ni. arúgbó ọjọ́ mo ṣe bá rẹ o bàbá mo ṣe bá rẹ arúgbó ọjọ́ mo ṣe bá rẹ o bàbá mo ṣe bá rẹ àtọ́bá àjàyé mo ṣe bá rẹ o bàbá mo ṣe bá rẹ arúgbó ọjọ́ mo ṣe bàrẹ́ o bàbá mo ṣe bàrẹ́ mo ṣe bàrẹ́ o bàbá mo ṣe bàrẹ́ Ẹlẹ́dùmarè ọba tó dá gbogbo ènìyàn tẹ́nikẹ́ni ò dá ọlọ́run tí a máa ń pè lájò tó máa ń jẹ́ nínú ilé mo dúpẹ́ lórí ọmọ tẹ́ fún mi mo dúpẹ́ lórí ayé mi mo dúpẹ́ ibi tẹ́ ti bẹ̀rẹ̀ mo dúpẹ́ ibi tẹ́ bá ṣẹ́ náà dé mo dúpẹ́ ibi tẹ́ mú wa lọ mo dúpẹ́ pé ojú òní tiwa ẹ tí wọ́n lọ́rọ̀ yín pé ẹnikẹ́ni tó bá ti gbà yín gbọ́ ojú òní tì mo dúpẹ́ pé ojú òní tì mí mo dúpẹ́ pé ìtìjú àti ẹ̀kọ́ kò ń ṣe tèmi ọlọ́run ẹ ṣe gan ni mo yìn lógo lónìí o ẹ gbọpẹ́ gbàyìn gbọpẹ́ gbàyìn gbọpẹ́ gbàyìn gbọpẹ́ hmm, olúwa ẹ ṣé bàbá ẹ ṣé olúwa ẹ ṣé olúwa ẹ ṣé olúwa ẹ ṣé olúwa ẹ ṣé olúwa ẹ ṣé ọlọ́run tó ga ju gbogbo ayé lọ síbẹ̀síbẹ̀ tó tẹ ara rẹ̀ bá tí anybody ń pè ẹni àwọ̀ tí anybody ń sọ̀rọ̀ sí ẹni àwọ̀ tí anybody ń ṣe tó wù lójú rẹ̀ lẹ́ni àwọ̀ tí ò sì sọ nǹkan kú ọba tí ò fẹ́ káwọn èèyàn pa èèyàn tó take for granted tó ń pa àwọn èèyàn ọlọ́run tó kórìíra ẹ̀ṣẹ̀ tí àwọn èèyàn tó sì ń dá tó sì fi ẹ̀ṣẹ̀ tó sì fi ń ṣe aṣọ tó fi ń bora tó ń ṣe ẹ̀ṣẹ̀ tó fi ń ṣe oúnjẹ tó sì ń jẹ tó fi ẹ̀ṣẹ̀ ṣomi tó sì mú ọlọ́run ẹ kábíyèsí o gbójúbà rẹ kò sẹ́ni tó dàbí rẹ láyé àtọ̀run ẹ ṣe olówó orí mi ẹ ṣe bọ ọlọ́run gbàngbàngbà ọlọ́run jàjàjàjà arúgbó ọjọ́ ẹ ṣe ọlọ́run ẹ ṣe olúwa ẹ ṣe olúwa ẹ ṣe olúwa ẹ ṣe olúwa ṣe wọ́n kóra jọ pọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn ìkan ènìyàn àwọn ritualist àti àwọn terrorism àti àwọn ìka àwọn ẹni bí wọ́n ga níbi ayé ètò kéré wà nù wọn ètò ga gan wà ọlọ́run ẹ ṣe tẹ́ ga jù wọ́n lọ olùbàdà mojúbà rẹ lónìí mo ṣèbà rẹ gan ni jésù agbára mi mo fẹ́ wí lónìí bá mi wí ẹ̀ṣẹ̀ tó lè dí mi lọ́wọ́ dáríjì àánú ni mo fẹ́ ṣàánú fún mi àánú láti ọ̀dọ̀ rẹ wá tẹ́ bá ṣàánú fún mi bẹ́ẹ̀ ni ẹ̀ ń jà fún mi ní gbogbo ọ̀nà tẹ bá ṣàánú fún mi wọ́n ṣe fẹ́ kórí fún mi kò ní rí bẹ́ẹ̀ fún mi bẹ́ẹ̀ bá ṣàánú fún mi ẹ̀ dá gbogbo mi tọmọtọmọ tilétilé tẹ bá ṣàánú fún mi ẹ̀ gbé gbogbo àwọn ọ̀tá mi wálé ọlọ́run ṣàánú fún mi tẹ bá ṣàánú fún mi kò ní nira fún mi níbi tó bá ti nira fún àwọn èèyàn kò ní nira fún mi nítòótọ́ àwọn èèyàn pinnu pé kò nira fún mi ṣùgbọ́n ẹ̀ ní jẹ́ kó nira èèwọ̀ ni ọlọ́run ẹ ṣe gan ni wọ́n fẹ́ ká sunkún ṣùgbọ́n irọ́ ni ẹ̀yìn àwọn rẹ̀ ni because I carry your presence the presence of the Lord there is a fullness of joy. Thank you, Father, this moment. I worship you, Lord. Be thou exalted, be glorified forever. Now I decree, whatever I ban today, ban it. Anybody I curse, curse them. Anybody I bless, bless them. Anybody that wait for against me, east, west, north, and south, all the raise of standard against them. Fight anybody that fights me. Anybody that supports evil against me, Lord, destroy them. Wait for against their life. The problem that they will, they will continue to fight that will not stop. All Lord, rest is upon them. Rest is for them fajab in left front and back ọlọ́run wọn ní akéré ṣùgbọ́n ẹ jù wọn lọ nítòótọ́ àwọn akéré sí nọ́mbà wọn ṣùgbọ́n ọlọ́run ẹ jù gbogbo wọn lọ pátápátá ọba tó máa ń jà tí òbàdà jà tí òbí mọ ṣe jà fún mi ìjà fọmọ mi bẹ́ẹ̀ ni kílẹ̀ mi ti káyé mi tìtì ò tí ìjà tó ọlọ́run máa jà lọ jà kẹrù bá ẹ̀mí fúnra mi máa jà lọ sẹ́ ẹ̀ bàbá jà fún mi ìjà fún adébùkọ́lá kẹrù bá wa kẹrù bá gbogbo àgbáyé bẹ́ẹ̀ ló máa rí kò ní padà Jésù Olúwa wa any man that bless me Father bless them That anybody that bless my daughter, Father, bless those people. Anybody that calls me, Father, calls them. Anybody that want me to cry, Lord, jẹ́ kí ìgbé ẹkún ìgbé ọ̀rọ̀ kò sọ nínú ilé àwọn ẹ̀dá be bẹ́ẹ̀ ló máa máa rí kò ní í padà èyí tá a fẹ́ wí lónìí wọ́n máa dìde ogun ṣùgbọ́n yìí ká má bẹ̀rù ká má fòyà ogun náà tì ẹni Olúwa jà fún mi lórí òun tí mo fẹ́ wí lónìí tó lórí ti sọ la dúró lé hmm, òdodo láfẹ̀yìntì ọ̀rẹ́ la jẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ lágbára látètè kọ́ ṣe ni ọ̀rọ̀ náà wà ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run ọlọ́run fúnra rẹ̀ sí ni ọ̀rọ̀ náà ọ̀rọ̀ rẹ̀ la fẹ́ sọ o olùgbẹ́nu mi sọ̀rọ̀ sọ ẹnu mi di agbára sọ di àṣẹ agbára tó máa ń dá ibi padà sórí oníbi tó máa ń dá gbogbo iṣẹ́ èpè ègún àti gbogbo ibúburú tí èèyàn bá ṣe onípọ̀pọ̀ ní bàbá tó máa ń dá padà sórí àwọn tó ṣe olùgbẹ́ agbára náà wọ̀ mí lónìí gbogbo ọmọ mi adébùkọ́lá àtàwọn tó bá fẹ́ mi fẹ́rẹ̀ ṣùgbọ́n ẹni bá ṣe òkú tìmí olùwàjẹ́ kí ikú wà ní wọn lọ ikú òjijì kó wà ní wọn lọ ikú àti ọjọ́ kó wà ní wọn lọ ẹni bá gbogbo ẹni bá sọ gbó láti gbógun tì mí olúwa o jẹ́ kí kò jìjì kó pamọ́ dànù bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà jésù olúwa wa ẹni tó bá sọ pé kí ọkọ mi má balẹ̀ nílùú Canada nílùú kílùú tó bá wà ọkọ rẹ̀ ò ní balẹ̀ tó bá jẹ́ Canada náà ìyẹn náà wà ọkọ náà dùn balẹ̀ mọ́ rọ̀bìrọ̀ bí ojú omi wọn ò kí ní ìsinmi ẹni bá ní kọ́kọ́ mi Bọ́lá Fọláṣadé má balẹ̀ tó bá ní kọ́kọ́ àdé nìkan má balẹ̀ ní orílẹ̀-èdè yìí ní orúkọ Jésù ẹ̀dá bẹ́ẹ̀ níbi kíbi tó bá wà àyíká rẹ̀ kò ní sinmi ilé rẹ̀ ò ní sinmi ọlọ́rẹ̀ ò ní gbádùn gbogbo nǹkan tó bá ṣe yóò máa dàrú fún bẹ́ẹ̀ ló máa rí kò ní padà In Jesus' name I pray. Ẹ káàbọ̀ sórí ètò yìí. <clears throat> Mo ń wá nǹkan tí mo fi lójú. Yẹ lọ mú nẹ́pì gidi.

ẹsẹ̀ ọ̀tún eré gbangba eré pàbẹ̀tì eré thank you lord ẹ káàbọ̀ sórí ètò wa bọ́lá fọláṣadé lórúkọ tèmi ń jẹ́ ak Auto Success Auto Bola fọláṣadé ìkàrí àkókò la gbé bí mi èmi ni ọmọ olùkàrí àlìlà ọmọ arógun màsá ọmọ àṣetẹmárù àti di aláṣẹ ìjùbọn mi gbogbo náà ọmọ òrùlé barẹ kọ̀rọ̀kọ̀rọ̀ ọmọ alákọ ọkọ làpò òrùn kú abẹniwá jẹun abẹyànwá jẹyẹ bàbá rẹ níbọlá fọláṣadé ń ṣe ẹ káàbọ̀ sórí ètò tòní ritualist làkọ síbẹ̀ tí spẹlì ò bá correct ẹ lè bá correct ẹ sábẹ bẹyẹn ṣé ti understand torí àwọn olóyìnbó kò sí bá ṣe lè kọ́ tó ó ti yẹ mẹ́ẹ̀ but ritualist nǹkan tí a fẹ́ sọ nípa rẹ̀ nìyẹn so attention ọlọ́pàá náà ṣẹ́mi pé tá a bá ti dárúkọ ritualist bẹ́yẹn a fẹ́ dárúkọ àti fẹ́ sọ̀rọ̀ a rí àwọn nǹkan kan àwa náà fẹ́ analyse a fẹ́ sọ ó ti yẹ bẹ́ẹ̀ a fẹ́ sọ̀rọ̀ sí let me sit down sitting down yeah. so ẹ káàbọ̀ sórí ètò yìí ṣé kí n fìgò yìí sójú ni a ti gbàdúrà ṣé o ẹ mọ̀ pé mi ò lè ṣe kí n má gbàdúrà ṣùgbọ́n ó ti di ó pẹ́ bí ọjọ́ mẹ́ta mo fẹ́ kí ilé bàbá mi ọmọ Yorùbá ni mí Ìkàrẹ́ Àkókó ni ilé bàbá mi ọmọ Olúkàrẹ́ àlèlàsì ni mí bákan náà ọmọ arógun màsà ọmọ aṣọ̀tẹ̀ márùn ọmọ àtijọ́ aláṣejìbọmi gbígbóná ọmọ òrùlé barí ọ̀kọ̀rọ̀kọ̀rọ̀ ọmọ kọ́lọ̀ porùnkú ọmọ abẹniwá jẹun abẹniwá jẹun yẹ bàbá rẹ̀ ní Bọ́lá Fọláṣadé ń ṣe ọmọ òrùlé parí ọ̀kọ̀rọ̀kọ̀rọ̀ bẹ́ẹ̀ ni hmm, ọmọ àìmọ̀nà gbé sínú àgbàdo bẹ́ẹ̀ ni ọmọ àìmọ̀nà gbé sínú àgbàdo ọlọ́run níjà sọnù láyé wa ẹlẹ́yìnkùlé àdéhùre bàbá mi ilé bàbá mi ni wọ́n ti máa ń gbàdúrà tí wọ́n bá jí láàárọ̀ kùtùkùtù ọba tí bàbá tèmi jẹ́ wọ́n máa lọ súre lẹ́yìnkùlé wọn ilé ibi tí wọ́n ti ń ṣe àdúrà ní ìgboro ìkàrẹ́ bẹ́ẹ̀ ni inú odi nínú ilé bàbá mi ibẹ̀ ni wọ́n máa ti lọ súre wọ́n lọ síbẹ̀ ọdún wọn kọ́ ilé kan tí àwa ò gbàgbọ́ nínú rẹ̀ bíi ilé àwápè nílé òrìṣà oh everybody have to ọba kọ́ba tó bá ti jẹ tí ò bá tí ì lọ sílé bàbá mi láti lọ forí balẹ̀ olóyè ni ó ti yẹyin eh, read my lips ọba kọ́ba tó bá ti jẹ ní ìgboro Ìkàrẹ́ tí ò tí ì lọ sílé bàbá mi láti lọ gbàdúrà olóyè ni kì í ṣọba Ìkàrẹ́ ó ti yẹyin so original ọmọọba ni mí bẹ́ẹ̀ ni ọmọọba Olúkàrẹ́ àlèlà so mo gbé ilé bàbá mi mo sì ní màmá mi wọ́n bí láti ìlú Kogi bẹ́ẹ̀ ni hmm. Kogi ni wọ́n bí yambọ tíì my daddy my father's house I kiss you. My father's house, I kiss you. There is no place like my father's house. Nobody. And that's why you can see. I'm telling you authoritatively today, I want to be I want to praise the father of my father's house. There's no place like my father's house. And that's why you see a lot of people they support evil. We never support evil. I náà no look over me. Oh man, jagun fún way èèyàn. Ó sì máa nà wọ́n Biological father me náà opposition tó bá sọ pé o nǹkan burúkú tó fẹ́ pè ní rere á ò pòsì ẹ so mo jọ bàbá mi tiwàtiwà ṣe ti ẹ share my your whatsapp okay for what i share my whatsapp talk to me on messenger my whatsapp i don't want people to disturb me i don't want uh, anything tí o bá ti bówó dé tí o bá eh, bí eh, owó dé tí o bówó dé ó ti yé bẹ́ẹ̀ mi ì lè share mi lè share WhatsApp me gan torí prayer for you. i'm not on any group and i will never be so if to bá ti jẹ́ lọ́rọ̀ owó inbox mi ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ni wọ́n máa sọ pé òkè owó ló sọ pé nsìn a máa sọ pé kó inbox wà kó fi àkáǹtì ránṣẹ́ kò ní ṣe nǹkan kan ó ti yé bẹ́ẹ̀ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tí ò bá ti bówó dé ṣó ti yé ọkùnrin kan tí ò bá lóbi ṣe wà kó má tà sí mi mi ráyè orí burúkú torí fúnra ara mi ni mò ń bọ́ ara mi fúnra ara mi ni mò ń bọ́ ọmọ mi fúnra mi mò ń sanwó lé mi fúnra mi mò ń raṣọ fúnra mi mi ì dẹ̀ mi ì ṣe fake transfer mi ì dẹ̀ ṣe ritual mi ì mi ì play on the people's intelligence alright so ìyẹn bó ṣe jẹ́ mi ò ní mo better ju anybody lọ o torí ní àkókò àti sáyẹ́nsì wọ́n máa preach àwọn tí ò wọ́n ń bù wọ́n máa gbàdúrà wọ́n mi wọ́n máa support àwọn tí ò wà wọ́n ń bù wọ́n máa sọ fún yín be humble be humble don't don't believe you are better than anybody be humble be humble when you tó bá lé orí ẹ̀ sílẹ̀ tó ń tẹ̀ kọjá ó ti humble tó be humble be humble be humble tó bá wọ tó bá wọ tó bá wọṣọ be humble put on clothes be humble be humble tó bá sọ pé wọṣọ mọ́ tó fẹ́ wà kísà be humble be humble kó bá ṣíra sílẹ̀ tó tún wà kísà yẹn mọ́ tó tún ṣí ara ẹ̀ sílẹ̀ be humble be humble be humble wọn tó bá tún tó tún rí pé oko ó tún ṣíra ẹ̀dẹ̀ kò bá tún wọṣọ ó yá ó tún fomi wẹ̀ bíọ́ǹbù bíọ́ǹbù yẹn má fomi wẹ̀ mọ́ bíọ́ǹbù bíọ́ǹbù wọn á ní kó lọ wẹ̀ nínú ẹ̀rọ̀fọ̀ bíọ́ǹbù yìí ni o bíọ́ǹbù and the people they are fighting for that they want to humble you under they are not humble and they are preaching humbleness to you they will tell you not be wicked and people who preaching it they are wicked ẹ we want to this morning i'm going to sorry to say we are going to mention them so share àwọn tá a bá máa dárúkọ ẹ tún pè wọ́n bí báyìí ẹ ń tẹ́ bá máa pè ó ti yẹ mí ah, àbá wá sórí social media láti wá gbàdúrà torí pé a lè jókòó sílẹ̀ ẹ̀ṣẹ̀ ká ní kórè ọ̀fẹ́ máa pọ̀ sí àwọn òsínú àwọn tó máa tanra wọn jẹ ó ti eyín mẹ́yẹn so so ìgbà tí mi bá rówó lé sọ yá mi pé kò sẹ́ni tó bá mi sọ́nà tó máa sọ pàánù mi ṣe wọ́n ó ti eyín so me i will do whatever i like all right i will say whatever i like and i want to blog it today about the rituals. mm. and ẹ̀yin tá a bá ti dárúkọ yín tínú ń bí yín tó dẹ̀ jẹ́ tòótọ́ la sọ tínú bá ti bí yín bẹ́ẹ̀ lè lọ pokùnso ṣó ti yẹ yín ti dárúkọ yín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tínú ìsìn bí yín níta ti bẹ̀ gbọ́ tó bá ti bí nù ẹ̀ lè lọ pokùnso. Hmm. Hmm. ẹ káàbọ̀ let us be humble. So if you have anything good for me, go in my inbox, inbox me. Okay? Ṣé gbà bẹ́ẹ̀ dáhùn? Inbox me on messenger and tell me you want to because ẹlòmíì yẹn nìkan sọ pé òun fẹ́ rajà ń jẹ́ yẹn tó dẹ̀ ìyá oníwẹ̀ mi ó ní kí n ṣe kíríkan kíríkan òun gbà tó dẹ̀ ìyá ó ní kí òun fẹ́ ra mẹ́wàá gbà tó dẹ̀ ìyá mo dẹ̀ bá sọ̀rọ̀ nígbà tí mo reply sí kò tí ì dáhùn láti jọ yẹn tó má sọ fún mi pé o fẹ́ kinní mi ó ti yé bẹ́ẹ̀ o fẹ́ whatsapp mi tó bá mi sọ̀rọ̀ ẹni lórí messenger anybody that are serious when you talk to me on messenger when I don't know you personally àbí mo mọ̀ ẹ́ personally now I don't know you personally And when people, when you expect much things from people, that's when it disappoints you. A lot of things are that I lose hope on some things. And that's why when they disappoint me, I don't feel it. Okay? I lose hope in some things. I don't put my trust in many things. Okay? Uh-huh. So I'm not expecting much like that, like that from people. All right? Ritualists, we are talking about ritualists this morning please ẹ jọ sọ lẹ ọ̀rọ̀ tí ò bówó dé níjọ́ bá ti bówó dé báyìí mi ṣe. We're going to talk about ritualism. I'm going to analyze something for you. I want to show you something, and I'm going to mention them. Okay? We're going to do what? We mention them. Kò sí tó fi ń ṣe yẹn. All right. So, ní orí Aláròyé. Of, ní orí aláròyé last week oh no last week báwo this week náà ni i saw it but that happened on the first i think they say on the four of this uh, january february so i saw i shared that um, on my platform but the full video i'm going to play it now and i'm going to mention them to compare to tell you exactly some people who have done something with our life we are just they used to tell us that we're going to explain tire oh but we go explain as we never tire we go still dey continue to explain iṣu àtẹnumọ́rọ̀ kò kí n jóná we are going to do what continue to be what to be to continue to explain ṣé you know the slang I mean the slogan in Nigeria now you go explain tire no evidence wetin no evidence evidence yapa oyagba yasti o tiye evidence plenty. Hey. So this place, you can see yesterday was, um, I used to call it my birthday, but in Canada they don't celebrate birthday. If you do anything like this, she's not humble, she's this and that. So you can see we don't, I, I um, we don't patronize face, I mean, birthday. So if you are also celebrating your own birthday and I don't patronize you again on my platform, please don't count it as offense, okay? So you can see I never say happy birthday to myself yesterday because even two, three years ago when they killed the father of my baby, and I was trying to make my daughter happy by giving her one Venza. You know, the Venza I bought it, and I mean even I've not finished paying it then, paying little little, you know. It's for for for our use, but you know when that incident that happened, I just looking for a way to make her happy, and I present it to her, and uh, three people started. Then three people. That's when I noticed them on this social media. They started blogging about it. The first person was that I noticed very well was May Walaka. They call me seriously. I was, you know, because a lot of them they will be telling you, ah, we don't jealous, but they are sending them to be going after my daughter, going after me. Also, things that we don't, you know, because that people now share it. Because at that time, they believe that, oh, They always expect me not to have money to eat, for my daughter to be suffering, for us to be kamarun pabashewa in Canada too. You understand me? Huh. So they waiting war against us. Like, you know, when I now say, okay, oh, I gave this to my daughter. And that time, I was working. I work. When we are working, I work now. I was working. After the work, I was doing business. You understand me? They started going for my daughter, bomber to bomber, bomber to bomber, bomber to bomber you understand me bomber to bomber bomber to bomber for you to know that Nigeria ara máa ní gbogbo ẹ̀yin ìkàpá ni ẹ wo ara ò tí ì ní àwọn èèyàn o ṣé ẹni táwọn èèyàn bá ìdúró nínú ìkà tó yẹ pé they wage war against people ara máa ní àwọn èèyàn amádẹ̀jẹ̀ntàn ní Nàìjíríà ò níyàn kò sí ìnira kọ̀ọ̀kan ń bẹ̀ yẹn gan-an ẹ kàn ń Canada nǹkan wọn bí ojú everything is expensive when they put it up it never come down and they never increase salary àti ìgbọ́ pé wọ́n increase salary so and wọn ọ̀dẹ̀dá wọ́n gbogbo orúdú kọ́ máa pariwo we are hungry we are hungry we are hungry in Canada wọn ò pariwo bẹ́ẹ̀ everywhere Nàìjíríà wọn máa ṣe bíi pé bóyá àwọn nìkan nìkan wọ́n fún ni there be opportunity ẹjọ ṣáà ẹ̀yin ẹ̀yin ọ̀gílẹ̀ ṣáà tẹ́tí kẹ́ gbọ́ o because mo mọ̀ pé gbogbo àwọn ọmọ tá à ń sọ yẹn náà sí náà ti gbọ́ ritualist wọn ní wápí àyà wọn máa já kìkìkì àtàwọn àwọn celebrity àtàwọn olórin àti gbogbo àwọn tó gbọ́dọ̀ àwọn oníkan bàbàrà àyàwó wọn já kìkìkì ni ẹ lọ sẹ́ẹ̀sì lé wọn bóyá ẹni bá wọn gba àwọn oògùn tó ń fèèyàn ṣe fẹ̀jẹ̀wẹ̀ group and co ẹ káàbọ̀ sórí ètò ilé ní ẹlẹ́ẹ̀kan sí ẹlẹ́ẹ̀kejì ó náà ní wúmà kan a hate yín o a dẹ̀ jealous yín ọjọ́ kan bàtà máa ṣe second ṣé yíyẹ yẹn náà ni mo lọ ṣe I think it's that uh, year also I now post my birthday picture we went to the studio here I started looking for where they can do photo shoot like Nigeria I don't know they don't even do it nice like eh, the way they used to fit tight very well Nigeria that you change. Like me now, no makeup. Now me be this. Okay? Hey, my face never, you know, now my original face, you know, no nails, you see? I cut myself, you see? Nothing. Hey, this is my real face. Hey. So I don't know that. I thought that I'm going to get the same thing that the they used to do in Nigeria, like they will change your kadara with fake makeup, change your everything. You know, I go to the to the studio. If I tell you the amount they collected from me that day, the amount they collected from me, you can't believe it. I pay one thousand plus for that picture tẹ́ rí yẹn. Ìgbà tójú ẹ̀ wá funfun tó dàgbé wọn kun ẹfun sójú mi. My hands was now not looking, you know, it was now, it's not, no, when you go and check the picture, I don't want to, it was not looking like this. It now looking like uh, they, they put ẹfun or white powder like that like that i say okay okay put background for me oh, so that we don ma change he now chose he was telling me choose background i now choose background that look like those golden you know those sofa and now put it oh. then sase the second person that sase coming for me was Adunni again Adunni talk to that live in America that they are bully Baba Adeboye, they bully everybody. And I'm not saying they should not bully anybody. Oh. Nobody will see them. Oh. If Otobola talk now, Olori Buruku people, They'll be coming out for me. Otobola, Otobola, because you see me like a threat, because I'm the one that Emi Koko mú bayé yín jẹ́, ni mò ń bayé àwọn èṣù criminal Nigeria wa la ń bayé We say no to killing, we say no to terror, we say no to bullshit. You see me like intimidate, you, I intimidate you with all my truth and all the good job I'm doing. So we don't bother. bloody care. I'm not in group and I'm not ready to be in any group. And I'm not ready to be any friend, anybody, Ibu shit friend. Okay? Mm-hmm. I hope in God. All right. It's actually coming for me when, it's, when they saw that picture. You know, some people, when they get to people's land, they started doing bad thing, doing druggy, doing bad, doing She started then, she just started, oh, meet me, lórí be ni o. Listen, ìgbà tó law? tó máa ya fọ́tò tán tó máa tag mi ẹ ṣọ́ra yín o torí màá yàn wà ní wọ́n jealous mi ẹ nìkan tí mo lè jealous you understand me tó bá kàn yín lẹ máa tó mọ nǹkan tí wọ́n sọ you destroy people's life because you are making money on social media some people criminal are supporting you ayé yín sì máa bàjẹ́ last last bet me nígbà tó bá máa bàjẹ́ fún yín báyìí sọ́jílẹ̀ ni i don't care wò ó nígbà tí mo wà nílé ọkọ ẹ ń gbọ́ èmi ni mo fi ọkùnrin sílẹ̀ ọkùnrin rùn sí mi bí ìgbẹ́ torí nísìn tí mo fẹ́ sọ̀rọ̀ gan mo fẹ́ sọ̀rọ̀ nítorí obìnrin ó ti yé imẹ̀ yẹn mi ò sọ̀rọ̀ nítorí obìnrin tó ń pààyàn o bí àwọn apanita apanimágbowó apanimáyọ̀dà ókè olókìkí òṣì olókìkí ìyà àwọn olókìkí olókìkí olórí burúkú tó máa jábọ́ tọ̀run máa lugi mọ́ wọn pa tó máa pa wọn tilétilé tẹbí tara wọn. sáré coming for my daughter ó kàn rí background picture lásán ni wọ́n rí o. They sent send me people to me. Also in Canada here, they were asking me, where is that house? Where did you take that picture? Where is that house? Where did you take that picture? They should know now, everybody do editing. Everybody do editing. To the level that the government, they go after me as if, when these people, Nigerian people started talking, they go after me as if I'm doing bad thing. And those people doing bad thing, they, the government, both home and abroad, they're supporting them systematically. And they wage war against me. They deny me for many things. And I have settled my faith. Okay? So, a pack where you can see now, they say they don't want, like, I just want to make myself happy. Like, I don't do party, but they do it in Nigeria. I'm not, even my want to mom, because they know that I'm not fond of celebrating birthday like that, doing fairy Go and ask. Wọ́n ṣe nínú ilé, ṣe mọ́mì mi dáàdì mi ti kú, ẹni tó yẹ kó ṣe fún mi ti kú so mọ́mì mi ò dẹ̀ ráyè gbogbo bullshit yẹn tó bá máa ṣe ó máa ṣe fọ́mọ mi àwọn míì ló ń ṣe fún wọn ò mi rí so i'm not used to it but i do it for my daughter i make my daughter i promise my daughter god to make my daughter happy i'm a good mother a good example all right and if anybody to bá wà lọ́dọ̀ mi To bá jẹ́ kì í ṣe ọmọ mi gan tó yẹ pé ọmọ mi wà lọ́dọ̀ mi ṣe máa ṣe fún wọn náà nìyẹn àwọn ọmọ To wà lọ́dọ̀ mi tó ti gbé lọ́dọ̀ mi rí aṣọ tí ọmọ mi bá wọ̀ ni wọ́n máa wọ̀ ọmọ ọ̀dọ̀ mi aṣọ tí ń bá wọ̀ rí aṣọ tí ni máa ń wọ̀ ni màá ní kó wọ̀ àwọn èèyàn máa ń sẹ pé kí ló dé tí mo ṣe bẹ́ẹ̀ pé ó máa kọ́ sáré mi ó ti yé bẹ́ẹ̀ bọ́ tó títọ́ máa ń lé gbéyàn lékè ó ló máa gbé wa lékè lẹ́nu please i want to tell you again before i continue this blogging on this talking if you if i'm if, please i don't want any advice from anybody i don't want any advice the only thing i need and you can do it secretly or you openly prayer and mourn owó first money for people to patronize me. That is what can give me sink into my head. Nobody should should be sending motivator to be motivating me as if I'm a I'm a novice or I'm, I'm an idiot. I'm not an idiot. All right. So don't motivate me and stop sending your motivation things to tag me bullshit. You cannot say love. You cannot press love and love care for me. Don't disturb me. All right. Enough is enough of bullshit tí mi bá dó sí Nigeria tí mi bá Canada nobody should tell me no come to Nigeria you can see me I'm asking for my passport I want my passport they said don't go to Nigeria Eh, àwọn kan wà ń bẹ ìṣebí should be gbà tí mi ṣe pé mo fẹ́ ṣe election ẹ eh, o ti sọ̀rọ̀ ńgbà kan ẹ eh, mo tún sọ̀rọ̀ tó dáa nǹkan tí mo ṣe sọ̀rọ̀ yẹn ó ní ìtumọ̀ ó ti yẹ nobody should anybody máa lẹ̀ kó ńlá mọ́ mi níbi ìbàdàn sọ pé wọn ò fẹ́ kó ṣe bẹ́ẹ̀ dé àbíkẹ́ rẹ́rìn ẹni tó bá dẹ̀ sọ pé òun fẹ́ rí mi rẹ́rìn ọlọ́run máa bá mi palẹ́kún plenty ẹkún máa ṣẹlẹ̀ ńlẹ̀ wọ plenty ẹkún ẹni tó bá sọ pé òun fẹ́ kọ́mọ mi rẹ́rìn ọlọ́run máa jẹ́ kí plenty ẹkún ṣẹlẹ̀ lulẹ̀ ó ti yẹ yín just ordinary background ni mo fi sí o they say going for me going for me going for me they don't want to see anything ṣé ẹ rí mi lánàá yesterday was my birthday I used me celebrating it I want to be even greeting some people, but I don't want to do that. So far, I don't celebrate myself. I cannot be do celebrating people. And if people don't want what, you know, if I cannot comply with some things, I've tried. I will. It's not because of the birthday. But you won't bad there, you know. So please, oh, be con. ẹ̀yin tẹ́ máa ń gbógun tì mí tẹ́ máa ń yọ mí lẹ́nu. Dáwọn a team of bàbá ó bẹ̀rẹ̀ sí kọ́ fún Hey, some people, they when they live in abroad, they start doing bad thing. Èmi Bọ́lá Fọláṣadé, you don't know me. If you know me, you not joke, joke with me. Oh, Oh, I want you Àwọn èmi, òtítọ́ mi, ó burú débi pé àwọn let me go gan bẹ̀rù me. They don't like me. I don't bloody care tí n bá ṣọrẹ fún yàn mo tí n bá fún mọ́mú mi lo gangan lówó mo kàn fún wọn kì í ṣe pé bóyá ìfẹ́ mo kàn fún wọn sọ pé i'm a good child and i'm a good example mo kàn bí pé so far i live i'll do my right when i have the power kò ṣe pé bóyá if i do good to you it's not because you are good to me okay but if you are good to me i will do better to you tó bá ṣe ten fún mi màá ṣe hundred fún ẹ by God's grace if you are nice to me i will be nice to you you give me twenty naira lásán màá sọ fún gbogbo ayé pé twenty million ló fún mi i will praise you wàá máa rò pé kí ló ṣe gan but tí bá ti wọ́n praise ẹ̀yàn má jẹ́ kó rí ẹ̀ o don't take me for granted as if i'm a fool All right? How people bó ṣe sọ pé kò sí security in Nigeria nobody some people cannot live in abroad some celebrate àwọn celebrate yẹn yàtọ̀ sí èyí tó bá ṣèkà tó jẹ́ pé bọ́ wọn wá wá tó fẹ́ abroad bojú they cannot do without Nigeria they will go there irọ́ ó ti yẹ yí and nothing will happen to me no evil will befall me because mi ò pààyàn kò sẹ́ni tó lè pa mi tó máa go free wọn tẹ̀ lè rí mi pa ìyẹn bó ṣe jẹ́ so gbogbo yín tẹ́ bá ti wá ń ṣe ti yín then you want to be showing me don't if I tell you I don't want to see your face I don't want to see your bullshit face I àìlọ́ra àwọn gbogbo bíi ta adúgbẹ́rẹ́ kúkọ́ o tẹ́ bá ń parapọ̀ láti máa bá àwọn èèyàn jà I'm still saying it today that people crook me I don't crook you I don't crook them and you are still supporting people who crook me the Lord will judge you for it Almighty God will slay you for supporting evil against me. The Lord will destroy your efforts. The Lord will scatter whatever you have you gather in life. Bó ṣe máa jẹ́ nìyẹn. Kò ní yí So please please gbogbo yín yẹn tí bá sọ pé mi ò fẹ́ mí kò sí kòkòtò ẹni tí mo fẹ́ jealous ẹ̀. I don't jealous anybody. Mi ṣe wà mo gba kádàrá mi àtọ̀run òun lè dá ti yàn pín ẹ̀wà sáyé. Ìpín mi dẹ̀ yàtọ̀ sí tiẹ̀ tiẹ̀ yàtọ̀ sí tèmi. If I don't come for you torí màá yẹn tó bá ti wá sọ̀kan báyìí mo máa fẹ́ ṣe bí bowls ẹ̀yà wèrè ni and you are coming nígbà yẹn báyìí mo ra mọ́tò mo I present the car for my daughter because they kill his father and his money just few days to his birthday ni bí kò bí fifty days to his birthday No, wọ́n bye bàbá ẹ̀ mo dẹ̀ fún ní mọ́tò just to make the, to console the baby the that venza that is how much is venza them? Could owó ò tí ì lọ sókè báyìí how much dàdé ṣe ni money three hundred per dollar dollar one dollar to Canada dollar is three hundred naira you know how much is it it's not even up to ten thousand you understand me that time how much is it and I was even paying small small ni mo ń sanwó I presented it to my daughter tí n bá lówó kí ló pọ̀ jù people are living in Nigeria they will take their children to abroad àwọn tó lọ gbé ọmọ wọn lọ sí ìlú òyìnbó láti lọ ra láti lọ sọ́dì ṣówó yẹn ò dowó mọ́tò àbí mi ò ti ṣe irú nǹkan mi ní investment tó lè tọ́mọ mi fi lè gbádùn tó tó ní kọ́mọ mi má bàa jìyà ni mo ṣe ṣiṣẹ́ kò ń ṣe tó tó kí n má lè show up àbí kí anybody torí i'm working actually because of my children àti gbọ́ ìkan ti wà ní ó ti wà lọ́wọ́ rẹ̀ but i'm working and i'm doing i'm enduring many things because of my daughter to have a good life i'm not doing everything for myself i'm doing it for my daughter to have a good life because i'm a good mother a responsible mother for that matter tí ọlọ́run tí mo tí mo ń cover tí mo dẹ̀ believe pé mo cover more than one place nínú ayé ọmọ mi àti father side àti mother side ọlọ́run ló tó wá tó wá di bàbá gbogbo wa they coming for me bomber to bomber and they want to be they want to be one wá group níbí báyìí ayé yín máa bàjẹ́ o ayé yín máa bàjẹ́ o torí náà bá bẹ̀rẹ̀ sọmọ ní Auto Bola fẹ́ bà tiwọn jẹ́ o àtàwọn tẹ́ bá ń lò nílùú òyìnbó ẹ fẹ́ bà yé wọn jẹ́ ni o i'm telling you ẹ fẹ́ bà yé wọn jẹ́ ni o bàtà ìtọ́lọ́run bá dé sí wọn wọ́n máa béèrè pé kí ni wọ́n ṣe fọ́lọ́hun wọn ní mọ̀mọ́ wọ́n lè ti gbàgbé gbogbo tán ṣe fún mi ẹlẹ́bàáyé wọn jẹ́ ni o because God has no respect of anybody. When my daughter was money then, I was to do something for her just to be happy. What else? What did I do? Did I rob? Did I kill anybody? Did I stole? In this Canada, did I do fraud? Did you catch me where I was practicing bad things? They've done many things to me. Do you think I'm a fool? I fight people sick. I fight people with gentleness. If I want to really fight you, I'll become humble. When you do everything to me, I'll believe I, I'll just take it from you. And I will smile. I won't say anything. And God will fight when it is time. Gentility of a tiger doesn't mean the tiger is a coward. I know what to say at the appropriate time at the right time. I know every plan. I know everything that everybody is doing. But I just keep quiet. If you don't want me in your surrounding, I get out. There's a many school in abroad. My daughter's school in South Africa is school in Dubai. Before, Oxford School ló lọ Dubai primary school. Sacred College ló lọ nílùú South Africa. Go and check those schools. They are expensive school. Because I don't have too much child, would I not be able to take care of my daughter? You think if I live in Nigeria, I won't be able to pay school fees in abroad if I live and I want to send my daughter to any school in abroad and then stay in Nigeria? Nobody should believe that I'm taking them for granted or I just want to take advantage or they believe they want to give me life. What the most important things that I have, that I will be glad that I have is my strength and my life. I'm living. Each of our people live, you can make money and the Lord can help me. The Lord has done it for me when I was, my hope was lost. You can do it again. Nobody should believe that staying around the place that they want to make life difficult for me and my daughter especially. I came to Canada because I want to have a peace of mind. I want to have a good life, not because I want to come and steal in Canada or I want to take anybody for granted. And nobody must stop me any longer. It's not reason enough. If you don't want me to do anything, everybody, when they do it, blogging on social media in America, A lot of people, they have a lot of crowd. They making hell of money. Even if they are not giving me job, if I was sacked, if my appointment in the hospital, where I mean, where I was working, the agency was termination, I was trying to get another one, not getting it. Going to go to school, they they asked me for many things, making life difficult. To upgrade myself, I want to do this. They block me, even to blog on the social media to get money just to pay their rents. They still want to make life difficult for me, molesting me, harassing me. Enough is enough of your your bullying and terrorizing me, terrorizing me. Okay? Because a lot of criminal, they are a police busy arresting criminal every day. If I've committed any crime, let me know. This one we say they want to take you to court because they want to support some people in Nigeria. Why are you supporting evil against me? Why? Why are you supporting evil against me? now i'm going to this so for those of you blogging that you are still you some people you believe that you want to use some power to torment me here you know at time when you torment me about something i bullshit it to god who made me if i have money one day i will die if i don't have money one day i will die you that have money you are in power today one day you will die everybody is go has expiring date And for my life, before my expiring date, let me leave. And if I want to leave, you don't want me to leave, I get out of your facility. I promise you. I promise you. Seriously, to God who made me. I left America that time because they started pointing, disturbing me in America. It's not American people. Nigeria will live in America, like the way they are doing here. But I believe if I shout, If the case you get to police or FBI, then I believe maybe they are going to protect me. I believe they are going to protect me. I just that's my belief. My life not going to be miserable. Like the way they are trying to do it in Canada here. With conjunction of some people, bad people in my country. All story I'm telling you today, am I lying to against people? Did I tell lies? to the level some people have got. They're sending people around me, even to what do they want to do? To assassinate me or what? And those people want to do that. They support in their back to back. And they will be telling you, you are lying, you are lying. And they are not telling me exactly what they are doing against my life. And what I'm seeing is just to torment me and just to disturb me. Just to disgrace me. And all this disturb my daughter as well. Let's go to this. Before I play this, let's play it. It's a tease. the video you guys have seen. But I want to mention names, and I want to analyze it, and I want to tell you now. Let's see. Let's go. gbogbo àwọn tó gba this time back èmi rò pé tán lọ wú ni mi mọ̀ pé wọ́n lọ pa èèyàn ni. bàbá yìí jáde bẹ́ẹ̀ tí wọ́n gbé fún ìtẹ́rí fún pààyàn ni kí lẹ ṣe. àwọn bá mi dá sínú ìkòkò ni àdẹ̀bẹ̀rẹ̀ sí ní ìjọ. Before we go, Yes. we have this oil. It's very good for your skin. It's not much, it's not expensive. I'm selling just for fifteen dollars. Okay? If you are buying more than ten, I mean more than five, I'll give you twelve fifty. It's good. You can use for one month. It's very good. You'll be glowing. So you understand? I want to show you now. Let's listen to this. And I will mention it. òṣòlẹ̀ wọ́n jẹ́ pé wá wípé ẹ pẹ̀lú ọ̀kan lára àwọn ẹbí ẹni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi àṣírí wọn bó ti kí orúkọ ọmọ yẹn kan àti pé iṣẹ́ wo lọmọ yẹn ṣe iṣẹ́ lẹ́ẹ̀kan ló ń lọ ní ẹja àgbò pàtó. èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo jẹ́ àbúrò sí bàbá ọmọ yẹn tí bàbá kan náà bí èmi àti bàbá ọmọ yẹn ọmọ orúkọ ọmọ yẹn jẹ́ Adijat Suleiman ọmọ yẹn ń ṣiṣẹ́ ní winners eh, church ló ti ń ṣe gẹ́gẹ́ bí security wọn náà ṣe ń bẹ ó wá ń gbéyànà yẹ sí so ní on the nine that was on Tuesday nine ni ó kúrò ní ilé bó ṣe ti bíṣẹ́ dé Night ló ṣe mọ́jú so bó ṣe wà ní bó ṣe dé báyìí ló ń ṣe wọ́n ló ṣe ń dún mi indomie ẹ ló ń jẹ lọ́wọ́ ni kọ́ọ̀lù kan wọlé sórí fóònù ẹ̀ so ifun fóònù oúnjẹ gan kò jẹ tán àbúrò ẹ̀ tán gbélé à ń pè yẹn ní táwà ìyẹn ló jẹ indomie tó kú òun lọ òun fẹ́ dé àtàn òun dé àtàn so ààrẹ jù bẹ́ẹ̀ lọ so láti dùn ẹ̀ ládẹ̀ bẹ̀rẹ̀ á máa dé ó máa dé ó máa dé ló jẹ́ pé ó máa dé ẹ̀ náà láti dán fi lọ rìpọ́ọ̀tì ní Ọbásanjọ́ police station ní ọ̀sẹ̀ méjì general hospital ní ọ̀tà ibẹ̀ láti lọ rìpọ́ọ̀tù so pé à ń wá ọmọ wa báyìí báyìí báyìí báyìí o láti jọ náà láti bẹ̀rẹ̀ sí ní wà láti rí. ọmọ tá a sàyà tó di ọmọ ọdún mẹ́rin. Ah, nineteen eighty nine la bí. nineteen eighty nine. bẹ́ẹ̀ni sọmọdé. bàbá ìgbọ̀ngàn kọ̀ ìgbẹ́. wọ́n ti kú ìyá wà láyé bàbá wọn ti kú ní nineteen twenty seventeen bá a ṣe gbọ́ náà ni pé mo dúpẹ́ púpọ̀ lọ́dọ̀ àwọn Nàìjíríà police ìdí ni wípé ngbàtà rìpọ́ọ̀tì ọ̀rọ̀ yìí fún wọn ní ìyànà yes police station wọ́n take up mátà náà bẹ̀rẹ̀ sí ní bá iṣẹ́ lórí ẹ̀ so wọ́n ní ká fún ká produce fóònù tí ọmọ yẹn lò wọ́n ti pa fóònù àárí fóònù ẹ̀ pé but nọ́mbà ẹ̀ wọ́n ní ká fún un nọ́mbà nọ́mbà ẹ̀ ta fún un ìyẹn ni wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ tí wọ́n pè ní tracking so from there náà wá gẹ̀ẹ́tì orúkọ àwọn tí nọ́mbà àwọn tí ó pè é gbẹ̀yìn so nọ́mbà mẹ́ta ni wọ́n rí ẹni tó pè ọmọ yẹn gangan ni wọ́n jẹ́. You see this particular girl that was used by the ritualist now slaughter kill huh? she's a security working in one of the charity I mean um, Winners Church. So she she's a woman. She's a lady, you know. She's a woman. She's working, you oh, know, as a night shift. That day she finished her shift. Mi ò tẹ́ fẹ́ máa sọ Ìgbò She finished her shift. She went back home. You know, around 10 o'clock, she was called by this group of people. I mean, one person, a boyfriend, somebody that she trusted somebody that she trusted. Just like when I was saying that Sule Alao Malaika said when I'm coming to Nigeria after the promotion I did to him, for me, for him, then he said I should not tell anybody they will come to airport to pick me up. And I told you that picking me up that day, straight, I came, I arrived in Nigeria maybe around what time? Evening time, you know. And then the next day, around five in the morning, they came into my house with a, a um, Maximan black car like that, Nissan Maximan, with a driver, Ronnie Kinwole. You understand me? And I, you know, they drove me down straight. You understand me? So, and I told you those story then. I was now thinking today it's possible that exactly what they want to do to me. What they did to that girl is actually what they want to do to me. But when you are talking, they say you, we explain time and no evidence. And I say, I want to come to Nigeria. They say, if they burn you, well, come to Nigeria. Mo sì ń bọ̀ náà o. Mo ìmọ̀ adárúkọ lísì náà ń bí o. Ń bọ̀. Gbogbo yín ṣe máa ń support ara yín. Àtàwọn tẹ play sórí sí Facebook You can't do that for you. yín. Ó pe ọmọ gangan ni ló pè é kúrò lẹ́jọ́ yẹn ìpẹ́ dẹ̀ jẹ́. and don't forget these people when you listen to it you will see that they are on Facebook o oh, these ritualists that they kill ladies they uh, they based on killing women they kill women and you when you see their face you will see so they have they are married eh they wọ́n ní ìyàwó gbogbo àwọn tá fẹ́ sọ̀rọ̀ wọn yìí wọ́n ní ìyàwó so ti ẹ̀yin wọ́n ní ìyàwó wọ́n bí ọmọ tiwọn wọn ò lo ọmọ titi wọn o wọn dẹ̀ máa máa jó wọn wà lórí Facebook náà ìkan kan nínú wọn tó jẹ́ tó dé fìlà bíi rutilisi àtàwọn tó ń joyè wèrè kiri oyè wèrè ẹ̀yin ọlọ́pàá àti ìjọba Nàìjíríà ẹ máa bá wa káńsù àwọn fìlà wèrè tí wọ́n ń dé kiri wọ̀nyẹn ẹ máa bá wọ káńsù wèrè wọ̀nyẹn wèrè wọ̀nyẹn ti wọ port sotiye wọ́n wà lórí àwọn people these people are on Facebook before they were arrested because they said where did you now get this as an anomaly he said on social media ni àwọn ti when we talk about the yawere to ń ta ewé lọ́hùn wọ́n ní o oh, respect àwọn elders yẹn ṣé wọ́n ń kọ́ṣẹ́ blogging àbí mo kọ́ṣẹ́ pé wọ́n fẹ́ jà mí lólè àbí wọ́n kọ́ṣẹ́ ta ló kọ́ mi níṣẹ́ pé mo wá sórí Facebook àbí ọwọ́ ta ni Mark Suba respect yẹ mọ́wọ́ ta ló ti kọ́ iṣẹ́ pé ó ṣe technology jáde ta ló ń bá mi sanwó dátà mi ìgbà tí mo bá jẹ gbèsè tí mi ti tèmi ló san ìgbà tó ń black tó ń fi ọmọ blacklist mi pé mi ò tètè sanwó dátà pé wọ́n máa ẹ̀mí credit kíní mi tó ń bàjẹ́ ta ló bá mi ṣe ta ló bá mi jẹ ìyá ẹ̀ tó fi jẹ́ pé they want to humble you under criminals why the people want to humble you under criminal on social media àwọn tó ní kó máa humble sábẹ́ wọn yẹn wọn humble sábẹ́ àwọn tó ń bá níbẹ̀ wọ́n máa sọ pé humble sábẹ́ ìyá kan I can I tell you kàkà kíkìlì ń ṣakápò ẹ̀kùn oníkálukú máa ṣọdẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni torí mi ò kọ́ṣẹ́ mi ò kọ́ṣẹ́ orin mi ìdẹ̀ lọ sílé èèyàn pé come and help me how to blog come and help me àbí ẹ̀rí bí mo ṣe ń ṣe tèmi ni tẹ iṣẹ́ tèmi jọ tẹlòmíì ni tẹ́nìkan òjọ́ tèmi tèmi òjọ́ tẹlòmíì I do my things the way I can do it the way I know how to do it I don't copy people I don't copy people style I don't learn how to talk You are not my mother that touched me and that teach me how to talk. You are not God that put his word into my mouth. Why do you want to humble me under idiots, under wicked souls, under criminals? These people, ritualists, they are killing women. And they said they learn it, even majority of it on social media. They are flying oh, up and down. Oh yeah this person is a is a is a is, a, is an uncle to the person they kill ṣá anyway yeah ó oh, yá mama I'm a different thing. I'm a máa ráwọn I yìí. ẹjẹ kan bíi aago mẹ́wàá ń lọ lù láàárọ̀ ni láàárọ̀ ni aago mẹ́wàá ń only lù òun ni àtìsí we ló pè é lẹ́yìn ìgbà tó pè é tán so àwọn ọlọ́pàá nínú iṣẹ́ tí wọ́n ṣe ìwádìí wọn náà wá rí i pé wọ́n pe kinní kan soft target pé àwọn going to wà tó jẹ́ pé wọ́n máa ń sábà pera pẹ̀lú nọ́mbà tó pe ọmọ wa yẹn so àwọn ẹ̀nà wa máa lọ mú. good job i clap for you police. babaláwo moses eh, babaláwo. nigeria police i clap for you. ẹ bá ṣe lórí eléyìí but àwọn tó rí facebook yẹn tí ìwẹ̀ sí ṣe wọ́n láàrin àwọn celebrate. ọ̀nà lọ mú wọ́n mú wọn jọ náà pẹ̀lú pẹ̀lú ẹnìkan But tó ní ìgbà tó ń ṣe investigation lọ ṣe é bọ̀ kán rí pẹ́ nìyẹn o kò sí kò mọ́ mẹ́sàn-án fún nìyẹn lẹ̀ so náà fi kún wọn wá bí so bí ọ̀rọ̀ ṣe bẹ̀rẹ̀ ni. Ah, eh, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ tiwa irú ẹni tó bá ṣe nǹkan báyìí lórílẹ̀‐èdè nàìjíríà èrò pa òfin orílẹ̀‐èdè gbà láìpẹ́ ká máa fi eh, ọmọ èèyàn tán bí gẹ́gẹ́ bọ́n ṣe máa ká máa lò fún anything at all. imagine wọ́n lò wọ́n fẹ́ tutù wọ́n lò wọ́n bóríṣiríṣi wọ́n máa sá mọ́ ọlọ́pàá wọ́n máa sá mọ́ ọ̀rọ̀ ìjọba wọ́n máa close mọ́ àwọn gọ́ọ̀mẹ̀tì wọ́n máa bà orílẹ̀-èdè jẹ́ tó bá sọ̀rọ̀ wọ́n máa sọ ẹ́ di criminal àwọn criminal wọ́n máa sọ wọ́n di complainer òun sì. àwọn victims these are the victims by all ladies. àwọn victim that's our all ladies the bag. ilé ìṣiṣẹ́ pẹ̀lú one guy they call him assist assist ló máa ń lé àwọn guests yẹn wá for a date wọ́n bá ti wá ní ọ̀hún wá for a àwọn wá gbé àwọn gẹ̀ẹ́sì yẹn lọ sí shrine eléyìí ní àtọ̀ǹta shrine yẹn ló máa pa gbogbo àwọn gẹ̀ẹ́sì yẹn ló máa pa wọ́n sí. you see you can see the bags. àwọn tó bá ti ní the parts. all this like uh, all these ten girls ten bags ten bags ten bags. à gbogbo àwọn tó gba part àwọn èèyàn méjì all the people against me on this social media they are involved in one thing or the other like this all the people that against me on this social media, they are involved in all these things. You know, the person who called that girl was actually his boyfriend or the person he trusted. He was eating after closing in the morning because he was, he, I mean, he, he did this night shift that very good day. When he closed from work and as a security in one, I mean, Winner Chapel branch of, I mean, church, I mean, church. So he was eating in the morning and this person called him. I mean, call her a guy that I know among these people, killers, call that lady. He should come. He has to drop her food and quickly run. She never knows she's not going to return. Because somebody was telling them that they want to do ritual. I mean, they need the part of human being, woman, a, eh, I mean, a woman for that. I mean, a, a woman. And she had to call the person that she dated. She called this person, and the person quickly run to go and answer, maybe believing that he answered the boyfriend. You understand what I mean? Like when I was in Dubai, they asked me, they said they want to, when I came to Nigeria, they said I should not tell anybody that I was coming. I'm coming to Nigeria. That they, they are coming, the way I treat them good, they are going to treat me good. For the first, that's the first time. You know, the first show, because the show was twice, the promotion was twice. You understand me? So, and I get to Nigeria, and they were denying. I tell you, I told you exactly what they you know what they, they gave me something you know they first of all you know they first of all want to demoralize your brain do many things to you do you understand me I was when I lose when I listened to these people I say oh actually this is what they want to do and that's why they are fighting seriously for them not for me not to for anybody not to come close to me for their secret not to be open for me not to get justice and that's why they said you will explain and explain tire Nigeria police Nigeria government <laughs> Nigeria, and you want good, you want peace. There is no country that will continue in this wickedness that will have peace because me, don't let me deceive you. I pray every day. Anybody that support evil against me, the person life will not will not be settled again. Tó bá settle ló ló máa dàrú. Àyíká wọn kò ní settle. Gbogbo ẹni tó support wọn kò ní settle. Don't let anybody Jonah kó ba ẹrù ayé yín kó da orílẹ̀-èdè Nàìjíríà rú. Ẹ sọ Jonah sómi. Ẹ sọ sókun wọn ti ẹ̀ ṣe Jonah gan Jonah tún dáa jù lọ Jonah kẹ àwọn ilé kílà làwọn ilé yìí ilé wọn. wọn bí báyìí. sí. these two bags here ṣerade. oníṣègùn lòun ọba ṣègùn olówó lélẹ àtàn àtàn ẹ máa rórí wọn so máa gbé fìlà sórí nsìn. ṣerade. do you see their crown like king okay one máa gbé sórí sí you see they will put it now. they will put it on now you see they cover their head like a oloye, bíi fìlà bíi ti ìmí bíi tàwọn àwọn ritualist all this cap wèrè tí wọ́n ń dé kiri that they are spoiling the economy spoiling the society polluting fi àwọn èèyàn jóye fi àwọn èèyàn jóye fi àwọn èèyàn jóye all the people they will give them chief title and they are criminals this was also they have it they have it criminals ó dá mi lójú kan tó mọ̀ àwọn eléyìí wọ́n máa máa dúró sábẹ́ Lizzy Anjorin wọ́n máa máa dúró sábẹ́ gbogbo ibi tó bá ti ń sọ jágàn tó ti sọ nonsense wípé wọ́n ń sọ̀rọ̀ àìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe nǹkan kan orí burúkú kan máa sọ o all these things ìjọba ẹ fi òun tẹ̀tẹ̀ gbá gbogbo ẹ̀ kúrò fún Ọlọ́run Elédùmarè ń gbọ́ ìlú anyway ṣé a máa continue ẹlẹ́kan tó kọjá. ẹ máa sún ọmọ nígbà tí àbílí ìtàgé tí wọ́n sọ ẹ. ṣe eléyìí tẹ́ ń yìí sẹ́gbẹ́ ní lára àwọn èèyàn lè tí wọ́n ti pa òun wọ́n tẹ́ sínú àwọn kìíní lọ́nà kọ̀ọ̀jọ̀kan. do you see this coffee this small coffee do you see it the woman on Facebook that some people are fighting for on this in this Canada or from Nigeria is selling it small coffee own taposi Chotiye? This this one, you see this white one? This they said that's the lady's head. They burn the lady's head and pound it. They mix it together with soap and give it to somebody. Don't forget that timing, nígbà yẹn. Tí wọ́n gbé mi jókòó síbẹ̀ ni mo wá sí pé kí ló dé tí mo ń pe màláìkà? Kí ló dé kí ni mo ṣe ń bì báyìí? Nígbà tó yá, ó gbé ọṣẹ kan oníkan gbé ọṣẹ fún mi, mi máa béèrè oògùn lọ́wọ́ ẹ̀. Ìgbà tí wọ́n mọ́ tí wọ́n dé sínú mi jọ́nà lọ́hùn lóru ọ̀gànjọ́ mà ni mò ń gbàdúrà tí mò ń ké wọ́n ní kílódé tí mo máa ń ké mo ní i pray when i move i cried at times when i remember what god people have done to me or what god has done to me as well i cry i am emotional you can see this white clothes and the black inside is a woman's part they burn into ashes and they mix it together with soap believing that they are using this as a ritual when they are bathing with this soap they going to get money And that's why a lot of them on social media also, they will tell you, come and buy this soap. When you use this soap, you are going to get money, you are going to get husband, you're going to get this and that. You can see, we said telling you that these people who practice all this nonsense, the same thing these practice, telling we are a lot of people believe that we hate them. We don't hate them, but I hate crime, I hate evil people. And the evil have dealt with me, and it's now part of my ministry to come against them because evil will never love the good one. Devil will never love God's people. So I cannot compromise my faith and I cannot love Satan. I cannot love evil. So, and if anybody supporting the evil is also evil. àná àdẹ̀ní kan méjì tá a máa ṣe fún tá a bá lè kojú yín a máa gbàdúrà sí ọlọ́run láti kojú this you know you are they going to show you the bags about ten to twelve bags on the floor here when these people have used, I mean, the people they have killed, lady they have killed, they taking their bag. Okay? So, continue. Let me continue playing it. Sherry Rufila, you see, those of you in abroad that you don't understand what we are saying, you can see a lot of them that they use this cap. They also give them shift title. In Nigeria, you can see This also was being awarded by some were the crazy people, the killers. So majority when you see this on them, on their head, you believe they are somebody important. They are somebody dignitary. No, they are majority of them. I'm saying it authoritatively. They are criminals. So if you are not a criminal, you are using this and you heard this. So don't come for me because of that. Because these people using what you are using and they are also criminal. Okay. So, and you can see ẹ má gbàgbé o wọ́n pariwo lábẹ́ ohun mo yìí sọ Nigeria police mo dúró lórí ọ̀rọ̀ yẹn o ipe ọmọ tó ké ní abẹ́ the people wearing this they actually killing majority of them they killing and they selling women's parts don't forget Lizzy Anjorin a child shouted no under his child. i'm not fighting Lizzy o i don't hate him but i hate crime and that's what i've been saying They are not being investigated. And whatever they say about me, Nigeria police, Canada, have given everybody, investigate me. Up to today, I'm being hacked, I'm being followed, I'm being nursed, I'm being like tell bomber to bomber in Canada. All right? Uh-huh. So, my email, everything about me is not hidden. All right? And in Nigeria, if anybody say anything about me, make sure you interrogate them, make sure you investigate it, Don't wave things. Okay? It gets me upset at times when we talk and people just want to cover some people. They want to cover some people. They want to investigate some people. All right? so, in tí wọ́n fẹ́ ṣe fún ọmọ yẹn níjọ́ yẹn, òun ni mo mọ̀ pé wọ́n fẹ́ òun ni mo rí pé wọ́n fẹ́ ṣe fún mi. Orí ló kó mi yọ. Òun wọ́n ṣe ń jà títí dòní. You must not come to Nigeria because they don't want their own secret to be open. When you see these people before they have been arrested, they are on this Facebook. When they do photo shoot with their wife, they'll be kissing, they'll be loving, they'll be putting some picture on this social media. And you'll be thinking they are okay. They have office, so oh. like Lisa and Jorin and the husband. They both have office. Are you getting me? Malaika have office. All criminal, they have office at times. They will tell you they are responsible, they are not responsible. Oh yeah, let's listen. The battery is low. Right. I'm totally well mi ò tiẹ̀ fẹ́ máa sọ òyìnbó gan mọ́ mo fẹ́ máa sọ yorùbá ni ẹni tí ò bá gbọ́ kó lọ gba interpreter. bẹ́ẹ̀ Iṣẹ́ wo ló ń ṣe? Iṣẹ́ wo ló ń ṣe? Ṣáájú mẹ́díkù aago hmm? méjì bọ̀. kí nìyẹn ní Yorùbá. iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. ṣé kúlẹ̀ gbẹ̀dẹ̀ ọlọ́pàá. wọ́n tààkì ọmọ fóònù mi wọ́n wá orúkọ ẹ̀ ní asis orúkọ ẹ̀ ní asis asis yẹn ni wọ́n tíráàkì nọ́mbà ẹ̀ wọ́n fi wá tíráàkì nọ́mbà ẹ̀ láti ara nọ́mbà asis wọ́n fi tíráàkì nọ́mbà mi. ok ẹ kí ló wé pẹ̀lú ẹ̀ka asis papọ̀. Eh, assist ni ó máa ń gbé àwọn nǹkan tí assist ló máa ń gbé àwọn nǹkan tí àwọn olú máa béèrè lọ́wọ́ tó máa láwọn ní ti àwọn ẹran èèyàn àwọn ẹran èèyàn so tó bá ti wá gbé pè mí máa pè assist assist máa gbé wá máa gbé wá abọ́ mi i want to put it there. obìnrin nìkan lẹ́yìn ń lò. irọ́ mi ìmú obìnrin níbẹ̀. àwọn tá a ti ṣe ojúbìnrin ló wà fọkùnrin. ẹ ọmọ tí ó ń sọ obìnrin obìnrin ló ń gbé wá fún wa. hold on i want to tell you fún. ilé báwo làwọn báàgì tó wà lẹ àwọn báàgì tó wà lẹ ṣe. ẹ òun náà àṣìṣe yẹn ló gbé gbogbo báàgì yẹn wá. Ah, nǹkan tó bá bí ọmọbìnrin yẹn kò kí ń gbé wá sọ́dọ̀ ó máa ń tó bá bẹ̀ nínú tó yẹ wọn bá sọ pé àwọn nílò òun ló máa gbé wá. inú ẹ irú kì í bọ́jà wọ́n sọ pé àwọn nílò apá o. apá o àbí ọmọ ẹ ló máa mú wa. wọ́n bá mú bí ọ̀dọ́ yín báwo lẹ ṣe máa ṣe. màá wá mú fún yọ ọmọbìnrin kan tó o máa ti ṣe fúnra rẹ o máa mú wa ni. kí ló ti máa ṣe ìdílé ọmọbìnrin yẹn. a ti yọ ohun tí wọ́n béèrè gbọ́n àti mú wa ẹ̀ ẹ̀ máa mú wa fún wa. tó bá ti wá mú wa ìyá wa fún àwọn tí wọ́n níje. Ah, ṣé àwọn ló máa àwọn ló àwọn ló máa wá bá yín pé àwọn nílò ẹrin yìí. àwọn olúwo. olúwo kí lórúkọ wọn. olúwo Mandela. olúwo Mandela. ṣé ṣé Mandela ni bàbá wọn sọ wọn ni èmi yìí náà ti jẹ nìyẹn eh, kí lórúkọ tó ń jẹ. Sunday eh, Monday Monday Samuel. Monday Samuel olúwo olúwo olúwo nìyẹn. Ifọ̀. Olúwo fọ̀. Àwọn náà máa sọ pé àwọn nílò ẹran èèyàn. Ṣé full shift on one area in Lagos state? No, Ogun state. Olóyè àwọn olóyè òwèrè. Àwọn olórí burúkú. Ìran ọ̀sísì mú wa ni ọjọ́ tí ó wá sí ọ̀dọ̀ mi. wọ́n máa ní wọ́n ń borúkọ wọn jẹ́ ni. mo láti lè kàn ló gbé àpótí báàgì wa náà yìí àtàkì ìwà sókàn ni pé òun fẹ́ gbé sọ́dọ̀ pé òun máa padà gbé òun fi bá lọ́dọ̀ mi. you see these ones they are on Facebook okay they this guy, these people they are on Facebook before they were arrested okay anytime Lizzy is talking and saying oh the blackmail blackmailer otobola, blackmail the riches the blackmail the musician blackmail the celebrity blackmail this blackmail that the chief the people important the dignity in society you can see when you see this also with their cap on the social media, you believe that they are good person. They are killers. Okay? They kill people and they sell the part like just like butcher. They butcher ladies and they sell the part like just people selling meat. Okay? Selling meat, goat meat, cow meat. Okay? So, I'm doing this for those of you novice believing that some people are big in Nigeria, they cannot do something. I'm just telling you, this with their cap okay they are also chiefs they give them a lot of nonsense title in Nigeria especially that Yoruba land ọdọ òun làwọn Ìgbò náà àwọn Ìgbò náà máa ń ṣe wọn tẹ̀lé àwọn fún àwọn terrorist kan náà ní ní ní ní Sokoto níjọ yẹn náà pé lórí àwọn terrorist kan náà wọn sì. òun ló owó kan gbé sínú báàgì yìí bákúbàgì bẹ́ẹ̀ ni pẹ̀lú bákúbàgì àṣìṣe náà dá sí. wọn ò tí ì rí. ọtí ẹ dúró mi ò fẹ́ gbàgbọ́ pé nǹkan tẹ̀ sọ òótọ́ ni bí ni wípé tí àfíìsì ọkàn lè ṣàdédé fún báàgì láì ṣe pé ṣe lẹ́tà ta báàgì. ó lóun ń bọ̀ láti ìdúgbò pé òun máa padà wá gbé ó kàn gbé sí ọ̀dọ̀ mi ni bó ṣe ń yẹn ọ̀tọ́ bá ti wá gbé àwọn nǹkan tó tó ń bẹ tí mo bẹ wá ó máa gbé wá ni màá gbé fún àwọn tí wọ́n lè. kí lẹ́yìn fi ẹran èèyàn ṣe. Eh, èmi ò kí ń fi ṣoògùn àwọn tí wọ́n máa ń fi ṣoògùn náà ń lù. báwo ló báwo eh, ló eh, ipa ò lẹ́yìn ipa ò lẹ́yìn kó bẹ́ẹ̀. ipa ni pé àṣìṣe tó bá ti bá wọn gẹ̀ tiẹ̀ àwọn máa gbé fún mi èmi ni mo mò ń gbé fún wọn èmi ni mo mọ̀ wọ́n. sọ èyí mọ̀ pé àṣìṣe ń pààyàn. bẹ́ẹ̀ ni èmi ni mo mọ̀ wọ́n. báwo lè ṣe máa ṣìṣe ó ti tó bí ọdún mélòó kan tí mo ti mọ ọgbà tó ti bí ọdún mẹ́ta ìgbà tí ara ìgbà tí ara bàbá ẹ̀ ò yá fún asthma tó ń lo èélà ni wọ́n gbé jáde wá treat lọ́dọ̀ mi bàtàdì ẹ̀dẹ̀ ti gbádùn àti gbàyẹn ló ti máa wá ń wá sí ọ̀dọ̀ mi lẹ́kọ̀ọ̀kan. nígbà tí bàbá ẹ̀ gbádùn ṣé lára àwọn ẹran ẹ̀yọ́ yìí náà lẹ lò kó tó gbádùn. lára ẹgbò. ó sọ̀rọ̀ mistake sorry i will i will bring it i will change it back now. you know before we continue the reason why these people they present so much they match Facebook and they match my platform they wait world seriously with conjunction of some powerful people also against me is because they want the secret not to be open you see because the police of Nigeria they actually working seriously for the past month you understand because there was a time I listened to Lisi this January I mean January she said she's going to be speaking for those people because the country is so hard that anybody can do anything to survive, just to support ourselves. I have a case here that that boy that cried that time, I was I have not forgotten you because they have not done anything against it. Because some people, and she be telling you, yes, the people representing Yorubas, and Yoruba must not be spoiled, this and that. they using that just, just to, just to, just to, just to deceive people that they care for people, they care for nobody. We fighting crime. Because I know these people also, they never, I can see their handwriting. So I'm not going to leave them. They are not leaving me. I'm not going to leave them. Okay? If I do anything, let them expose me. Which I tell you, have never done any crime things. Read my lips tí bàbá ṣé lára àwọn ẹran èèyàn yìí náà lẹ́nu gbogbo tó gbádùn. rárá egbòogi ni. báwo lọ́rọ̀ ṣe wá tàn ọ̀rọ̀ tí ó jẹ́ wípé ẹ̀gbọ́n mọ̀ pé àṣìṣe lè máa bá yín kó àwọn obìnrin wá láti wá. they say they are looking for somebody now. ẹ ẹ ò fúnra ẹ ní ó dé ní ọjọ́ kan tó ní àwọn lọjà pé omi táwọn ti ń ṣe fàájì pé làwọn kan ti dé lọ́wọ́ bá wọn jà pé wọn pé wọn apá ọ̀rẹ́ òun kan nígbà tó ń pa wọn agbè lọ so gbogbo wa ní ló fi wá sá kúrò níbi tí ó ń gbé ló fi wá sí eré àpáta ẹyẹ bẹ́ẹ̀ ló sá bẹ́ẹ̀ ìran àwọn èèyàn kọ́lé síbẹ̀ ní ọ̀tà yẹn ní àtọ̀ ó wá wá síbẹ̀ nígbà tó kàn wá kí èmi tó wá sọ pé àwọn lọ sí ọ̀rẹ́ òun tó kú àwọn tó kù wọn ní káàkiri ìlú wọ́n ń bọ̀ wọ́n máa lọ gbèjà ọ̀rẹ́ wọn ẹ̀hẹ́ ibẹ̀ ló ti lọ tó dẹ̀ máa padà dé ló mú ẹran èèyàn díẹ̀ wá ló fi sọ wípé àwọn àníyàn ò fi lò àwọn àníyàn ti bá rí ẹ̀wọ̀n tí àjọ ń ṣe kí ni tó ń lò torí àgbo lèmi ń ṣe gbogbo ní àwọn tí wọn kò béèrè yìí tó wà bí náà fi béèrè mo fi mo fún wọn. oyè oyè wo lè yí tẹ̀lé fọ. mi ò jọyè kankan nífọ. adé adé wo lè fi lè. adé ìṣègùn ni. kí ló yẹ kí ló bá o. ọba ọba ìṣègùn ti lúwo. ìlú atán. ìlú atán. fún eléyìí yẹ fọ́pá gbogbo oníṣègùn fún eléyìí yẹ fọ́pá gbogbo oníṣègùn nàìjíríà fún àwọn gbogbo kìíní ó yẹ kó bá gbogbo wọn ẹni bọ̀ bá practice ọkọ̀ fún death sentence or death sentence. ẹgbẹ́ ẹgbẹ́ oníṣègùn ló fi jẹ bá ìṣègùn ti atán. ìkọ̀ọ̀kan àwọn báàgì wọn náà mọ àwọn wo ni wọ́n lò wọ́n fún wọ́n náà máa sọ àwọn mẹ́rin kan àwọn méjì kan àtẹ̀rù kan báwo àwọn oníkọ́sọ́mọ̀. you see how long how many how many bags it is. àwọn tí olú àwọn yẹn pẹ̀lú èmi ò lè identify báàgì torí kò ṣọ́dọ̀ mi ó kàn báàgì wá ní. àwọn fi ṣoògùn fún un àwọn náà fi. mi ò mọ àwọn tó ń lò fún àwọn tó ń lò fún àwọn tó ń lò fún àwọn ló àwọn bá àwọn tí ó ń wá tó ń béèrè náà ni. ṣé àwọn olùgbogbo ẹ gbogbo ó tó bí èèyàn bí ó tó bí ọlọ́ṣẹ́gun mẹ́rin bẹ̀rẹ̀ ti jẹ́ fún olùgbò. fún olùwọ méjì ni. méjì pẹ̀lú gbogbo báàgì tó bá lẹ. àlọ́ ọmọ yẹn kàn gbé báàgì yẹn pé òun gbé sọ́dọ̀ yẹn pé òun bọ̀ wá padà. òun ní méjì lórí ìgbà. òun kọ́ bísẹ̀ ìṣègùn náà gba ọ̀pá ìdọ̀gbìn tí ilẹ̀ ìdókè tó tẹ bára yín bí. wọ́n máa ní kò bàyè bá mi. bàyìbá torí èmi gan kì í. wọ́n máa ní kò bàyè bá mi àwọn ló ń ṣe. iṣẹ́ fáwọn èèyàn rẹ̀ iṣẹ́ àgùntàn. wọ́n máa gbọ́ pọ̀ tàbí ń tàbí gbogbo ọmọ ẹyẹ tó tà. nítorí máa ń gbójúlé tó máa ń pèsè ní gbogbo torí ẹ̀yin lẹjẹ ọba àṣẹjù àwọn tí wọn ṣe iṣẹ́ ṣìkún tí wọn rí yín níbi tẹ ẹ bá ara yín dé yìí nínú ìṣẹ̀ṣe Yorùbá ṣé bóòlù ṣe rí lára yín. ah ojú ti rẹ̀ ìdójútì ni. bàbá ń dáná jẹ àjàgbọ́ra. àjàgbọ́ra. dáná jẹ bẹ́ẹ̀. wòlíì ni. wòlíì ni bolódù wòlíì náà wà. ó wà ní atọ. atọ ìjú ìjú. ìjú. ìbáṣepọ̀ ń bá ara rẹ̀. ẹ akọ̀jọ ń ṣe náà ni. bí ṣíṣe bí bá. ẹgbẹ́ sókè dáadáa tó rò lẹ́yìn. kò sí akọ̀dọ́mọra náà ni. òun ah, náà máa ń òun náà máa ń gba ìrànlọ́wọ́ lọ́wọ́ yẹn nìyẹn o. bẹ́ẹ̀ni. òun náà máa ń ẹ máa ń fún àwọn yẹn náà jẹ ẹrin ìyàn àbí. bẹ́ẹ̀ni. ìbéèrè lè fáwọn yẹn bíi mélòó lẹ ti fún wọn. bí ẹ̀wọ̀n ẹran náà ló máa gbà ní mélòó lẹ ti ta fún wọn. èló lẹ máa ń tà èló lẹ máa ń tà èló lẹ máa ń tà àwọn nǹkan rẹ. àwọn àti ọ̀la àṣìṣe agent yẹn lọ́jọ́ máa ń sọ̀rọ̀ owó ṣòwò kàn jẹ́ tó mọ̀ wọn àwọn ẹni tí bí. àṣọ kí ni mo kò jáwọn tèmi ni mo mọ̀ wọ́n tó ló wọn àjọ máa ń sọ̀rọ̀ fúnra wọn. ṣé bọ́wọ́ yìí bá ẹ sọ pàṣẹ ìwẹ̀ yìí ló ń kú wọ́n ti jọ máa sọ ti jọ máa wọ́n ti jọ máa sọ wọ́n ti jọ máa sọ akọ̀wà gbé fún mi pé bóun gbé fún wọn ni èlé ló wà lẹ́yìn gbà. o tó bá fún mi ní jọ́ mi five thousand tó bá fún mi pé pé o kàn fi kọ̀pẹ́ sí ti mi jọ́ mi five jọ́ mi seven jọ́ mi ten. gbogbo tó ń ṣe fáwọn tó ń ṣe fáwọn ènìyàn kò jù bẹ́ẹ̀ náà bíi ten bíi five ọbẹ̀ ṣe ti gbé mo gbé. báàgì orí èèyàn náà gbé. ẹ tó máa wọ́n ti jọ máa san. èló làwọn yẹn ń san. àwọn míì fún ní fifty àwọn míì fún ní seventy. lórí lórí apá lórí orí lórí ẹsẹ̀ lórí ọkàn fifty seventy thousand. ẹ dúró ná wádìí jẹ́ pé wàá wípé ọmọ ń ṣe àtẹ̀ránṣẹ́ owó sínú ó dẹ̀ sọ̀rọ̀ five thousand ní ìsinyìí tí wọ́n bá délé ìfowópamọ́ tó bá print out wa statement of account yìí lọ́rọ̀ tẹ sọ bá yàtọ̀ sí nǹkan tá a bá ń bẹ̀ kó ṣe rò pé. kò lè yàtọ̀ ọjọ́ tí ìdówó àkáǹtì mi tó jẹ́ owó olúwo tó wà níbi ló sẹ́ǹdì yẹn ó dẹ̀ wà lórí ìdúró. èlò nìyẹn èlò nìyẹn. ìyẹn one fifty ló sẹ́ǹdì sí mi. owó kéde yẹn. fún èèyàn mélòó nìyẹn. èèyàn kan fún gbogbo tó gbà. so ó dẹ̀ wà ẹni tó dẹ̀ fẹ́ gbowó wà ní ìdúró tó gba owó yẹn náà lọ́wọ́ yóò máa ń bẹ́ẹ̀. tó nínú ẹ̀ fún mi ní. màálù sí one million plus náà náà ń ta màálù tó bá tóbi. èèyàn one fifty. Eh, ló fún yín ten thousand naira. bẹ́ẹ̀ ni ẹ̀rọ ẹ̀jẹ̀ kó ẹ̀jẹ̀ ká sọ́kọ yẹ wa. ẹni nínú àkáǹtì ni wọ́n transfer owó sí. bẹ́ẹ̀ni. alẹ́ wa transfer owó sí tó fi ń fàyín ten thousand. ọ̀làwálé àṣìṣe. Eh, àṣìṣe lẹ́yìn transfer owó padà sí àṣìṣe wá fún ten thousand kìíní kan tani wọ́n sẹ̀ sí yẹn kí ni nǹkan tó ń fira gangan ní pàtó ẹ̀yà ara wọn náà fira lọ́wọ́ yìí. orí àti ọwọ́ ni. orí àti ọwọ́ ọmọ nǹkan lọ́gbà ọmú náà bẹ̀. bẹ́ẹ̀ni ẹ náà bẹ́ẹ̀ni. ẹ bẹ́ẹ̀ni. ọmú orí àti ọwọ́. bẹ́ẹ̀ni. ẹ mo pè lọ́rọ̀ yín pé tani ó jẹ́ àjàgbó rà bí ìmọ̀lẹ̀ mọ́. bẹ́ẹ̀ni. wọ́n nínú àwọn báàgì tó wà nílẹ̀ wọ́n ní bíi mẹ́rin márùn-ún náà ló jẹ́ wípé àwọn èèyàn yẹn lẹ́ta fájàgbóra. rárá kò rí bẹ́ẹ̀ àjàgbóra ọmọ náà máa ń gba ẹran báyìí náà ni. ìyẹn kẹ́gbà ń ṣe ṣe sí. báàgì bí báàgì ṣe. ọ̀yà tẹ̀síwájú ẹ ti má ṣe ẹsẹ̀ lọ. ẹ tẹ̀síwájú àgbọ̀yìn. Chọ́ọ̀chì alẹ́ kérúbù ni kérúbù alẹ́ ṣe àfọ̀. Ah, àjàgbọ́ra la máa ń pè é ẹ ti ẹ ti fi ọ̀rọ̀ bu ọ̀rọ̀ tí mo bèrè. ìjú ìjú ẹ ti fi ọ̀rọ̀ bèrè bu ọ̀rọ̀ tí mo bèrè. wọ́n ní bí ẹ̀mẹ́rin bẹ́ẹ̀ ni. wọ́n ní bí mẹ́rin sí márùn náà jẹ́ pé àwọn èèyàn yẹn àjàgbóra lẹ́ta wọn fún. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ yà hmm. àwọn ọmọ náà sáwọn ló wà wájú àwọn lè lẹ́ta bá jàgbóra àbí. bẹ́ẹ̀ ni sí. ni mò ń wò bí tí bàtà ṣàṣà. bẹ́ẹ̀ ọdídé yẹn àbí ẹbí fún ayé lẹsọ nísìnyí wípé Bùhárí yìí wọn kó sílẹ̀ fún yìí. ẹ ọmọ tó ń tó náà tó ń ta fún àjàgbéra náà ni. ẹbí òun náà ni. ọyá mẹ́rin lẹ ta fún àjàgbéra àbí. ọyá ẹ má ṣàlàyé. four four ladies.

àbí gbogbo ẹ̀ ló wọ́n máa gbà ẹ̀rẹ̀ ọwọ́ ọdún mẹ́rin àkọ́kọ́ tí tó fi pé mẹ́rin àbí ní àjàgbọ́dà gbà bóyá ìyẹn ti lójú jù báyìí. àwọn ọmọ tó ń ṣe rúùsì wà ní àwọn ọmọ yẹn ẹ bá ti wo báàgì yẹn ṣẹ́dúró àwọn tó ń ṣe rúùsì ṣe rí pé gúúsì fèkì wà ń bẹ́ẹ̀. Tàmọ̀lá. Tàmọ̀lá. Yóò là bàtà ẹ bá mi kílẹ̀ sọ̀rọ̀ dáadáa. Ọ̀tà. Yóò ní Tàmọ̀lá ń gbé. Ọ̀tà ló ń gbé. Apá ọmọ lọ́tà. Mi ì mọ tó ń gbé lọ́tà. Àbá ọ̀nà ẹ̀ ṣe wá mọ̀. Ó wá fúnra ẹ̀ lọ. Ọ̀tà méjì yẹ́lò ni àbá àgùsọ fún ẹ bẹ́ẹ̀ nítorí òun àdásìsì wọn dorí àwọn gbọ́dọ̀ ṣìkà lájọ. sọ ẹ̀rọ tí ìyẹn mọ́ ó yẹ ká lè rántí àwọn tó kù ó yẹ bá àwọn ẹlẹ́sìn mẹ́fà. olúwo mandela ló gba àwọn ilé méjì. méjì èwo lolúwo gbà. tó wà wájú yẹn. ṣé dúdú eléyìí. bẹ́ẹ̀ni eléyìí kan àti dúdú kejì lolúwo gbà lọ́jọ́. ẹ̀ ń lẹ sọ pé one fifty thousand àbí èlò lẹ́gbẹ̀ẹ́ náà kan. the bag is more than twelve. àwọn ilé méjì tó kù yìí fọ́ báyìí. àwọn ilé méjì tó kù. Eh, ifá ó wà ní ìjù ifá ó wà ní ìyànà bẹ́ẹ̀ni ìyànà ìyànà yẹn eh, You see all of them using that things they are using their they killing people ogun náà fi ń ṣe èèyàn náà fi ń ṣe ẹran èèyàn náà fi ń ṣe àwọn oògùn wọ̀nyẹn ṣé ti rí tábà sọ wọn máa ní wọn borúkọ ń jẹ́ ti àwọn oní mental problem. àwọn wọ̀nyí tẹ́ ẹ kú yìí iṣẹ́ wo ni wọ́n ń ṣe ní ìmọ̀ bí wọ́n ń gbé ẹ̀yìn ọ̀lẹ́ peter kan bèrè lọ́wọ́ àṣìṣe pé àwọn tó ń kó wà ìbọn tí ni wọ́n kó wá. kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí. abidjan musisi láti àtọ̀ ọ̀tà. àtọ̀ ọ̀tà. ẹ jẹ́ wá padà sọ̀rọ̀ tẹ̀sán tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ ní ṣe ni àṣìṣe kan kò pa báàgì wa fún yín. bẹ́ẹ̀ òun fẹ́ gbé sọ́dọ̀ yín òun lọ síbì kan wọ́n nínú ọ̀rọ̀ padà ṣàlàyé yìí ó fún hàn wípé àṣìṣe òwe má gbé wa. mo kàn yọ fi mo kàn yọ bí orí ìgbà tí ó ti rán mi sí àwọn ẹni tá a dárúkọ àwọn tá a dárúkọ ni mo ṣe yọ bá gbé. torí wọn rà wọn rí àṣìṣe ó fẹ́ purọ́ má ṣe dáadáa wọ́n yé tìmọ̀ torí mo sọ pé ó tọrọ fẹ́ẹ́ lọ tó olórí ogún àwọn babaláwo tó fẹ́ ra àwọn páàtì yẹn lára eré èèyàn yẹn bàbá lọ sí ṣáìlẹ̀ láti rí kọ́fà méjì yìí. ṣé ẹ̀rọ èèyàn ló wà láwọn jẹ́ ká ìbá ìfọ́? ẹ̀rọ ìlú ọ̀bẹ. ó máa ń gbà. báàgì tí wọ́n fi gé lélẹ̀. àwọn olówó àánú kòkò yìí. kòkò tó máa fi sun orí. ọ̀nà àwọn kò wá ọdún tí èdè yẹn. Mm.

at what point they don't get to know that human part is involved. That's this. I'm just um, So when uh, get to the issue, he say he's looking for item. So Orúkọ mi ni Yusuf Damiu.

òye mi kò sí mọ. àwọn àpẹẹrẹ àwọn kọ́ bá sọ pé àwọn ń tà ní àwọn ìṣẹ̀ra padà ní àwọn kọ́ sọ. máa ń ṣera padà máa ń ṣiṣẹ́ ṣẹ́gun so máa ń ṣètò sílẹ̀ gan. tó gbé mi lélẹ̀ mìíràn ni pé mo mọ ọmọkùnrin kan tí wọ́n ń pè ní àjàgbóra ó wá ṣọ́ọ̀ṣì ló wá ṣe wàásù lọ́dún yẹn lọ́hùn-ún. wọ́n ti wá sọ fún mi pé bọ́n ṣe ń gbórúkọ mi kó yẹ kí n ti lọ ju báyìí lọ so gbàlọ́pẹ́ gbàlọ́pẹ́ yóò kéde lọ́jọ́ báyìí lọ wà á fi ní kí ọjọ́ ojú sóòrùn gbàtúmọ̀ wà á fi dọ́dọ̀ ẹ̀ lọ́sọ̀ ń pa kí n gba nǹkan yìí lọ́jọ́ yẹn lọ́hùn so ló wá di pé wọ́n á sọ pé kí n lu ọmọkùnrin tó wà lọ́wọ́ tó ń pè ní àṣìlá yẹn. ẹ bẹ́ẹ̀ ni pé kí n wo wọn lókè wọn ni tó bá ti fẹ́ ra nǹkan pàtì pé kí n máa gbé so ìjọkọ̀ mo dẹ̀ ní ten thousand naira mo dẹ̀ ní kó ta ẹran fún mi ẹran ẹran so lẹ́yìn ìgbà yẹn mi ò mọ̀ tó ọ̀tà ẹ ẹ ọkọ̀ fún mi now gẹ́gẹ́ wá sọ fún mi nínú ọjọ́ ẹjọ́ kìíní oṣù kẹjọ ọjọ́ kìíní oṣù kẹjọ pé ọ̀rẹ́ òun sọ pé òun fẹ́ ra orí so àtọwọ́ ṣé kíní ilé ṣe kíní ó lè rí wọ́n wá pè lọ́jọ́ yẹn pé báyìí ká ẹni sọ pé báyìí báyìí báyìí ó wá ní ó máa gba six hundred thousand naira wọn ló pé wọn sọ pé ọlọ́pàá máa gba six hundred thousand naira wọn sọ pé three hundred thousand naira ló ní wọn ló pè pé stand send one fifty seven o ní èrò ọkùnrin pé mo fẹ́ ná owó ẹ̀yìn kò tẹ ẹsẹ̀kẹsẹ̀ lẹ́mí sọ pé kí máa kí máa ná owó yẹn o pé kí send padà sí àṣìlá gbogbo ọkùnrin gbogbo tó wà lọ́hùn ẹ̀ gbogbo ọkùnrin kó fẹ́ dán ó máa ná owó yẹn ọ̀tẹ̀ mi sọ pé ìjà máa wò òyìnbá send owó yẹn sí i oṣù wa di ọkùnrin ó wá ní kí n sẹ́ndì àdírẹ́sì sí àwọn oṣù wa ní ní òkú síbẹ̀ ṣùgbọ́n tó wá ìjọ kẹta ìjọ kẹrin wọ́n á rí i pé ah mo tó ṣẹlẹ̀ yìí mo ní agbára so bí ẹnì kan ṣe wá pè mí pé wọ́n ti gbé àṣìlá wọn ní oṣù oṣù máa jẹ́ ọlọ́run ṣe kí ni. nínú ọ̀dà sọ fẹ́ ní ọjọ́ kẹjọ oṣù kẹrin. oṣù kẹrin ọdún táwa ní ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ gbogbo adúgbò ìṣẹ̀lẹ̀. bẹ́ẹ̀ tó níwá ìgbà tí wọ́n á pélé mo wá sọ fún un kò lè tà wọ́n á pé wọ́n ti gbé ilé yìí. bàbá yẹn olúwo mandela eh, so ìgbà tó wà lọ gbé eléyìí ilé ló wà ní kọ́. èmi kọ́ ọdún ẹ náà lọ ti omi ò mọ omi ò rí rárá mi ò rí rárá mi ò rí rárá ẹ pé mo mọ nǹkan tó tóbi ń bẹ̀ tó bóyá lẹ́yìn ìjọ tẹ̀sán wípé ẹkùn oní ten thousand rárá bá ṣí díẹ̀ ní ọwọ́ ẹ̀ ìmí ìwọlé tún ti rà kúrò ti sọ àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀. ẹ méjì ẹ náà ní mẹ́ta. bóyá àwọn mẹ́ta yẹn báwo ló ṣe jẹ́ kí lẹ́ra gbogbo gbogbo ẹ ló ti sọ ọ̀kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀. ẹran ẹ náà ni mo rà. ṣe ní lẹ́ẹ̀mẹ́ta. bẹ́ẹ̀ lẹ́yìn yẹn ń kọ́. kò sí nǹkan kan. lẹ́yìn ilé ìjà mú ọmọ ìtàlẹ́tì ń tó fi sí. mi Peter Olúwa ló lè ṣe. Ọmọ Ondo. Ẹ Ondo ni mo ti wá sí Ìbàdàn. Náà Ìbàdàn. Ìlú Àpáta ìránṣẹ́ ọlọ́run ni mí clearness clearness clearness God has done it. tó bá ti ń lọ sílùú àpáta tó bá ti dé àpáta bus stop a máa gbé ọ̀kadà pé à ń lọ sí àríṣe power line bẹ́ẹ̀ ibẹ̀ ni ṣọ́ọ̀ṣì yẹn wà. àjíǹrere ni màá yàn láàyò láti kí n máa wàásù lásán ni mo ń ṣe bó eh, àkóbá ọ̀rẹ́ ni ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ni eh, mo ní eh, group tí mo dá sílẹ̀ so ibẹ̀ ni olúwo Mandela wà ìyẹn arákùnrin tó dé cap blue yìí bẹ́ẹ̀ so. all of you on the group on social media. lọ́wọ́ mi pé whatsapp lásán ni whatsapp lásán sani, ẹ a ti jọ wà lórí platform kan rí tí ẹnìkan dálẹ̀ láti ìlú Abidjan whatsapp group ni ká kàn máa fi mara ká máa fi kíra ni so gbàtí òun náà wà lórílẹ̀‐èdè Nàìjíríà ni mo ṣe wá múná báyìí tèmi àṣewájọ ń sọ̀rọ̀ so mi ì mi ì sójú mi rí sójú rí so òun ló béèrè pé òun fẹ́ pààtì ènìyàn pé òun fẹ́ lò fún oṣoolẹ owó mi ò dẹ̀ mọ ibi tó ti lè get so dídò pé arákùnrin yìí sọ pé ẹnìkan wà lẹ́kọ̀ọ́ rí so nílùú èkó ní àtàn pé ó lè ó máa get kíní yẹn ó ti sọ fún mi rí tẹ́lẹ̀ rí pé arákùnrin yẹn máa get so ni mo á send message voice ẹni yìí sí pé lóun fẹ́ nìkan báyìí so ẹni wá send the message sí ọ̀gbẹ́ni tó wà lápá àwọn ìtàn pé láṣẹ là ìyẹn dẹ̀ ló lè bá wọn ni wọ́n dẹ̀ negotiate owó wọ́n dẹ̀ sọ̀rọ̀ owó so voice tí wọ́n ti ń gbé wá lèmi forward sí mi ò èmi ò sí níbi tán ti pànìyàn mi ò sí ń bẹ̀. ẹ̀yin lẹ ṣe àtọ́nà bí àwọn méjèèjì yẹn ṣe mọ́. wọ́n ṣe mara bẹ́ẹ̀ ni. nínú iṣẹ́ ìwádìí èèyàn mélòó lẹ ti bímọ àti ikú àbáyé. rárá o rárá o rárá o olójókòó mi ìfẹ́ yẹn kankan wà rí. ẹ ń gbọ́n mi ò fún léèyàn kankan rí. bẹ́ẹ̀ni eh, èmi kọ́ lèmi sanwó mi ì pa ẹ̀ ẹnì náà jọ negotiate ọ̀rọ̀ owó mi máa ń pa owó. ó dẹ̀ so ó dẹ̀ ní kí wọ́n ẹni pé kó má kan nàbà wá wá transfer one fifty thousand naira. bẹ́ẹ̀ ni sà. ẹ wọ́n ṣàlàyé inú ọ̀dọ̀ ẹnìyẹn ọ̀dọ̀ àṣelà ìyẹn first man yẹn man tó wà lókè lọ yẹn bẹ́ẹ̀ ni ibẹ̀ ni wọ́n ti ṣiṣẹ́ yẹn ẹni ló set everything simple ẹ̀ tó fi dí oṣẹ́ yẹn òun kọ́ òun kọ́ wọn láti gbé lọ òun bẹ́ẹ̀ ni Peter Olúwa ló lè ṣe. bẹ́ẹ̀ ni kí ni ìdàpọ̀ àti òkùnkùn mọ́lẹ̀ àti òkùnkùn papọ̀. ọṣẹ náà ọṣẹ ni. iṣẹ́ ilé tí ó dàbí kọ́tà bí nǹkan tí mo wẹ̀ lórí rẹ̀. ẹ̀wọ̀n ṣé ẹ mú gba lọ́wọ́ ọmọ kan nígbà yẹn mo rí ọmọ yẹn tó fi kí ni ẹ ṣe mo wá gbà ní ọwọ́ ẹ̀ mo wá fi sí bí ọgbẹ́ gbólótírí kìnnì tó wá ní ohun lòun mo ṣàgbà lọ́wọ́ ẹ̀ mo wá fi tọ́jú ẹ̀ sí tí wọ́n ti rí inú ilé yìí. èwo lélẹ̀ tó wà lẹ́yìn. ṣẹlẹ̀ tí ó ní àgbélébùú lára yìí. ẹ àmọ́ máa fi ń ṣàtọ̀nà ni. ló ń jẹ àtọ̀nà. máa fi ń béèrè nǹkan. ẹ báwo lẹ ṣe máa ń lò. máa gbé sọ máa bèè pé. ló ṣe àpẹẹrẹ ẹ̀fà wò. Wọ́n á di jẹ́ àtúndà sí ti Okay. How yí àbí. èwo ni àwọn eléyìí tí mo wọ lẹ́lẹ̀. ọṣẹ ni. ọṣẹ ni. àforíjì mi ṣètò pásítọ̀ lẹ́pẹ̀ lẹ́pẹ̀ ayé àbí. ẹ máa ń lo àwọn ìjọba ayé àbí. kí làwọn eléyìí tó wà lẹ́yìn wà fún. wòlíì kan náà wà bí obìnrin kan báyìí náà tó lè jí yẹn tó máa ń ṣe tó máa wọjọ fún mi báyìí tó máa gbé mọ́tò ńlá ńlá tó ń tọṣẹ ọjà china ọjà oríṣiríṣi àwọn kérúbù àti ráfù kérúbù àti erékerosí. àwọn ọ̀rọ̀ lẹ́gbàgbé kí ni ó wà náà bóyá pẹ̀lú bẹ́ẹ̀ ṣe bára yín lógun kò ráì báwo ni pẹ̀lú ìbáni how do you feel about this. kò ń ṣe ni mo ti mọ̀ pé ayé mi ti bàjẹ́ inú ẹ̀kọ́ ni mo ti mọ̀ ọjọ́ tí kíní ìgbọ́gbọ́ ti ṣẹlẹ̀ wọn ti gbé mi tí mo ti mọ̀ pé nǹkan ti ṣe mí so gbàmọ́ ìwà dé station torí tí n bá sá kádàrá mi bàjẹ́ kí n kúkú dúró fèsì ogun mi mo fi dúró. ọ̀tẹ́lẹ̀ tí mo wò lẹ́gbẹ̀ẹ́ báwo ló ṣe jẹ́. a máa fi ń gbé nǹkan nu lẹ́nu. Bí o bá fẹ́ pa bí apẹ̀rún àbí ẹ̀jẹ̀. Kí ni orúkọ yìí? Tósìn. Tósìn kí ni? Akínwùmí. Akínwùmí. Ẹ tọ́mọ ọdún mélòó báyìí? Twenty years báyìí. Twenty years. Ọmọ olùkọ́ ni yín. Ọmọ Bùgílà ni mí. Ọmọ. Bùgílà. Bùgílà. Bùgílà. Ní ọ̀nà Abẹ́òkúta mi. Iṣẹ́ wo lẹ ṣe? Nǹkan ṣẹlẹ̀ lọ́dọ̀ Olúwo Mandela ni iṣẹ́ babaláwo. bẹ́ẹ̀ni sà. bẹ́ẹ̀ni ma. two years báyìí. Two years. Kí ló gbé ilé níwèé rán? Àwọn ni wọ́n tó máa ti ń dùn nǹkan tó máa ti ń dùn pẹ̀lú kó máa ń koná sí mi mọ̀kàn tó wà ń bẹ̀. Tó máa ti wọ́n máa ní kí máa koná mọ̀ mi mọ̀kàn tó wà nù nǹkan ẹ̀kọ́ máa ní kí máa koná mọ̀ kí máa koná mọ̀. Màá ti mọ̀kàn dárí pé lára ṣẹ́ tọ́ ọlọ́pàá lẹ́wà lé ọlẹ́kọ̀ọ́ wa mi mọ̀kàn tó ṣẹlẹ̀ ó máa mọ ó kàn fọwọ́ kó wọn mọ̀ tó ti wà lọ́dẹ̀ two years wọ́n á ti fi múlẹ̀ wọ́n á ní kó múlẹ̀ wọ́n á ti fi kó múlẹ̀. ẹni tẹ bá ń dùn nǹkan ẹ mọ nǹkan tó wà nù ẹ. ẹ mi mọ ọdọ wa nù. ṣé tìjú ẹ̀ làkọ́kọ́ náà bó ti máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀. tìjú ẹ̀ làkọ́kọ́. tí ẹ̀ lórí nǹkan tó wà ní ẹ̀kẹ́ tó máa jó. bẹ́ẹ̀ ni sà wọ́n ṣe ní kó sọ nìyí. ọ̀dẹ̀ màdọ́lẹ̀ tàdé jókòó ẹ̀ tọ́ mọ̀ ọ̀dẹ̀ lọ fún afárá lọ́ọ̀lọ́ ọ̀jẹ̀ kí wọ́n kọ fa lọ́nà lọ́nà parí ètò yẹn ọ̀daràn kan tó máa ń jó lójú tèmi yí orí ẹ̀rọ ọdẹ ẹyẹ orí ẹ̀rọ ẹnìkan jó ọmọ pẹ̀lú ẹsẹ̀ wọn ti mú lẹ́nu wọ́n pé kánú wọ́n dẹ̀ wọ́n máa yọ sí lọ wọ́n pé fún ọmọ ẹ̀dẹ̀ mọ́. ẹ̀yọ́ bá gbé nǹkan kaná ìyá ṣì wò pé ṣó ti fi náà ṣe kinní kan. tó filẹ̀ ó máa lọ di ànọ́dá rẹ̀ duplicate ẹ̀ ló máa di síta. ìtọ́jú fi kọ́ wípé para ẹ̀ fún òfin kíní para ẹ̀ ọ̀n ti máa fọwọ́ kàn ọ̀n náà fún ara ìmọ̀ kan tí ó wà náà. láti two years. ìgbà tọ́lọ́pàá wá dé báwọn ló ṣe wá kàn o lè sọ pé mọ́nì sàmọ̀ ẹ̀kọ́ ní kóńkọ́ ọmọdé ló wà ní ọ̀yẹ́ ọ̀yẹ́ nìkan wọnú mọ́tò. àwọn obìnrin kọ́ sọ́mọ̀ pẹ́ ti wà nígbà yìí. Ah, mọ́ ẹni ò mọ ọmọ sí ni mọ̀ báyìí wọ́n wà lé òkú mọ́ ẹni ò mọ wọ́n wà nílé òpó. àwọn ẹbí ìwé ló wà mọ̀ pé tiwa lélẹ́ rẹ̀ o. àkúṣe mi ọkọ tó sì mọ̀. ta ló mú yín lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ Mandela. wọ́n ló ní kí wá sí tó kọ́ṣẹ́ lọ. wọ́n ní kí lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ Mandela. á dẹ̀ ti pé bẹ́ẹ̀ lórí ilẹ̀ tiwa lélẹ́ rẹ̀ báyìí. ah mo mọ ọ̀ka o. yàtọ̀ sí pé kọ́ṣẹ́ aláwo ṣẹ́ lọ ní ẹ̀kọ́. ah ọmọ lọ sí wọ́n mi. ó ṣọ́ọ̀pù olúwo Mandela pẹ̀lú pa bàbá ẹ̀. ṣe ṣe pọ́ńbẹ̀ ṣe ṣe sẹ́kọ́ndì mo notice nǹkan kan i notice something hold on hold on hold on You nínú ńgbà tó fẹ́ máa kà ṣe nígbà tó ọmọ yẹn fẹ́ máa sọ̀rọ̀ ń sẹ́rí pé olúwo màdélà ń ṣe kápá ó ṣe ìkọ̀wọ́ ṣẹ́ tírí ó ṣe ìkọ̀wọ́ yẹn wípé má sọ̀rọ̀ jù bàbá àwọn ṣẹ̀ṣẹ̀ kú ìyá àwọn wà nílé opó ìyá àwọn ò tí mọ̀ bóyá àwọn náà ló pa torí àwọn pípù ìtàn bá ti wà nínú ẹgbẹ́ burúkú they need woman part kí ló irú kú wo ni bàbá ẹ̀gbọ́n kú kán tó ń investigate ẹ̀gán ó ní ìyá àwọn wà nílé opó ń sìn ọ̀dọ́ oníyàwó náà ló mú un lọ bẹ̀ pé kó lọ máa kọ́ṣẹ́ wọ́n dẹ̀ bèrè lọ́wọ́ ẹ̀ ń bíbá ń sí báwo ló ṣe mọ̀ ya oníyàwó tó ń kọjá níwájú ọ́fíìsì òun náà ni a máa lọ́fíìsì òun náà máa lọ́fíìsì tó máa lọ́fíìsì ó kódà ọ́fíìsì ẹ̀ lè fáìn ó lè ṣe ọ́fíìsì ẹ̀rẹ́ kẹtẹ tẹ máa wọ oṣù tí yé bẹ́yẹn ẹ jẹ́ wo bíbẹ̀ yẹn mo fẹ́ kẹ́ káṣọ̀ bẹ̀ yẹn máa gbọ́ ẹ wo bẹ̀yẹn dáadáa ìgbé. tọ́ máa ti ń dùn nǹkan tọ́ máa ti ń dùn nǹkan máa ń koná sí mi nǹkan tó wà nù. ẹ̀rí tí sọ̀rọ̀ máa rí apá. tọ́ máa ti wà ní kí máa koná mọ́. ẹ̀rí kò gbójú sókè ẹ̀rí. ohun nǹkan tó fẹ́ sọ. ohun nǹkan tó fẹ́ sọ. sẹ́ni tó tẹ́tí. ẹ wojú ogun bọ́yìn. olúwo màdélà olórí burúkú. ìjọ ti àjò kan ẹ̀ jẹ́ ẹ̀rọ làwọn kọ́ sí mi mọ nǹkan tó wà nù. ìrọ́lẹ́pàá sẹ́ni ẹni tẹ bá ń jó nǹkan ẹ kò kọ́ tó wà lọ́wọ́ ṣé náà bó ti máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tíjú ẹ̀ làkọ́kọ́ tí ẹ ò nǹkan tó wà ní ẹ̀gbẹ́ tó máa jó bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ tẹ̀síwájú. ó jẹ màdán lè tàbí gbogbo ẹ̀tọ́ ọmọdé ọdẹ lọ fún afárá náà lọ ọ̀jẹ̀ kí wọ́n kọ fún aná lọ náà parí ètò yẹn ọ̀dà pẹ̀lú ẹ̀sán máa ní kí n kaná. bọ̀tí ni wọ́n máa jẹ́ kó mọ̀ kó yẹ yẹ ni. ọ̀rẹ́ gbé fún ọmọ ẹ̀dẹ̀ mọ́. èèyàn bá gbé nǹkan kaná èèyàn ṣì mọ̀ pé ṣó ti gbiná. àbódẹ̀ ní gbòòrùn ẹ̀. wọ́n ní kí n máa ṣe àwọn ìtọ́ ń dún yẹn wò. ìgbà tí wọ́n tó bá ń para ẹ̀ tí wọ́n fi gbé para ẹ̀ ọ̀rẹ́ kí n ọ bí ìwọ̀n kan lọ́wọ́ ọkọ̀ kó ọkọ̀ bí olú Mandela o lè sọ pé mọ́nì sàmọ̀ ẹ̀kọ́ ní kóńkọ́ mo dẹ̀nu wà nílé ọlẹ́ni ọlẹ́ni ká wọnú mọ́tò. àwọn òbí ń bá sọmọ ẹ̀kọ́ ti wà bíbá yìí. wọ́n ẹni ò mọ ọmọ sínú ìjọ sí mọ̀ báyìí wọ́n wà ní òkú wọ́n ẹni ò mọ. wọ́n wà nílé òkú. àwọn ẹbí ìwé ló wà mọ̀ pé ti wà lélẹ́ yọrọ. àkúnṣe mi ọkọ tó sì mọ̀. ta ló mú yín lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ Mandela. sẹ́rí ó fọwọ́ gun ó fẹ́ fọ́ máa fọ ṣé o ṣe yín. ǹjẹ́ ẹ rí ǹjẹ́ ẹ rí kó fẹ́ máa dàbí kó fọwọ́ bu. òkè ńlá primary school. ṣe pàǹdà ṣe ṣe secondary school. lọ primary school nígbà tí mo mọ ọkọ ni mo. ǹjẹ́ ẹ rí pé ńgbà tó sọ pé bàbá òun ìyá òun wà nílé opó pé bàbá òun kú kò fẹ́ kó sọ pé bàbá òun kú yẹn gan kọ́ máa tún lọ kó máa tún jẹ́ òun gan ló tún pa olóyè burúkú làwọn eléyìí o tẹ bá rí bọ̀ yẹn ń sìn èyí tó ń pè ní olúwo mandela èyí tó máa gbé fìlà wèrè dé patí ó bá dé patí á máa bùgá tẹ́nìkan bá fẹ́ sí wọn máa jójó wèrè lórí social media wọn ni wọ́n fọ́kọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ṣe rí gbà tọmọdé ìfẹ́ sọ̀rọ̀ ń sìn ṣe rí pé nígbà tó sọ pé ìyá wà níbi kan ẹ rí pé kò fẹ́ sọ ó ń fẹ́ sọ pé má sọ̀rọ̀ mọ́ má sọ pé ìyá ẹ̀ bàbá ẹ̀ ti kú má sọ pé kinní kan ó fún sign ṣe rí pé nínú ó jọ jókòó sórí nǹkan ọwọ́ ẹ̀ ò lè kàn ṣùgbọ́n ó fún ní ṣáì ó ń ṣèkì kinní yẹn tó ti yé yín ó ń ṣèkì so that to give that boy sign irọ́ ni bọ̀bọ́ yẹn mọ̀ wọ́n ti jọ múlẹ̀ bọ̀bọ́ yẹn mọ̀ pé ó ń pààyàn tó bá bọ̀bọ́ yẹn náà lẹ̀ apààyàn ni babaláwo tó ń pààyàn ni ṣó ti yé yín. lọ kọ́ ṣe màtíwájú mọ́ ọkọ̀ lẹ́sẹ̀kọ́ṣẹ́ nínú àwọn iṣẹ́ tí wọ́n kọ mi ni wọ́n kọ́ mi nífa tí màá kí ifá nǹkan tó ń mi nìyẹn lẹ́yìn ìkọ́lẹ̀ ni kí n gbowó ẹ̀rọ tó lọ dé wíì làpàlàpà pupa làpàlàpà pupa kí n gbowó ẹ̀rọ wọ́n tó máa sọ fún mi àbí kọ́ bó ẹyẹ bí ẹyẹ lé bí ẹyẹ àwọn ẹyẹ ẹ̀kọ́ jẹ lójú mi wọ́n kọ́ lè jẹ́ ajé lórí wọn ní kí n lọ jó

Samuel Samuel Monde. iṣẹ́ wo lẹ́ ń ṣe. Mo ra orí èèyàn lọ́wọ́ àṣelà ni mo ṣe mọ ní january ọdún yìí àdé nine january. wọ́n gbé fìlà òṣìdé pati wọ́n máa ṣe bí èèyàn. láì pásítọ̀ tó wà mẹ́. wọ́n máa ṣe bí olùsí mọ́tò ló wà kàwé fún. lọ́wọ́ funfun. Bóyá ṣàlàyé fún mi báwo ni process ẹ ṣe dé látòkè délẹ̀ mi. Ẹ mo kàn mo kọ́ńtà ti pásítọ̀ yẹn pé mo ní ti orí ni so wọ́n wá ṣáà bá mi contact mo ṣáà mọ̀ contact ti àṣelà so àdèjọ mo wá lọ ọ̀dọ̀ àṣelà òun mo ṣe wá lọ ra orí yẹn tí mo fi fi jó iṣẹ́ yẹn. wọ́n ní ọ̀dọ̀ àṣelà ní ẹ̀ ti pa èèyàn yẹn ti gba orí yẹn. mo fẹ́ sọ kankan. lórí mo bí mo kàn ṣá. I want to tell you something. There was a woman, a Kerubu and Seraphu woman on this social media. One day she was bragging when she opened her church. She said a lot of all these churches that has multi um, on uni that are not on uniform he said they normally hide secretly to come to their church secretly to come and seek for power to seek for ashiri. pé majority of them ló ashiri. àṣírí ó sọ ń jọyìn láti fi láṣì bàbá àgbàlagbà kan ní orí social media yìí ìyá kan tó ní ṣọ́ọ̀ṣì tí wọ́n ní wọ́n kó nàìjíríà sí lọ́wọ́ ti fi brag rè bẹ́ẹ̀ ni mo wíre àbí mi wíre mo wíre gbogbo yín náà lè má máa bínú lè má máa gbọ́ ògùn tèmi ó tó máa pa yín ah, tọmọtọmọ. èmi kàn tiẹ̀ rí nínú bákò ni. àwọn sọ wípé ẹ wà lórí gbóngbà tí wọ́n ṣe. ah no no no no. tí wọ́n pa èyí. wọ́n bá mi gbé jáde ó gbé jáde ní ẹgbẹ́ kan nínú ilé ẹ̀ ní ẹgbẹ́ ilé ẹ̀ wọ́n pe ọmọ lọ́mọ. ó lọ bí iṣẹ́. mo fi wá jó iṣẹ́ yẹn òun rò bóyá òun ní boyfriend. ilé àṣírà. ń pè é kó wá. bẹ́ẹ̀ni òun ni wọ́n ṣe yẹn. òun ni ọjọ́ kékeré yẹn yé o. ọṣẹ ló wà ní ọṣẹ nìyẹn. ọmọkùnrin yẹn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Hmm. ó ní nígbà tí ẹ̀ ń dúró ilé tí wọ́n fi máa ń kó yìí. mo ní kó wọ́n fọwọ́ kù. ẹ mo ní kó wọ́n fọwọ́ kù. ṣé kó wọn sọ́dọ̀ àṣẹ láàánú. ẹ àjọ lọ bẹ́ẹ̀. sọ́dọ̀ àṣẹ láàánú. bẹ́ẹ̀ ni. ṣé ẹ ti máa ṣe rà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí. mo ṣe mọ́ ní ọ̀dẹ̀ náà yìí. ẹ jẹ́ kúrò ní etí ilẹ̀ lọ sílé àṣẹ là. lọ́jọ́ orí bẹ̀ yàtọ̀ sí bí ṣe ti rí ra tẹ́lẹ̀. àti àmì ìrírí sẹ̀ lẹ́yìn ọjọ́ yẹn náà báwo lẹ́yìn tá a ṣe tán mo kàn rí ọlọ́pàá ní on two ni. two February. two February ẹ bọ́ yẹn mú wa bá ṣe débí báyìí ni. láàárín ìrìn àti bàbá yìí sọ pé ẹgbẹ́ ra orí ẹ̀yìn kí ni èròǹgbà yìí mi ò mọ̀ pé oníyẹn ni mi rò pé tí wọ́n máa lọ wú ní ìṣèlú mi mọ̀ pé èmi ò pé tán lọ wú ni mi mọ̀ pé wọ́n lọ pa èèyàn lọ. bàbá yìí dẹ̀dẹ̀ bẹ́ẹ̀ tó ń gbé fún ìtẹ́rí fún pààyàn ni kí lè ṣe. àti tán lọ wú. àwọn bá mi dá sínú ìkòkò ni. ẹni tó bá ti lè lọ wú òkú máa pààyàn ọmọ tí ó kù nílẹ̀ wọ́n sọ pé iṣẹ́ ìṣègùn lòún kọ́ lọ́wọ́ yìí. bẹ́ẹ̀ni ọdúnláwọ̀ ló mú un wá. ẹ ṣàlàyé kí wọn láàyè àtìyá yìí. kò sí àwọn kan. níbo lẹ ti mọ̀ yẹ́ rẹ̀. mi ò mọ̀ yẹ́ ó kàn máa ń kọjá níbi ọ́fíìsì ọ̀dọ̀ mi. ó wá bí mo wá mú wá. ó wá kọ́ṣẹ́. afọ́kùnrin ṣùgbọ́n ṣe rí ẹ mọ̀ nísìnyí ó ti fẹ́ ṣàlàyé bó ṣe mọ ìyá ọmọ yẹn mo tún wá wò pé wọ́n bèrè báwo ló ṣe mọ̀ ó ló kàn kọjá wájú ọ̀dọ̀ náà ní kó tó mú ọmọ ẹ̀ wá á kàn kọjá níwájú ọ̀dọ̀ ẹ̀ ló mú ọmọ ẹ̀ wá ó ti yẹ yín mẹ́yẹn <laughs> ṣé rí bó ṣe ṣapá lẹ́ẹ̀kan tó tí ò fẹ́ kọ́mọ yẹn disclose bàbá ẹ̀ tó ṣe ẹ̀ lókú tó wà ní opó kankan bẹ́yẹn ó lè lọ́wọ́ nínú ẹ̀ ṣé ti yẹ mẹ́yẹn something is fishy ẹ ṣáà lè sìn ṣé ó ti fẹ́ tán ṣá. Hmm ìmọ̀ ìfojú ẹ̀mọ̀ kankan rárá. bọ̀tí ẹ má gbàgbé o. ẹ náà group tá à ń ṣe náà ni. ṣé nínú àwọn group yẹn náà lẹ́tí ń ráwọn oríṣiríṣi àti ṣiṣẹ́ bẹ́ẹ̀. kí ló ń bọ group yẹn. thirteen to five thirteen to five. mo ti gbàgbé orúkọ group wa lákọ̀ọ́kọ́ ẹ̀ ní ìrántí mọ́ ní ti pè mẹ́ thirteen to five thirteen disciple kì í ṣe twelve disciple wọ́n fèsì sí. wọ́n ti dáríjì ní gbogbo yín kúrúkú lẹ máa kú ẹ̀yin lẹ máa ń bèè lọ́wọ́ wọn yẹn kò dáa bí yẹn yá wèrè ní ẹ ṣí èrè ní kọ́ńdáríjì wọ́n ń bọ̀ ẹ̀yin lè máa ń béèrè yẹn ṣé ẹ má máa béèrè question bẹ́ẹ̀ yẹn pé kí lẹ fẹ́ kí ìjọba ṣe ṣé wọ́n máa sọ pé wọ́n fẹ́ kí ìjọba pa wọ́n ni wọ́n máa pa wọ́n ni mẹ́ẹ́ ṣé ẹ gbọ́ pé sọ pé twelve disciple ni gúrùpù tó ń ṣe lórí social media wọ́n ní olówó mọ́ríṣiríṣi kan tó ń ṣe torí ẹ̀ tó bá wà nínú gúrùpù tó máa ń pè é sí gúrùpù yọra ẹ kúrò bẹ́ẹ̀ tí bá jókòó báyìí tí bá dédé rí pé àwọn kan wá kò dédé sọ nọ́mbà ẹ sí wọ́n ní gúrùpù wọ́n ní join this group mo máa ń yọ wọ́n kúrò máa block wọn ni so ti yé bẹ́ẹ̀ yẹn ọjọ́ tí mo ti wà ní orí social media yìí ìgbà kan wà tán sọ pé ká dá prayer group sílẹ̀ pé kí n ní group kí n máa pray fún wọn níbẹ̀ but ó tó sèkò mo ní I won't do it because a lot of people will come and join you don't know them and a lot of people lórí social media a lot of group náà ni wọ́n ṣe máa ń go after people's life and we be telling people that these people with group for real they have their killers all the people táwọn èèyàn ń wá káàkiri tó ń pààyàn kiri they are under them when you are saying wọn woman, ní Auto Bola yẹn she doesn't know how to manage people ṣáwọn tẹ fẹ́ manage lélẹ̀ ṣáwọn eléyìí àwọn criminal criminal the terrorists the killers they are on Facebook sharing ẹmọ nǹkan tó pera wọn twelve i mean thirteen disciples instead of twelve disciples fear shukun èṣù kún èèyàn méjìlá yẹn ọmọ ẹ̀yìn Jésù méjìlá wọ́n wá mú èṣù wọ́n fi ṣe kẹtàlá wọ́n wá gbéra wọn ní thirteen disciples ṣe rí babaláwo ṣe rí olóyè nílùú ṣe rí ọmọ yahoo ṣe rí pásítọ̀ méjì nínú wọn kérúbù and sírafù gbogbo ibi tó ń pe ọ̀nà ọ̀tà yẹn tẹ́ bá rí wọn tó máa ń pe àwọn pé ọ̀tà ló kọ́kọ́ tà gbogbo ẹyẹ tó tà àwọn nǹkan tó máa fi ń bò sí lélẹ́yìí o ṣé gbogbo nǹkan tó ń ṣe yìí has been a long time wọ́n dẹ̀ jogún ba lọ́wọ́ àwọn èèyàn wọn náà ni bọ́ ti àwọn bàbá mi àtàwọn míì nínú wọn tó ti kọ́ wọn níṣẹ́ burúkú tó ti kú wọ́n ti kú wọ́n ti lọ wọ́n ti fi sọ wọn but thank God for Maxuba today that open this blue app app this fún wa a blue kìíní he exposed a lot of people and it's all them sanitize Nigeria kì í ṣe àwa nìkan là ń ṣe ó ń ṣe iṣẹ́ yìí iṣẹ́ Facebook yìí at other media kini they are helping especially our country they are exposing the evil ones and that's why the evil ones also match themselves and that's why we always call people police that this group they will match you they will show you hatred tí n bá parí ṣáàtì yìí ó ti ẹyin níbí báyìí o at least bí ó hundred ó yẹ kó comment bẹ́ẹ̀ wọ́n lè má ju ten twenty thirty tó bá jírí fifty báyìí wọ́n pọ̀ ni tó ti yé o ti bá wọn bóyá o ti bá wọn hámà àwọn kan tó ń bìlí pé iṣẹ́ yẹn fẹ́ jọ iṣẹ́ táwọn máa ń ṣe you understand me on this social media there was a day during the nígbà tí crisis kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ wà tí àwọn agitation sọ pé àwọn fẹ́ máa bọ́ọ̀nù kọ̀ọ̀kan táwọn náà oríṣiríṣi àwọn èèyàn ṣáà ń jáde kó tó di pé ìjọba tó lọ yẹn ni ìjọba yóò ti dé ń gbà yẹn màmá kérúbù àti rafù yẹn bóòsì níjọ́ kan pé all these people telling you that they are not using anything, they always come to Kerubu and Seraphim for power, fún ètò, fún àwọn iṣẹ́, àwọn nǹkan tó ń ṣe rèé o. Tó bá gbọ́ ètò, tó bá gbọ́ iṣẹ́ wọ́n fẹ́ ṣáájú wọn, tó máa ṣe fún àwọn èèyàn náà tó máa fi da millions sí àpò wọn fún wọn. Iṣẹ́ yìí o, iṣẹ́ burúkú yìí o. Ní ọ̀nà àtàn, ní ọ̀nà ọ̀tà lọ́hùn-ún mo ti sọ mi ò mọ wòlíì yẹn o but àǹtí mi jẹ́ wò ó máa ń jẹ́ ó wà nínú àwọn wòlíì kan tẹ́ pé àǹtí um, àbúrò mọ́ sí mi kan ló introduce ẹ̀ sí wòlíì yẹn ní ọ̀nà ọ̀tà mo ti sọ story yẹn rí kó tó di pé ó di yàmàyàmà ń gbà yẹn ó tó bá ti kọ́kọ́ dé ṣọ́ọ̀ṣì wòlíì yẹn báyìí kérúbà sẹ́ráfì náà ni irun ẹ̀ dáadáa ẹ̀ ó fẹ́ gùn láti fi bàyìí dé ṣòkòtò in fact tó bá lọ fún rẹ́wọ́ rẹ́kọ̀tì ó lè lọ ó lè contest fún rẹ́wọ́ rẹ́kọ̀tì but wọ́n nílò nǹkan tó bá ní for good ó máa ní kán lọ mú ẹyẹlé wá á wá mú ẹyẹlé yẹn á fi ra gbogbo ara wọn á ní bọ́ wọn sí wò bóyá ó máa bá wọn sùn náà wọn ọ̀ṣá sọ̀yẹ fún mi á wá fi ra gbogbo ara wọn wá dà sí àyàn ẹyẹlé gbogbo ẹni tó ti wá sí ṣọ́ọ̀ṣì ẹ̀ rí pátá gbogbo ẹyẹlé ló represent ẹ̀ nínú ṣọ́ọ̀ṣì yẹn ní ọ̀gọ́sọ́gọ̀ tàmẹ́ ní gbogbo ọ̀nà bẹ̀rẹ̀ náà ló wà tó bá gbọ́ táwọn èèyàn bá ń boast àkàìmọye gbogbo irú ilé àwọn èèyàn burúkú burúkú ìtàn ti gbé orúkọ wa o tá a bá wá ń ṣe pé gbogbo ẹni bá gbórúkọ wa lọlé babaláwo ilé aláfa àwọn wòlíì kà tó bá ṣe bí fún wa tó ṣe bí fọ́mọ wa tó fẹ́ ká burú ṣẹlẹ̀ sí wa tí gbogbo ibi tó ń fẹ́ fún wa kó ṣẹlẹ̀ sí àwọn àtọmọ wọn wọn máa lọ ń ṣe pé fáwọn ọmọ ọlọmọ àwọn olórí burúkú àti máa support wọn she cause people children did they like my child did they romance my child the person àwọn tó ṣe ìkà fún mi tó ń ṣe ìkà fọ́mọ mi àwọn tó jà lórí àwọn tó ṣe gbogbo oríṣiríṣi kan fún mi ṣé wọn lo tọmọ mọ yẹn àwọn kan máa sọ pé she cause people children because I have my children also you understand me they be supporting what kí tí òye kan support àwọn máa support láwùjọ ṣé ẹ rí nǹkan tí mo kọ́kọ́ sọ ní fún yín pé bí mo ṣe jókòó náà nìyẹn o mi ní mo kàn fi gbòòrò wọ̀n mi o tí kéwọ̀ náà sọ níjẹ̀bú ó sọ ní pé kí wọ́n fi torí kí lorúkọ ẹ̀ àlùsùkú náà àwọn efele torí òun ló fún mi léfele pé kó máa gbé mi kiri pé wọ́n ní kàn fi gbòòrò wọ̀n mi tán máa fún ẹ lọ sórí gbogbo ilé àwọn bíi àjálẹ̀ gbogbo nǹkan tá à ń sọ yẹn this is what they do tó bá béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ tó ò bá fi ilé ẹ̀ tó wá jẹ́ pé wọ́n rò pàṣẹ wọn fẹ́ tú wọ́n máa pa ẹni tó máa fi ẹ̀gún ọ̀ṣẹ́ ṣótiyé gbogbo nǹkan tó ń ṣe rèé tàwọn tí ó represent wọn náà lórí social media tó wọ́n máa sọ pé àwọn ìyá àwọn kan lòun support àwọn kiri kan lòun support yẹn àti àwọn Lizzy Anjorin ní tó ń ṣe rèé ó la ṣe gbélé iná wá ṣe rí fìlà fìlà wèrè tẹ bá rí àwọn fìlà òsínwìn ní patinsin tó ń kọ wèrè kan sí ara ẹ ẹ máa lọ́lóyè ní ẹ bá máa ṣe kí wọ́n máa jó kiri wọ́n máa ṣe bí òsínwìn káàkiri iṣẹ́ ọwọ́ wọn wọ́n tún mú fìlà wọ́n tún àwọ́ọ̀dù wọn ṣe wá rí adé wèrè tó ń gbé sórí yẹn èṣù tó ń fi sísítẹ̀mù àwọ́ọ̀dù wọn ní iṣẹ́ burúkú ni pé kú iṣẹ́ ọmọ ọ̀dọ̀ rere àwọ́ọ̀dù wọn tẹ́ rí lórí wọn yẹn kú iṣẹ́ ọmọ ọ̀dọ̀ rere ni èṣù ń fún wọn lẹ́ẹ̀rí lọ́wọ́ wọn lórí yẹn wọ́n ṣe máa fún ọmọ ọlọ́run ní kúṣẹ́ káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere ni wọ́n fún àwọn náà èdè àwọn sọ pé kúṣẹ́ ọmọ ọ̀dọ̀ èṣù rere ẹ máa rí fìlà lórí gbogbo wọn tó máa jó bí òsì wọn náà ń gboyè lójoojúmọ́ àwọn tó ń gboyè yẹn gan ó yẹ kí ìjọba nàìjíríà gan rí sí wọn ẹ mọ fún mo ti sọ pé majority ọ tàbá sọ̀rọ̀ sọ̀rọ̀ mà ní ẹ ọgbọ́lá yẹn ìṣe ìṣiṣẹ́ rude person ta ni mo dárúkọ èèyàn kankan sí ṣé bẹ́ẹ̀ kan sọ ṣé mo dárúkọ èèyàn sí àwọn tó ń pààyàn tó ń jẹ̀yàn yìí ṣé wọn ò rúdùn wọn ò rí nǹkan kan tó bá dé ń bẹ́ẹ̀ tàbá sọ̀rọ̀ sí a ní gbogbo nǹkan tó fi ṣe scam yẹn scop chop gbogbo bullshit honestly honestly speaking we thank God for God this have been happening in our system for long time òun ni tó bá ti wá sọ pé ẹ wọn máa ní ṣe ìwọ ló fẹ́ tú àṣírí wọn àṣírí yìí ti tú already blue blue apps ló tú àṣírí yín Facebook àtàwọn medias ó tú àṣírí yín and it's helping the police also to navigate and gbogbo wọn ṣe ni wọn track yẹn No it's a good show. ṣe rí pé òyìnbó náà ló mú gbogbo idea yẹn wá kẹtún tó jẹ́ ìpàtẹ́wọ́ ó yá clap for white people now clap for the technology àwọn technology yẹn òyìnbó ló ní òyìnbó ló mú wá clap for America ó ti yé clap for them technology tí ò bá jẹ́ technology yẹn ṣé wọ́n máa rí èyí tó kàn déédéé pèèyàn tí ì bá jẹ́ pé NIN yẹn náà àti gbogbo wọn ṣe ti ń rẹ́gísà yẹn is all of you will be trapped ò ń gbọ́ so òun sì á sọ̀rọ̀ torí nítorí bá ṣe tán ni ó fẹ́ borí kan wọn jẹ́ ni o pọ̀tì ẹ gbọ́ ẹ̀yin ọlọ́pàá àwọn tá a bá ti dárúkọ fún yín náà ẹ try systematically kẹ́ investigate wọn I tell you because kó má lọ jẹ́ ọmọ yín ló máa jẹ́ victim wọn lọ́la investigate wọn ẹ má jẹ́ kí anybody máa fi wèrè kọ́ máa fi pọ́ọ̀tì ẹ̀ fún yín kọ́ máa fi fìlà orí òṣì kọ́ máa fi pọ́ọ̀tì ẹ̀ fún yín pé mo pàtẹ́wọ́ fún yín sìn tẹ trap yẹn kò pẹ́ tọrọ yẹn sí incident yẹn ṣẹlẹ̀ yẹn yìí tẹ pàtẹ́wọ́ yẹn pàtẹ́wọ́ lẹ́ǹkan sí pápápápá for police Ogun State Alamutu Bíọ́dún Alamutu God bless you God bless you Bíọ́dún Alamutu God bless you Commissioner of Ogun State my former toaster ó ti toast mi rí long time ago about thirty two years ago nígbà tó ṣe ìwọ́ṣẹ́ ọlọ́pàá yẹn God bless you ẹ̀yin tẹ pàṣẹwọ́ tẹ pàtẹ́wọ́ fọlọ́pàá yẹn God bless you technology wọ́n mú wọn ah, àwọn èèyàn pọ̀ lógùn state náà tó ń ṣe burúkú kì í ṣe ní Ògùn state nìkan ká má divert ká má dà pé ẹ wo ẹ rí i pé ìkan wá láti Ìbàdàn ìkan èyí tó wá láti Ìbàdàn yẹn Ondo state ni ọmọ Ondo township ó wá ní ṣọ́ọ̀ṣì sí Ìbàdàn Ìbàdàn gbòòrè ó gbọ̀nlẹ̀ hmm? wọ́n wà lóńdó state náà o wọ́n wà everywhere ni o wọ́n wà everywhere ni o this killer this ritualist tó bá tó tẹ̀ ń bọ́ máa ṣó òtàwọn ilẹ̀ yíbò bó ṣe ń jẹyàn wọ́n bá tó tà náà máa ṣó lẹ Calabar nígbà tán kọ́kọ́ máa ń sọ ọ̀rọ̀ kiri yẹn pé wọ́n ń jẹyàn Nàìjíríà Calabar ni wọ́n máa ń sọ wọn láwọn tó close mọ́ bí Cameroon yẹn pé wọ́n máa ń jẹyàn pé tó máa ti réyàn tó pupa àjàjà kó tó wá lọ sanra kó lómi lára kó nídìí kó lọ́yàn bọ̀ tó gbúdọ̀ pupa Ọlọ́run ò ṣe o tó jẹ̀ǹgbà Calabar kọjá rí pene kenyan Jesus ó ti yé wọ́n máa ń sọ sórí yẹn because mo ní wọ́n woman kan báyìí tó ta cement fún mi níbi site mi kan ó sọ fún mi pé nígbà tó ń lọ sí kàlàbà woman yẹn kúrú ó pupa ó ń bora nígbà yẹn ó lóyún ó ní wọ́n fẹ́ họ òun jẹ báyìí ó lóun bọ̀ láti Cameroon ó lọ́lọ́run ló yọ òun ó ní wọ́n ń jẹ èèyàn tó tọ́ ó láwọn tribe tó ń jẹ èèyàn tó bá gbà ní wọn kọjú báyìí tó bá tẹ̀lé pé òpupa báyìí ó ní òní lọ wọn máa ń rántí bíi pé wọ́n rí ánímà ni bíi pé yàn rí màálùú nínú gbó woman yẹn ló sọ fún mi jọ́nà pé bíi pé wọ́n rí màálùú nínú gbó ni ní ìlú náà ó lóun ba ìlú yẹn kọjá ní ọ̀nà Calabar ní ó lóun bọ̀ láti Cameroon ó lóun lọ tajà ẹ máa wọn tó máa ṣe tó máa ń ṣe alájàpá tó máa lọ ra ìjà káàkiri yẹn ó lọ́lọ́run ló yọ ohun tí wọn bá ti wọn náà bá pa oúnjẹ níbẹ̀ yẹn ní Calabar eré àbẹ̀yẹ Calabar ló pé oúnjẹ ní ọ ní Nàìjíríà a lot of things is happening ṣé èyí tí Yorùbá ń sìn àwọn oúnjẹ systematically àwọn akọ́kọ́ sún jẹ àwọn náà ń jẹ yan o wọ́n máa díyàn jẹ gbogbo èyí tó máa ní wọ́n rẹran jẹ yẹn wọ́n máa náà lọ rẹran yẹn wọ́n ń jẹ èèyàn gbogbo àwọn tó pa èèyàn yẹn gbogbo ìfun àtẹ̀dọ̀ wọn mí nínú wọn máa jẹ́ tán ni all these people this is what is happening in Nigeria ọ̀rọ̀ and when you see them on social media they be dancing èèyàn máa kígbe lábẹ́ ohun lísì látọdún yìí ó máa ti fẹ́ pọ́dún kan ọlọ́pàá nàìjíríà máa ṣe kankan sí tọ́mọ yẹn kígbe nóò wọ́n máa ń pààyàn tàbí ẹran nàìjíríà when you are talking they say you want to spoil their name and some people olórí burúkú mi nílò ìbò wọn máa support wọn pé she is jealous of them they are killing people to sell a lot of people who are counting money that they are displaying things useless thing you see it's not their money they killing other people to sell their meat like a like a goat they don't sell goat Boya tori pé wọ́n rí pé máa ń pààyàn làwọn fúlàní tó ló ń da màlúù gbà yẹn náà ṣe ń protect màlúù wọn màlúù gan ò tiẹ̀ dùn lẹ́nu yín èyàn bóyá àwọn lè fẹ́ pa ó tó búkú Yoruba kill like whatever, like kilo ló And they will kill, they will burn the head of woman be. This one, this one they based on killing women. And those bags you find on the floor, that's it. And some of those bags, they want it damin o. You can see those bags, some are gushy, it may be fake, maybe or some of the original. So I want me go tó jẹ́ important person kó jẹ́ bí àwọn ọmọ tó ń ṣe runs tán ti máa lọ gbé. Tán one, you remember. You can see their bag. They are killing them. They are using them for ritual. And pastors are buying it. And that's why a lot of them they be telling you. And that's why you could not meet up. That is why you are not. You are, can't you see yourself that you are backward because you are not doing sin, bad thing that they are doing. They will tell you, can't you see? They are doing it on this social media. Irú àwọn àdùnní àdè tó ń support Ilisi. Tó bá kọ Jésù sílẹ̀ mi ò sọ pé kí ló sọ ó ní àwọn olùdímúṣẹ́ ó ní pé gbàtọkọ òun kú mbẹ pé wọn ò help òun so tí wọn bá dẹ help ẹ yẹn tí wọn ò help ẹ ṣé ìyẹn ni kò máa ṣe nǹkan burúkú ní ìgbéjáre tí mo now they are telling people to go back to their tradition ẹ̀sìn àbáráláyé àti yorùbá yẹn tó ń pè ní yorùbá what they are calling their culture only oh that is it to bomb people said the girl the girl dey kill she work o oh, the original worker. The lady struggled till they killed her. She closed that very morning. She did the night shift. And she went back home, preparing Domi to eat. And somebody, a boyfriend, somebody that close to her, close to her, called her on phone. And she dropped the food, quickly let her tell me to go and answer this person. Wọ́n tún ti lu agbára burúkú fún àṣẹ ni wọ́n tún ti tọ́ nǹkan lá fún ọmọ yẹn it be loving that you think somebody will call you immediately and you drop whatever you are doing and you went to answer the person answer the call Is the person that you respect and also the person you trusted and going there they kill them and on a lot of people killing on this social media they follow them and people important people also still support them because they will tell them they are working, they are working, they are not working. That girl went to work and she came back in the morning, that very morning. They kill her. Ó ṣiṣẹ́ ní camp winners, one of the winner church as a security. Bóyá winner, wọ́n ní winner àbàbí winner àti Èkó. No, winner yẹn ni. Winner àti bàbá Oyedepo náà ló ti ń ṣiṣẹ́ lára àwọn security to máa ń ṣọ́bẹ̀. Yes, that Oyedepo church. That's the church. She's one of the security that worked that very night, overnight. In the morning she closed, and that morning they call her. She was used for sacrifice. That's her head. You are seen with the black thing in the white clothes. On this thing that they are telling you now, right now here, check, check it. People said that they, I hate Esabod. Esabod is a ritualist. And that's why you see a lot of bad people also in Nigeria. She's there on the social media also packing and speaking for evil ones she said you see Bobo, bọ́sì yẹn náà ló ń tà gbogbo ṣe wèrè òsínwó yẹn náà ló ń tà egungun òkú gbogbo ẹ̀ ní wọ́n máa ní wọ́n tà èso tó fi ń where are they getting it from people are doing evil broad daylight and they're getting supporter the people who support them can't to know can't to reason well that they are part of them also and the people they are supporting look at it the time they stole money from her because I feel so sorry because I'm a woman, I'm a, I'm a, I'm a woman of dignity and decency. I speak, but you know, she will, all the evil they've done to me, she's nothing to her. All the evil they've done to my daughter is nothing to her. When the mother of my baby was killed, either being killed or he died on that fateful day, she came out, started mocking the dead. And also the third day, my son, they brought my son at a gunpoint to speak ill against me, say bad things against me, simply because I exposed the people who stole from me that actually wanted to use me for ritual. You see, what Màlẹ́kà fẹ́ fi mí ṣe nìyẹn, òun ni wọ́n fi àwọn calling the ladies and using them for rituals. and Àǹtọ́wọ̀ wọn ò bá wá tẹ̀ láti dúnbú wọn kọ́ come báyìí kọ́sọ̀ má succeed. You know what they do? They started waging war against them. They must not make it so that they will not be able to fight. Their secret will not be able to be open. That's what they are doing to me here. And with conjunction of some people who are also backing them, I call those one who backing them novice. They are not facing their warrants and they are going to have problems because these people they are supporting, they are full evil. People who kill, what are they? What do they call? They are terrorists. When I call them terrorists, they say, she blackmailed them. Look at this one on Facebook. Can you see them and call them terrorists? But they will call people. You know the terrorists, some group of terrorists, they will go somewhere, they will blast a place and kill people there. And this one will be calling people one after the other and they'll be slaughtering them, they'll be killing them. And you will not suspect them. You will be, they'll be looking for those ones. What are they? Are they not terrorists? When you are calling them, they say you are blackmailing them. You want to destroy them. You hate them. You are jealous them. Who is going to jealous evil? Just for God's sake. Look at it. In abroad, some people novice. I won't tell them that they are foolish. I will call them novice because they don't understand. Maybe they don't understand. That's why I'm telling you now. I will be bringing all this to educate them. They're killing people. They're eating people. And you call them, when you look at that guy, look at the day he has spent in police station. You can see the skin is still shining. Somebody like that, if you want to go to party orí bó ṣe gbé fìlà yẹn a máa fi fìlà yẹn ṣarúmọ jẹ ni wọ́n máa rí pé yàn gidi láwùjọ ni a máa lóun níṣègùn lòun ṣe a máa lóun mọṣẹ́ kan then ni gbogbo party tán bá lọ ọmọ tó máa gbé lọ tó máa fún lówó díẹ̀ tó máa nọfẹ lọ bá sùn wọn á pàdánù síbẹ̀ they will go to party and then they go and save people they will they, you know, they will treat some people with change and then again destroy them you can see a lot of bags they find with this one and some they will throw some Just few of it. And look at their face. Look at their age. Under fifty. some are even, they, they twenty years old among them, that they are training. They are training them. That one is going to be a terror also killer. Because she lied that that's her first time. And what you can see that their story is different. The other one said she, they went, she, she, I mean, he went to the other Oluwo's house to burn the part. And this one was saying that They just gave it to him and he was burning it. He doesn't know what is inside. That's what they are saying is different. You can see that these different things. Both of them are saying two different things. Àwọn méjèèjì a ń kọ́ tọ̀tọ̀ ni wọ́n sọ yẹn ní olúwàmí olórí burúkú tó fàwọ̀rajà yẹn tó ń ṣó ṣe ń sọ ọ́ báyìí ló ń gbọ́n kiri yẹn pé nǹkan tó ń sọ ti yàtọ̀ nǹkan tó ń sọ ti yàtọ̀. pariwo lórí social media And a lot of people say, hey, they hate Lizzy, they jealous Lizzy. Wọ́n á tún gbọ̀ fọ̀gọ́ o. Wọ́n ní kẹ́sì olówó ti lọ sí báǹkì. Ìyẹn ti wà ní kóòtù. Àwọn èèyàn sọ̀pọ̀tẹ̀. Wọ́n tè bá tèèyàn tó kígbe lábẹ́ òun Lizzy yẹn. Wọ́n tè bá tọmọ tó ń sọ pé Farida rà. Wọ́n tè bá tọmọ. They say Farida bought a baby. I know. They say he bought a baby from North. They say Farida, a society lady. Eh? And well-to-do lady in Lagos State But the baby. The friend accused her and Esther bought tó bá sọ̀rọ̀ sí ó lè sọ pé mo dárúkọ torí mi ṣe wà láàrin ní mo ṣe jáde lánàá kọ́ lè jáde kò sí mi ìkọ̀fẹ́ jáde wọn celebrate wọn ni wọn celebrate me don't celebrate birthday in Canada and I will, I will respect them for that because bó bá ṣe owó nígbà ló ṣe máa ń pe gbá ẹ̀ àwọn náà ní nǹkan wọn ọlọ́run ló nílẹ̀ ṣùgbọ́n nítòótọ́ ṣùgbọ́n àwọn ọlọ́run àwọ̀dẹ̀ fún mo dẹ̀ wá síbí báyìí ni èèyàn dẹ̀ kí n tóbi lórí èèyàn kí ó ní nǹkan òkín kéré lórí nǹkan ẹ̀. ṣì ìnáwó ó wá interview rẹ̀ lórí social media pé ń gbọ́ o ìyẹn ló ṣe attack mi jẹ́ tó ń bú mi tí wọ́n ṣe máa dé yẹ́ ó ti bú ẹ bí bú tẹ bá ṣe pọ́ ọmọ mi wá wá sọ pé ó bú mi ẹgbẹ́ at the gun point ni gbogbo kìnìyẹn Wàsíù mọ̀ ń pa ẹ̀ efele gbogbo àwọn tí mo dárúkọ yẹn wọ́n mọ̀ ń pa ẹ̀ tó pọ́dẹ̀ ń pé gbogbo àṣírí wọn kó wà bàtú síta àti màláìka àti gbogbo wọn gbogbo wọn yẹn pátá tí mo ti dárúkọ they are part of it and for the boy not to be killed ó dẹ̀ ti wá di ewúrẹ́ àmì ó di egungun tán so májá lọ́rùn ni the whole world is watching yìí ṣe rọ̀ and that's why you want to fight me you want to make sure my life pé ẹ̀mí mi pin irọ́ lẹ pa ojú mi lẹ máa ṣe gbogbo ẹ̀yin ọ̀tá ẹ̀yin tẹ́ ń wá ikú mi tẹ́ wá kọ́ ọdẹ bùkọ́ ojú mi lẹ ṣe máa gbẹ̀mí mi ojú mi ni èyí tẹ́ máa lọ ẹ̀wọ̀n nínú ṣe máa lọ ẹ̀wọ̀n. nígbà tí mo sọ sórí ayé mi ẹ sábọ̀ ní bí bọ̀tí wọ́n ló ti ṣẹ̀wọ̀n ní kíríkírí rí why is it àwọn criminal why are you protecting criminal? ẹnikẹ́ni tó bá ti mọ criminal tó bá protect wọn kọ́lọ́run kó fi ẹ̀ṣẹ̀ sí kó di ẹrù wọn kó di ilẹ̀ lórí kó jẹ́ sí wòwò kọ́lọ́run má darí ẹ̀ṣẹ̀ jẹ́ when you know you don't want to support you don't want to be open there open there bò mí mọ́ra kí n pa ẹ́ lànà jẹ́ tu mi láti kí fi ẹ́ lẹ́nu orílẹ̀-èdè is in bondage part of the bondage nàìjíríà wà náà nìkan máa pa èèyàn ológa lára àwọn tó ń pa èèyàn tó ti jẹ èèyàn títí títí wọ́n wà nínú àwọn tó tó ti fẹ̀jẹ̀wẹ̀ títí tí wọ́n wà náà àwọn tó máa kó bọ̀ ńgbà tó tó yá kò sọ́wọ́ àwọn ọmọ pé kó lọ máa pààyàn ẹ̀jẹ̀ to kill people is nothing to them in Nigeria. To kill people is nothing to them. When you are talking, they say, oh, she wants to spoil this person. She hate this person. She jealous this person. Nígbà tí àwọn èèyàn sọ ọ̀rọ̀ bàtàbàtà, mo ti dáríji àwọn èèyàn tó sọ̀rọ̀ ṣùgbọ́n tẹ́ bá ti ṣe sílẹ̀ tẹ́ bá dẹ̀ ti sọ sílẹ̀ kó lè a máa sọ lọ Esabod is the one representing the criminals on Facebook wọ́n pè wọ́n ni wọ́n ní kí wọ́n lọ máa represent wọn ní diaspora àwọn Mr K1 and some people here in Canada dey support him gbogbo ẹni tó ń support K1 against me to destroy me the law will destroy you tọmọtọmọ ṣé mo tó ti sọ torí tó bá ti yá sẹ́mà ó ṣépè fọmọ ọlọ́mọ ọmọ tèmi tẹ́ ẹ ṣèkà fún yẹn ṣé tí ò bá tiẹ̀ ẹ ọmọ mi náà ni ọmọ èèyàn ni ọmọ ọlọ́run náà dẹ̀ tún ni what gave you right to destroy people and you believe you are untouchable what did I do wrong to you àwọn èèyàn tó ń pààyàn ṣeré tó ń fìyàn ṣèrè ṣètùtù tó ń fìyàn rúbọ ó ṣe wọn wọn kàn tún wọn kàn bìlì nǹkan tí màláìka fẹ́ ṣe fún mi nìyẹn súlè gbogbo wọn gbogbo ló ń ṣe àbí kí n sọ story yẹn fún yẹn jẹ́ sáré sọ story súlè fún yín bóyá kò yé yín apart from kó jalè apart from kó jalè ẹni to bá ti jalè kò sí nǹkan tí ò lè ṣe with all these things tí mo sọ pé wọ́n ṣe yẹn there is nothing tó bá sọ mọ́ wọn pé wọ́n ṣe tí wọn ò lè they do better than what I said they do more than the way I explain ní faithful day ìjọ tó fọ̀n mi tó fọ̀n mi lọ sí ọ̀rá ọ̀rá ni mi lè gbàgbé orúkọ ìlú yẹn mi ìdébẹ̀rí mi mọ̀lú tó ń jẹ́ ọ̀rá ọjọ́ yẹn náà ni mo mọ̀ ó dẹ̀ wà lórí mi títí dọ̀la ó fò mí sọ́kọ̀ mo dẹ́kọ̀ tí bá ti ń bọ̀ lẹ́kọ̀ọ́ kí n má pe anybody mọ́ wọ́n máa gbé mi kí n má wọ́rì ha bí mi ṣe ṣe fún wọn èmi rò pé bí mo ṣe ṣe dáadáa fún wọn wọ́n máa ṣe dáadáa fẹ́mi èmi náà bá ń bọ̀ lẹ́kọ̀ọ́ mi sọ fẹ́ anybody tí a bá ti ń sọ fún ẹ pé tó bá ti ń lọ bìkan má sọ fẹ́ nìkankan sọ ń lé dágbére lé o majority of it kì í ṣe wọn mean good sí ẹ o ẹni tó bá ní má sọ fẹ́ nìkankan tó bá ń lọ bìkan a killer ló máa ń ṣe bẹ́ẹ̀ majority of times èèyàn gidi kan ò ní sọ fún ẹ pé don't tell anybody especially kan mọ̀ pé you are with somebody you have a child you have people working for you you have a family and they are telling you don't tell anybody don't tell anybody ó fẹ́ lọ tàn ẹ́ pa ni so that wọn ò ní lè ṣe traces ẹ̀ tó ń bá ti pa ẹ́ tán nǹkan tó fẹ́ ṣe nìyẹn mo dẹ̀ dé nàìjíríà mi sọ fún anybody wọ́n ṣe máa ń gbé mi ìgbà mi máa sọ fún ọmọ kí wọ́n á gbé mi ìgbà mi máa sọ fún ọ̀rẹ́ mi kí wọ́n á gbé ìgbà mi máa dẹ̀ gbé cab ṣé ti yé mẹ́yìn but in that brief day mi ì sọ fún anybody mo ṣe dé nàìjíríà àwọn nìkan náà ni mo sọ pé wọ́n dẹ̀ wá gbé mi so ngbà tí mo dẹ̀ dé hotel premier hotel yẹn ibẹ̀ ni wọ́n lodge mi sí lálẹ́ ọjọ́ yẹn èmi mo sanwó i pay my hotel i pay money so bí mo dẹ̀ ṣe lọ sí nàìjíríà mo tiẹ̀ mọ̀ normally i'm a giver ó ti bẹ̀ mí pé kí n tún ra àwọn jàlámíà ló ń rè nígbà yẹn mọ́ àwọn jàlámíà tó máa nígbà yẹn ni jàlámíà ń rè ní kì í ṣàwọn white yẹn tó máa ń ṣe design oríṣiríṣi mo ti rọ orí lot of it so mo wà ní òtẹ́yìn bó ṣe dìdájí ní ọjọ́ náà gbogbo nǹkan tí mo gbé wá wọ́n ti kó titi wọn ọ̀kan bẹ́ẹ̀ yóò kù so mo gbé báyìí wọ́n kàn ní pé ká bọ́ sínú mọ́tò ṣé ti yé èmi rò bóyá ó fẹ́ lọ bìkan bẹ́ẹ̀ yẹn ó kàn fẹ́ gbé mi jáde pé kí n má wà bọ́rìn pé mo wà lẹ́kọ̀ọ́ kọ́ yóò ti bẹ́ẹ̀ bá dẹ̀ wà nínú mọ́tò it was around in the morning around six like that kí stavi tó bẹ̀rẹ̀ early in the morning mọ́mọ́ like that la bá ń lọ àti débàdàn kó tó tó bíi eight thirty nine yẹn eight thirty yẹn bá ṣe débi tó gèètì ìbàdàn báyìí kó ṣáà ní pé mọ́tò yẹn ń lọ lẹ́lẹ́lẹ́ kó sọ bí tó ń lọ èmi dẹ̀ wò pé ah, gbà mi ì ṣe burúkú fún wọn mi ì dẹ̀ gbé wọn lọ sí. Si ìpẹ́ ẹ̀ wá lọ ṣọ́ọ̀ṣì àbẹ́ wá lọ lé babaláwo àbẹ́ lọ kan ní Dubai ìtòjú sọ̀rọ̀ ẹ̀ tán sàn ọ̀dọ̀ pé ire ni mo ṣe fún wọn mi expect burúkú kan from there bó ṣe ṣẹlẹ̀ bí gbogbo àwọn ọmọ yẹn tí wọ́n pa wọ̀nyẹn bọ́n ṣe ń forí ko tẹ máa rò péyàn ni wọ́n tán dẹ̀ ń pààyàn tẹ bá rí wọn kó tó di pé wọ́n mú wọn ṣé ẹ̀mí sọ péyàn ni wọ́n láwùjọ tó dé fìlà tó tún ní òun kan olúwo kìnì kan ọba kìnì kan kìnì kan kìnì kan tẹ bá rí péyàn gidi ni wọ́n tẹ tún ráwọ̀ ẹ̀ á tún gbé pictures orí bẹ̀ àti sọ bá àjàjà kó tún jẹ́ patí kó tún wá ná bí hundred thousand kan ẹ máa ní bàbá aláyé kan ti dé èèyàn ni wọ́n ń pàtà èèyàn ni iṣẹ́ burúkú ni wọ́n ń ṣe olè ni wọ́n èyí bá jalè gan èyí tó kéré jù nínú wọn ló ń jalè iṣẹ́ burúkú ayé àtọ̀run ni wọ́n ń ṣe ní bá débẹ̀ náà ṣáà lọ àwọn adébàdàn bọ̀ tí wọ́n ti nípa mi I prayed you know bá ṣe dé ibi tó gèdè ìbàdàn náà mọ́tò kankan ń bọ̀ ni lókùn yìí ti mọ́tò yẹn pàà látẹ̀yìn accident bá ṣẹlẹ̀ bọ́mbà mọ́tò tí mò ń sọ yìí wọ́n ba gbogbo bọ́mbà ìjẹ́ bọ́mbà ìyọ̀ kì í ṣe pé ó yọ ó pass ó dẹ̀ tún yọ másímà yẹn ó ṣáà ṣe nígbà tó yá bàdẹ̀ ṣe ń lọ mo rí pé ó fi aṣọ bojú bílíìsì yẹn náà ọlọ́run gbọ́ ó fi aṣọ bojú mo kọ́kọ́ wà wò pé kí ló dé tó ń fi aṣọ bojú ó fi aṣọ bojú bílíìsì ṣe máa ń disguise ó fi aṣọ bojú nígbà tí ó wà nínú mọ́tò ṣó ti eyín mẹ́yìn ó fi scarf kì í ṣe dúdú ó fi scarf ó fi di ojú ẹ̀. gbà tí mọ́tò yẹn tí wọ́n yìí tí mọ́tò yẹn lẹ́yìn mo wá ní kí ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ ṣàgbọ́lẹ̀ bó ṣe rí pé èmi rò pé a máa tàn padà wọ́n níbo là ń lọ ó ní kí n má wọrí táì dráìvà ló ń wà èmi jókòó sí middle no èmi jókòó sí sáàdì kan báyìí òun náà jókòó sí sáàdì kan báyìí ṣọlá mánéjà yẹn wà ní ibì kan ṣéwájú ló wà àwa mẹ́rin ṣàlàwà nu mọ́tò yìí èmi nìkan lóbìnrin èmi nìkan lóbìnrin mo dẹ̀ ṣẹ̀dé láti Dubai nobody ọmọ mi go mọ bí tí mo ó kàn mọ̀ pé mo lọ Nàìjíríà yẹn ọmọ mi wà ní Dubai this my baby with ọmọ ọ̀dọ́ mi mi ìdágbére fẹ́ anybody nobody knows that I'm in Nigeria gan anyway as the story continue èmi wá rò bí bá ṣe padà bí wọ́n ṣe ti yí tìmọ́tò tìmọ́tò ti lásìkò bóyá máa tán padà sí èkó irọ́ o ló bá tún mẹ́rin pé a máa lọ ṣáà ní pé kò sí problem wọn ni bó lánà ṣáà ti dèbí tí a lọ ṣáà ní pé à ń kọjá gbogbo Ìbàdàn yẹn àkọjá ọlọ́dẹ aṣáárín ìlọmọ ní bó lá ń lọ ó ní àá ṣe kí ìfọkànbalẹ̀ kò sí problem alájà nígbà ọkìnrin kan kásán pé eyín eyín mẹ́ka ìtura lẹ́nu mi yẹn eyín gé ìtura lẹ́nu mi yẹn wọ́n máa kú mi alájà ní òkè ó ṣàdé ọ̀rá bá ṣe dé ọ̀rá gbàtà tí wàá lọ tá a ti ń dààmú lùkàn mo wá ń wo sandboard mo wá ń wo sandboard mo wá ń wo sandboard wọ́n dẹ̀ mount mi ṣe mọ̀ I didn't call I didn't call anybody ṣó ti ẹyin ẹni tó wà mí yàtọ̀ sóhun <laughs> in fact anyway ṣá aṣáàdé ọ̀rá gbàtà wàá tó ń dọ̀rá yẹn wọn ò dó nígboro ọ̀rá yẹn ó wọnú inú gbó ilé tó máa ń kọ́ bí ilé àwọn fúlàní kéékèèké yẹn ilé alámọ̀ ilé yẹn náà ẹ létà nígbà tó tún wáá fi dán wọ̀n mí níjẹ̀bú òde tí àwọn efe làwọn ti wà sí wàìdí àkó wọn pé ó the same thing ni wọn ṣó ti yẹn mẹ́yẹn wọn ní wọn wá wọnú ilé ṣí nínú ibẹ̀ yẹn ibi gbó ní asket ẹni gbó bí wọn máa ti ń ṣe dán yẹn oríṣiríṣi wèrè yẹn wọn máa ń kọ̀dí sí gbó so bó ṣe débẹ̀ wíwà ní àyà mi ti ń já ó ní à kí n má wọ́ọ̀rì níṣọlá náà tó jẹ́ máníjà ẹ̀yà màámi ìyá aṣọlá ṣẹ́fẹ́ máa bẹ̀rù ni lẹ́gbẹ̀ẹ́ wa lẹ́tọ̀ ní sáà wọ́n máa sọ fún ẹ má bẹ̀rù tí wọ́n máa fi pa ẹ́ dànù ni all those boys they are killers a lot of killers are moving freely ní orílẹ̀-èdè nàìjíríà I tell you. wọ́n ṣe wá débẹ̀ wá ní kí n má bẹ̀rù kí gírí kan ilé kékeré kan báyìí bí ilé àwọn múlà tí wọ́n á nílẹ̀ kúkúrú yẹn tó máa ń fi amọ̀ kọ àtàgà tó máa fi tó máa fi koríko borí ẹ̀ ilé kan tó wá wà lẹ́yìn ẹ̀ ṣe ti yín àwọn ọ̀hẹ́ so ibi tó wà lẹ́yìn ẹ̀ yẹn ìyẹn náà tún kéré bí yàrá kan àbí méjì báyìí bọ̀ kò ń ṣe irú tí a mọ̀ yẹn ṣe ti yín mẹ́yìn so ní wọ́n ṣe sitting room ẹ̀ bọ̀ tí bí bẹ́ẹ̀ ṣe wọnú wá ní ibẹ̀ yẹn ni wọ́n ṣe wọ pé ní kí n wọlé síbi ibẹ̀ yẹn mo wá wọlé síbi sitting room yẹn mo wá rí picture màláìkà àti ti àfa yẹn àfa jáǹnàmọ yẹn ń bá rí òun ló ṣe ńlá gbàgàdà tó gbé sí inú sitirúm yẹn mo wá wò mo ṣáà wò mo wò wọn ní à ó ti notice pé àyà mi já mo ṣáà bọ̀dẹ̀ mi ti gbàdúrà mo ti gbàdúrà sọ àjọ ọjọ́ ibi èmi dẹ̀ ń wò mo ṣáà dẹ̀ ń gbàdúrà sínú mi ó wá ní máa jẹun ránṣẹ́ àtúnyẹ́ àwọn màmá kan jáde àwọn màmá tó máa fi ń ṣe dán àwọn màmá yáwèrè wọ̀nyẹn ó ní ìyá alájí lélẹ́yìí àwọn ìyá kan lélẹ́yìí àwọn ìyá kan àwọn ìṣàkùn ìyá kan yà ìyàwó alájí lélẹ́yìí àwọn ìyàwó alájí lélẹ́yìí oníkan kiri kan lára àwọn ọkọ̀ tí ó wà nínú báàgì mi náà mo ti fún wọn ẹ ti yẹ bẹ́ẹ̀. wọ́n á ṣe tán wọ́n ní alájà ẹ má bọ̀ ń bí wọ́n ṣe gbé mi lọ sí inú yàrá pọ́npọ́lọ́ yẹn wọ́n ní wọ́n ti ṣe oúnjẹ sílẹ̀ ká wá lọ jẹun níbẹ̀ ẹ ẹ understand wọ́n kò nínú ibi tí ó dàbí ilé yẹn wọ́n wá lọ sínú yàrá pópóló yẹn wọ́n lóúnjẹ ti wà ń bẹ̀ gbà tí wọ́n gbogbo ń lọ wọ́n ní ẹ má bọ́ alẹ́ lọ àti dráìvà o àti màláìka o àti ṣọlá màníjà ẹ̀yẹn o àtẹ̀mí o a bá wọ ibẹ̀ a máa bẹ̀rẹ̀ wọ́n ní yàrá yẹn kékeré báyìí náà bá ń jẹun ọbẹ̀ yẹn dúdú kírákírá wọ́n wá mú iyán yẹn báyìí bí fẹ̀sẹ̀ lù bíi fùfú tí wọ́n ti gùn ní tilẹ̀ yíbò tí wọ́n ti gùn tán ṣẹ̀sì ó ṣàwọn mi wá ní kí n wọ̀ ọ́n náà ṣàṣìbí ẹni pé kí n jẹ ẹ̀pọ̀ dùn mo ní mi ò jẹ ah wọ́n lẹ́rù ń bà mí àwọn àmì òjòbó làwọn ń jẹ ẹlòmíì kẹ̀dẹ̀rẹ̀ á jẹ nǹkan á fi sẹ́nu ó ti jẹ ẹ̀rọ̀ ìwọ tó o bá jẹ ṣó ti yé ìwọ ni tiẹ̀ bá ibi táyà ti ń sọ̀rọ̀ báyìí bí màláka ṣe dìde nìyẹn èmi ò mọ̀ pé wọ́n ti jọ sáìn fúnra wọn bí màláìka ṣe dìde nìyẹn pọ́ àwọn bọ̀ báyìí òun àti dírẹ́bà wọ́n ṣe bọ́ta nìyẹn wọ́n ṣe lọ nìyẹn mo wá ń pè pé à níbo náà wà lórí àwọn tí wà ní Ìbàdàn pé kí n má wọ̀ ọ́ pé mo sì pọ́n fẹ́ ṣe kankan fún mi bẹ́ẹ̀. Bible níbi tí ajókòó sí tó ti ní kó máa jẹun yẹn wọ́n gbé iyán yẹn sínú abọ́ ẹ máa bọ́ tí wọ́n máa ń lò láyé àtijọ́ táwọn Haúsá máa ń lò táwọn Ìlọrin náà máa ń lò tó máa fi ń ṣe ìyàwó wọ̀nyẹn ó dìde ń bẹ̀ pẹ̀lú dráìbà yẹn ó dẹ̀ láwọn bọ̀ ó dẹ̀ lọ ó dẹ̀ ti dé kù àmì ìbò ti dé bàdàn gbà tó máa pè ó láwọn ti fẹ́ dé ipá òun ti dé bàdàn wọ́n á sọ pé kí ló ṣẹlẹ̀ ó wá ní kí n má wọrí pé ṣèbíṣọlá wà ń bẹ̀ ìyẹn máníjà ẹ̀ pé kí n má wọrí pé ṣẹ́rù bá mi ni ó kàn pa fóònù wọn kàn ló máa jẹ́ ìjókòó wọ́n dẹ̀ ni ìyẹn ni à ṣẹlá ni à alájà má mi e, ẹ̀rú bá yín àbí ẹ má bẹ̀rù ajẹ́bá wa mí. nígbà tí ilé ẹ̀jẹ̀ torí ẹ̀mọ̀ ilẹ̀ máa ti fẹ́ ṣú kò pẹ́ náà kò jìnnà ilẹ̀ ti fẹ́ ṣú wọn ni mo wá ń wò kí mo wá wò pé inú igbó àbí bíbáyìí wọ́n ní bíbáyìí kọ́lẹ́ máa sùn sí ó níbi tẹ́ máa sùn sí ẹ má wọrí wọ́n máa gbé yín lọ bí tẹ́ máa sùn sí sí i. wọ́n bá gbé mi lọ sí wọ́n níwọ̀n àwọn náà lè jẹ́ wọ́n bá gbé mi lọ sí ilé kan ilé yẹn bíi bọ́ngálù báyìí but wọ́n sọ pé wọ́n fi ṣe guest house ni but ilé yẹn náà gbogbo bẹ́ẹ̀ pọ́n ní ṣáàṣì wọ́n ṣàfún mi ní yàrá kan bẹ̀ wọ́n dẹ̀ fún ṣọlá náà ní yàrá kan ní opposite ẹ̀ yẹn kì í ṣe ṣọlá ọmọ mi o ṣọlá máníjà máníjà ẹ̀ ló ń jẹ́ ṣọlá o máníjà màláìkà ló ń jẹ́ ṣọlá o máníjà méjì ló ní o ìkan jẹ́ ṣáìdì kan ṣọlá ṣọlá yẹn ló kọ́kọ́ gbé wá sí Dubai ẹlẹ́ẹ̀kejì Saidi ló gbé wá Saidi yẹn náà jẹ́ òsínwín ó lè gbogbo wọn ọmọ òkòròdú bí ìkòròdú àbí ọmọ Ìlọrin ṣáà ìkòròdú ló ń gbé so ó gba wọn fún mi ní yàrá ilé wọn fún Saidi náà ní àmì ṣọlá ní idas ṣọlá manager ẹ wọn fún ní opposite yàrá yìí ó máa ń tì mí ó ní ẹ má bẹ̀rù ẹ̀mí sí àǹjá kò pẹ́ kò jìnnà wọ́n wá ní wọ́n máa gbé omi kan wá fún mi kí n fi wẹ̀ wọ́n fẹ́ wọ́kàn pé wọ́n fẹ́ pé wọ́n ti wọ́n wá mo torí mo wà confused pé kí ló ṣẹlẹ̀ kí ni mo bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn wọ́n wá ní wọ́n sọ pé mo nice sí wọn ni ó ṣe wọ́n ti rò mí wọ́n ti rò pé àmọ́ eléyìí tí wọ́n bá gbé lọ fi ṣògùn owó náà láti Dubai wọn ò ní mọ̀ páwọn làwọn gbé apààyàn ni wọn o ẹni tó bá ní wọn borúkọ wọn jẹ́ ẹ máa ọmọ yín máa kàgbákò láyé ọmọ yín ò ní ṣoríire àwọn tó ń pààyàn ò mọ̀ pé wọ́n wọn ò ní sọ fún yín pé wọ́n ń pààyàn tó bá ṣe tán máa lọ Saudi Arabia wọn lọ bẹ̀rẹ̀ fún forgiveness gbogbo wọn gbọ́ àṣẹ dẹ̀ tó bá ti ṣe nǹkan burúkú tán Saudi náà máa kọ́kọ́ ni wọ́n lọ wọn náà fẹ́ lọ tọrọ fún forgiveness wọn lọ gbàdúrà forgiveness ni wọ́n lọ tọrọ fún. wọ́n wá gbómi wá fún mi wọ́n ní kí n fi wẹ̀ ẹni ẹ wá sọ fún mi pé gbogbo nǹkan tí bá ti wọ́n wá fún mi ní ọṣẹ àti kọ̀ọ̀kọ̀ọ̀kan wọ́n ní tí bá ti rí kí n sọ fún wọn

mo wá wò pé wọ́n ní tí bá ti lo kọ̀ǹkọ̀ yẹn tán ní kí n jù síta kán balẹ̀ mọ́ pé mo lò ó but èmi omi tó ń gbé wáyé náà bọ́kẹ́tì báyìí wọ́n ti doríṣiríṣi nǹkan sínú ẹ̀ nítòótọ́ mo ń wẹ̀ torí wọ́n máa sápamọ́ sẹ́gbẹ̀ẹ́ ni wọ́n lè máa wòóyá mo fẹ́ wẹ̀ tòótọ́ mo yá sí táàpù tó ń tó ràn yẹn ṣé ti yẹ yín tí n bá ti bu omi yẹn má dà látòkè báyìí sálẹ̀ omi tí wọ́n gbé báyìí má dà mo fọ kọ̀ọ̀kan yẹn mo fi fọ mo rún báyìí mo jù síta kọ́lé ni mo fi wẹ̀ ṣe ti yẹn omi yẹn náà mo dà báyìí mo dà gbogbo ẹ̀ lónìí mo fò bọ̀ mo dẹ̀ omi táàpù normally mo máa wẹ̀ lálẹ́ so mo fomi táàpù wẹ̀ wọ́n dẹ̀ ṣe wọ́n bá ti ṣe tán ṣe mọ̀ pé wọ́n ti pé mo ju kọ̀ọ̀kan síta ọkàn wọn ti balẹ̀ bóyá nǹkan tó máa fi knock me out gbogbo nǹkan tó máa fi pe amúnimúyè àpè ẹ̀ tó ń dẹ́ sáà bẹ́ẹ̀ oríṣiríṣi nǹkan pàtó wá di ní ọjọ́ mo ṣàgbà ah, mo jókòó síbẹ̀ yẹn ọjọ́ kìíní ọjọ́ kejì wọ́n ti wá tó ọjọ́ kẹta mo wá sọ fún ẹni ẹ̀ pé kí ni mò ń ṣe ń bì báyìí kí ló dé gangan because wọ́n bìlí pé bàjẹ́ tó bá máa di ọjọ́ bíi mélòó kan yẹn tí bá dẹ̀ lọ ń roúnjẹ àbí tó bá sọ pé ó gbé nǹkan wá fún mi tí mò ń jẹ do you know we weaken my brain ọdún onísìn wọn ti advance jù yẹn lọ ó lè má take wọn ní days láti lùyàn pánsìn tó bá gbé irú àwọn èèyàn sìn o ó lè má take wọn days o kan tó get wọn ṣé ti yé i was mo wá pé màláìka pé à kí ló dé kí ni mò ń ṣe ń bì báyìí lódò máa pé aláàjì ń sin àfáà yẹn ń sin pé òun máa pé aláàjì yẹn ń sìn àwọn náà fẹ́ ṣe nǹkan fún mi lòun ṣe òun kàn fẹ́ help mi nítorí pé òun ti sọ fún mi pé mo nice pé mo nice àwọn fẹ́ ṣe ẹ tó ń sàn ló bá pè kò dá pẹ́ o pàtó ṣàdí pé mo ti ń kí fún mo ti ń kí fún mo ti ń kí fún bí yẹn ṣe bó ṣe pè mí wọ́n ṣe wá gbé mi láti bi hòtẹ́ẹ̀lì náà ẹsẹ̀ náà la fi rìn o ṣó ti yẹ yín mẹ́rin kò ju bí some kò jìnnà púpọ̀ ṣá inú igbó náà ṣá níbẹ̀ náà bọ́ sí igbó ilé yẹn náà bí igbó ṣó ti yẹ yín mẹ́rin ibi hòtẹ́ẹ̀lì bí gẹ́sà tí wọ́n yẹn náà bí igbó ní báyìí so mí yẹn náà ṣe wá ṣe ní kí n wá bèbè àṣọlá torí òun ló máa tẹ̀lé mi wọ́n ṣàfihàn port mi síbẹ̀ kí n má bàa bìlí pé àyà mi máa jábọ́ mi trust èmi dẹ̀ ti èmi ti àti gbogbo ọjọ́ tí mo ti kọ́kọ́ rí wọn bí mo ṣe fẹ́ tó ń sàn ó ṣáà lọ síbẹ̀ wọ́n wá ní ẹni ọ̀fẹ́ rí mi pé nísìnyí báyìí tó bá ti di ní ọ̀la a lè máa lọ nǹkan kan báyìí bọ̀ tó wọ́n rí mi léèní má tó dẹ̀ máa torí bóyá ó bìlí pé bàdá tó bá di máa dọjọ́ mi nílé sọ̀rọ̀ mọ́ ni kò tiẹ̀ yé mi wọ́n wá gbé mi lọ mo wá lọ sí iwájú ènìyàn wá ní kí n jókòó mo jókòó mo cooperate pẹ̀lú wọn because you when you get to wọn tó bá ti rí àwọn èèyàn gbà ìbọ̀tẹ̀ mi gbàdúrà mi gbogbo ẹ̀yẹ́ mọ̀ ọ̀tá mi fẹ́ máa wà depressed ẹ mọ̀ hmm, oh God ayé le o ayé le o ọlọ́run jọ̀ọ́ má jẹun kú lọ́mọdé o ṣé ẹ rí Mohbad nígbà tó fẹ́ kú yẹn ẹ rí bó ṣe ṣe ní last birthday tó ṣe tó wà depressed tó wà happy yẹn gbogbo bí tí mo wà ń sọ̀rọ̀ àti yẹn I was depressed ṣé ẹni tó bá fẹ́ ṣe nǹkan burúkú fún ẹ your mood àbúrò tó bá ń ṣe nǹkan burúkú fún ẹ you will feel it anytime you are feeling depressed eh? àbí you feel some kìíní tó yẹ strange sadness and sorrow kan they are doing some things against your life hmm. tó bá lé tó bá kú ẹ̀mí kan lára ẹ̀ try kò gbàdúrà wọ́n ṣàbí lọ sí wọ́n á ní màá ní kí n wá mo ṣe dé bẹ̀ my manager yẹn dó sẹ́gbẹ́ ó lóun máa dó sẹ́gbẹ́ wọ́n máa ṣe bí pé òun fún un ní excuse nígbà gbogbo tó fẹ́ ṣe fẹ́ wọ́n jọ mọ́ ni ó ní alájà jẹ́ kó ìjọ́sọ̀ sí bí wọ́n fẹ́ rìn yóò ṣàmú ṣáà jókòó sílẹ̀ ló bá ní ó bá fún mi ní pépà kan white paper white paper yẹn ó white kò sí nǹkan kan bẹ̀ ló bá ní kí n kí n fòdẹ̀ kí n jù sínú ṣe rí pósí kékeré irú pósí tán gbé tán ṣò nínú nǹkan tá a wò ń sìn pósí kékeré kan náà wà ní inú ẹ̀ tó kékeré níbi ọ̀dọ̀ àfà yẹn ló bá ní kí n ju pépà yẹn sínú pósí yẹn mo bá jù sí after some time ló ṣàṣe bí ẹni gbàdúrà ló ń ṣe yín yín yín ó dẹ̀ ti yé mi kan tó tún fẹ́ ṣe mẹ́ẹ̀ yìnyínyìnyín ṣà ń sọ gbogbo oríṣiríṣi ṣe bí kíní lẹ́ẹ̀kan náà ló bá ní ó bá tún ṣí ìgbà tó ti rò pé kíní yẹn máa ti á ti dry tó ti fi ọsàn wẹ́wẹ́ àti àwọn nǹkan tó fi hàn tó tó máa ń ṣe kíní ó ti fi kọ̀ọ̀kan tẹ́ẹ̀ní rí so tó bá ti jù sínú ibi tó dáa tó bá ti gbẹ gbogbo nǹkan tí wọ́n bá sọ tó ń fi omi ọsàn àti gbogbo kíní yẹn kọ á ṣí síta ó ti yé mi but I was just looking ó ti yé bẹ́ẹ̀ tó o tí àwọn olórí burúkú tí nìtìwá ṣe pé ẹ àṣẹ lèmi ìyáláyà ẹ ní nineteen eighty eighty i mean nineteen eighty eight tí mo ní trouble trouble yẹn kì í ṣe mi láti ìgbà yẹn mo gbọ́n jù yáyín lọ mo kàn dẹ mọ bí e ológbò mi kàn sùn bí ọ̀lẹ ni ọgbọ́n náà mi pé ó pé billions. bó ṣe gbé jáde nìyẹn ó wá kọ síbẹ̀ wá ní kí n kà fúnra mi pé àwọn agbára táwọn ń lò pé wọ́n ti sọ̀rọ̀ síbẹ̀ pé wọ́n ti sọ̀rọ̀ pé tán bá ti sọ̀rọ̀ báyìí pé gbogbo nǹkan tán bá kàn pé kémi kà fúnra mi bá ṣáà máa wò ló bá ń kọ síbẹ̀ pé wọ́n ní pé kí òun kọ́ kó fẹ́ mi kémi máa wà ń bẹ̀ kí máa gbé e. ó kọ oríṣiríṣi jágbajàgba bí mo ṣe kọ́kọ́ rí báyìí ṣé mo níwájú ẹ̀ bẹ́ẹ̀ mi ì sọ̀rọ̀ mo ṣe no problem mo kàn bí mo ṣe kà á tán báyìí nígbà tó ní kàn ṣe tán mo ní òkè ká máa lọ sí ó ná máa ká máa lọ sí ilé hòtẹ́ẹ̀lì ibi tí mo ná lọ ibi guest house yẹn a lọ síbẹ̀ wá pe màláìkà pé ah, ah. pé kí ni gbogbo òṣì tí ó wá ń ṣe because they believe ẹ mọ orúkọ bẹ́ẹ̀ ń sè mo wá wò pé èmi kí n wá láti gbà kí n wá jókòó síbẹ̀ yẹn kí n máa fẹ́ àfa olórí burúkú ni sílẹ̀ àlámà láìka o apààyàn ni wọn kì í ṣe pé fífẹ́ ló sọ o wọ́n fẹ́ pa ni wọ́n fẹ́ fi mí ṣoògùn owó ni o bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ lọ bẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣó máa ń lo ọṣẹ dúdú ṣó máa ń lo ọṣẹ àwúrẹ́ náà máa ń ṣe gbogbo ọṣẹ wọ̀nyẹn ogun náà fi ń ṣe gbogbo kiri yẹn tó máa láwọn fi rówó tó máa ní gbogbo kiri tó bá dé gbogbo aṣọ tó máa ní wọ́n fún gbà yẹn èèyàn ni wọ́n pa tó fi ṣọṣẹ fún tó fi máa sọ pé gbogbo ìgbọ̀n ìkúnra tó ń wọ̀ yìí ìrọ̀rùn ló bá dé o kiri kan tó bá dé ìrọ̀rùn ló bá dé o aṣọ tó ń wọ̀ yìí ìrọ̀rùn ló bá dé ogun ó ti yẹn gbogbo wọn majority àwọn celebrity ẹ̀ náà gbogbo wọn majority nǹkan tó ń ṣe nìyẹn ogun èèyàn ni wọ́n fi jó tẹ̀ ṣe rí lórí social media yìí gbogbo wọn to practice kìíní yẹn èèyàn mo wa pé gbà tó wá rí pé wọ́n rí pé ọjọ́ mélòó ló ṣe four days a máa pẹ́ ń bẹ̀ yẹn wọ́n ṣàrí pé bóyá bọ́m̀bù gbà mo ti wà ọ̀tá mi fẹ́ máa wà depressed pé mo ń gbàdúrà tó ẹ mọ kẹ wà ní pé kí Ọlọ́run máa sọ pé ó wà ń bèbè ó ní bí mo ti kọjá ní àárín àfonífojì ikú èmi ò bẹ̀rù ibì kan nítorí pé Ọlọ́run wà pẹ̀lú mi Ọlọ́run ló yọ mí kì í ṣe yàn o wọ́n ti capture ọ̀tá mi but gbogbo iṣẹ́ tó ń lò fún mi ń gbà yẹn they want me to be kí wà demoralize kí wà kí wọ́n paralyze gbogbo ọ̀tá brain mi kí wọ́n da gbogbo nǹkan mi kí wọ́n ti yóò ti yẹ bẹ́ẹ̀ so that they can just get the person easily and kan pa ènìyàn kọ́ dẹ̀ fi ṣòfò nígbà tí mo dẹ̀ ti dá wọn àwọn ọmọdé kò lọ nàìjíríà ni àwọn ibi tó lọ nìkan kèrè kọ́ lọ́hùn ní jẹ́ kí tèmi ṣe bẹ́ẹ̀ lórúkọ jésù torí mi ì pààyàn ṣòwò mi ì ṣe mi ì ṣe kà fún yàn rí mi ì ṣe burúkú fún yàn àdúrà mi mò ń gbà láti jọ yìí ṣé lẹ́ máa ṣẹ́rù gbé màláìka gbogbo yín pátákẹ́ lẹ́yìn celebrate yẹn ṣe lẹ́ ṣiṣẹ́ ṣe you have caused a lot of in fact you have exposed other people You are the cause that the cause of the problem that some people are having now. They are sharing the secret of other people that was exposed, that was open. You are the one that will open it because they try to cover you because you are all, you are a legion that you are so numerous on that business. And that's why the problem is now out today. That people now say, let me go representative. Èmi sọ fún yín with all my shares, full shares. Lizzy is part of them. Yes panyota of a, uh, of highest order they will display money for you tell them where they get the money they cannot and police of Nigeria quite quite unfortunately they cannot they cannot investigate them please o oh, although I care for you that you are working and the NIN you know is to investigate everybody in Nigeria kudoso and the ìjọba Bola President Bola Ahmed Tinubu God bless you for some action it's not going to be easy o náà ṣe ń pariwo oúnjẹ wọn gbogbo ìlú lóúnjẹ tí wọn. Canada yìí oúnjẹ wọn ilé wọn ní ohun ọ̀fun owó kún olówó ilé owó Canada yìí ó tún wọ́n bàjẹ́ owó ilé mi mo sọ kú thirty dollar torí ní ọjọ́ yẹn owó yẹn ná tí bá mo ní tí bá kó gbogbo ẹ̀ fún ó máa ìdí three dollar mo ní jẹ́ kúkú fún mọ́mí ní twenty seven dollar orí ẹ̀ mo ṣe send twenty seven dollar pẹ́ ìjọba mi send ẹ̀sà kan ló ń wá lóun di thirty thousand ní ẹ́ ṣó ó tó yẹn ni bá ní kó máa mi send ẹ̀ máa mi tí bá tó ní bá ní kí n fi sanwó fún gbogbo onílé mi yẹn ó ì máa kú three dollar ó dẹ̀ máa sì mí ní three dollar yẹn ibi tí máa yẹn tó wá wíkẹ́ẹ̀dì dé lẹ́nu jọ́mẹ́ta ó rò bóyá nǹkan fẹ́ frustrate mí ìbínú tó bá ti yá event will take over the situation tẹ́ bá máa fi pé wọ́n pààyàn jẹ́ nàìjíríà wọn ò lè dé bẹ́ẹ̀ èmi ti dọ́mọ̀ ìjọba báyìí ọlọ́pàá àti ìjọba nàìjíríà kò lè fi mí lé ikú lọ́wọ́ ẹni bá mi lẹ́yìn tí mo ṣe rere pay big price for the whole Nigeria to be liberated I pay a price, you don't know me. I pay a price. Papa, mom is part of the price Timo's son, who Kóyè di Nigeria liberated. The sufferness and the torture they torture me here in Canada and what what I've been tortured. I mean from all these celebrities and these people I mentioned is also a price, big one. Big one! And you know what? They cannot love me. The wicked souls. I cannot have friend, too much friend. And I'm not ready to be friend with any idiot or any wicked souls also. You see, Amanigu walking low is a champion. Ìgbà tí mo kí fún bí mo ṣe rí gbogbo pálapàla yẹn tí báyẹn kọ́ bá nu kàn mo fi system kó wájú ẹ̀ kó má lọ nà mí lóògùn níbẹ̀ kó má lọ sọ pé bí mo ṣe wà bẹ́ẹ̀ kán gà mí lọ́rùn kí n tó dé hotel yẹn mo mẹ́sọ̀ pé mo padà sínú yàrá mi tí mo wà yẹn mo tilẹ̀kùn yẹn lẹ́yìn mo wá rẹ́ẹ̀kì fún wèrè bí mo ṣe rẹ́ẹ̀kì fún báyìí tí mo rẹ́ẹ̀kì tó ń mi lọ sókè báyìí tí mo dẹ̀ ti wá kó dẹ̀ tó mo ti wá pèèyàn níjẹ̀bú ta ni mo pè náà I thought I call somebody in Jẹ̀bóde pé náà àmì Nàìjíríà ṣó ti yé bó ṣe dijọ́ kejì bó ṣe ní bó ṣe jọ ọjọ́ kejì bó ṣe ní wọ́n lọ organize mọ́tò kan pé kó wá gbé wa nìyẹn mo á sọ pé mo máa yà sí àwọn tí mo ti wá pè níjẹ̀bú pé mo wà ní Èkó yẹn bí tí mo kó àwọn mọ́tò sí mo gbé bàálù níjọ́ yẹn pé mo wà Nàìjíríà mo máa yọ sí mo kàn fi system sọ normally mo lè má yọ sí wọn kọ́ńbẹ́ tó máa lówó kán bá mi fún Haúsá tó máa bá mi fún but mo kàn fẹ́ sọ fún wọn so ti so Obi mo ṣe wá ń lọ yẹn wọ́n wá lókè ká kọ́kọ́ ya Ìjẹ̀bú Òde Ṣọlá ló wá sọ bẹ́ẹ̀ wọ́n ní ká ya Ìjẹ̀bú Òde kí n má tún dé Èkó kí n tó padà wá sí because they want to know everybody ti mo mọ̀ bí mi ṣe wọlé bí mi ṣe àṣedé Ìjẹ̀bú Òde mo wá ní Ìbàdàn láwọn ṣe mọ̀ pé ọ̀nà Ìbàdàn láwọn gbà wọlé ṣó ti yẹ níbẹ̀ yìí lọ́nà ìjẹ́ kílẹ̀ ilé mi la máa kọ́kọ́ dé bí mo ṣe dé mi kọ́kọ́ lọ bí ilé mi mo wá lọ síbi mo ṣáà mo drive round mo rí ẹnìkan àwọn tó ta mọ́tò mo bọ́lẹ̀ mo kí mo rẹ́ nìkan tó ṣe kíkan mo bọ́lẹ̀ mo kí bí ẹnìkan tó pè ní ọ̀rẹ́ samusa agudu yẹn kí ló pa ah, àtọ́yẹ eh, gbé tó ń ta cement kì í ṣe ti tíwà tí ń kí o ìjọba kejì o mr àtọ́yẹ gbé eléyìí lówó gidi gan ó wà níjẹ̀bú òde àfáà náà ni ó dẹ̀ tún ta building material ọ̀rẹ́ sàmọ́sàngúdù onílé epo so bí mo ṣe rí èmi ò rí wọn torí mo ti bá wọn ṣe kágò ní mo ti wọ́n ti kó wọ́n ti wá sí Dubai wọ́n ra ìjà tán lẹ̀ bá mi wọ́n kó ẹrù yẹn tẹ́mi kò fún ọtí mo ní tán ní bá wọn ṣe sí Nàìjíríà so bó ṣe rí mi bá mo wà ní Nàìjíríà mi jẹ́ pé wọ́n wọ́n ti rí èmi èmi ò wọn bí tẹ́mi ti ń kí àwọn èèyàn so èmi kàn ní bí mo ṣe kí ẹyin ẹ̀ tán báyìí tẹ́mi rí wọn lèmi bá ní pé kí n drive wọlé kí n kó níbi ilé yẹn ká máa lọ torí ọ̀nà express ni bàlóò wà so ọ̀nà express yẹn náà la máa gbà lọ sẹ́kọ̀ọ́ so jẹ́ ń ṣe tán kí kọ́kọ́ ṣe ti ọ̀nà ìbàdàn àti gbogbo àdúgbò mi náà ti gbogbo ilé mi ká tó máa lọ sọ́nà ọ̀bẹ̀ ká tó mọ́nà àṣẹ àtọ́ ìgbé ti rí mi bá ṣe drive lọ sọ́nà wọ́n náà wọ́n ń kí mi àwọn ń kí mi mi ò mọ̀ bẹ́ẹ̀ mi ṣe lọ lé nìyẹn bí mo ṣe wọlé báyìí ta sílẹ̀kùn nú lé báyìí mi èmi kọ́ mo lé ilé àbámiyàn mo rẹ́ǹtì lé ń gbà yẹn bá ṣe wọnú flat báyìí mo kàn rí pé ṣọlá ṣèkì orí ẹ̀ báyìí ó dẹ̀ rí àwọn mọ́tò mo ní mọ́tò nínú kọ́mpáànì yẹn náà ṣó ti yẹyin mo ní àwọn mọ́tò nínú kọ́mpáànì yẹn so ó kàn ṣe ìkórè ẹ̀ ni àwọn electronics ẹmọ kórè electronics kórè inú lẹ́yìn pé ó wà ó wà òkè ó ti yẹyin ó kàn ṣe ìkórè ẹ̀ ni èmi notice pé kí ló dé tó ṣe ìkórè màlẹ́kà náà tó bá ti rí nǹkan tó fẹ́ jalè báyìí wọ́n kàn ṣe ìkórè wọ́n kàn ṣe báyìí wọ́n ti kò ṣe nǹkan kan fún mi ló ṣe sọ pé ah, alájà alájà à ah, òun máa gbé tẹlifíṣàn yìí o o máa gbélé yìí o o máa gbé kíríkà o mo ní kó gbé ìyẹn ṣọlá ìyẹn ṣọlá máníjà ni kì í ṣọmọ mi o ṣọlá máníjà gbọ́dọ̀ máa gbé tẹlifíṣàn amúníkó gbé ṣe mo pé pààyàn náà kẹ̀dẹ̀ wọn àti wọn àwọn pé iṣẹ́ wọn ti já so nǹkan táwọn bá lè ṣe ti kan gba gbogbo owó ẹ̀ ó lè làwọn pípù yẹn mẹ́ẹ́ wọ́n ń pààyàn wọ́n ṣe ritual àwọn tó ń ṣe ritual tó ń pààyàn yẹn wọ́n ní ìyá wọn ní bàbá wọn níyàwó wọn lọ́mọ tiwọn ajá ni wọ́n mọ̀ kí fọmọ tí wọ́n ṣe nǹkan tó bá n tí ò da àwọn ẹni ẹlẹ́ni àjàjà yìí tó bá náà tó bá bìnrin pológo wọ́n fẹ́ tábà pẹ̀lú ògo ẹ̀ ògo yín máa wọlẹ̀ gbogbo yín tẹ tábà pẹ̀lú ògo mi gbogbo yín tẹ tábà pẹ̀lú ayé mi gbogbo yín tẹ fi àjẹ mi gbogbo yín máa wọlẹ̀ alágbára ayé tó bá sọ̀pọ̀tì yín máa wọlẹ̀ pẹ̀lú yín tí ò bá fi yín lọ́rùn rẹ̀ kí wọ́n ju jọ́nà yín sọ́dọ̀ kó sọ jọ́nà yín sọ́dọ̀ every day àwọn èèyàn máa sọ pé forgive can you take it ṣé ìwọ́n lè gbarú ẹ̀ kó ṣèkà fún ẹ kó gba owó ẹ̀ kó ṣe many things not fit on me. wọ́n máa tún press wọn wọ́n máa pọ́n wọn lé àtàwọn tó ń pọ́n yín lé gbogbo wọn wọ́n máa ṣòfò ní tẹ́bítàrá. ó bá lóun fẹ́ gbé eléyìí ló bá ṣànáwó sí mo ní kó gbé lórí ẹ̀ ń gbé ní dírẹ́bà tó gbé wa yẹn sẹ́mu wọn dírẹ́bà kan ló gbé wa bí ọmọ ará òkè ń bẹ̀ náà tó ló wá gbé wa ń jọ̀nà tó wá ń torí àwọn ọmọ ọmọ wa gbé space bus wa à ń lọ káà ló yẹ kó ń gbé bọ̀ wọ́n wá gbé space bus wa kó wá gbé mi lọ sí Èkó tó mo sọ pé mò ń lọ Ìjẹ̀bú Òde mo máa yà sílé wọ́n ti mọ̀ pé àwọn máa gbé nǹkan kan ẹni tí wọ́n bá yà sí pẹ̀lú wọ́n máa gbé ni kọ́ bá rí ẹ pẹ̀lú wọn máa gba nítorí agbára yẹn ó gbúdọ̀ máa gba òkun nìkan absorb ni physically and spiritually they have to be taking things from you and they be telling you pé wọ́n rà àánú gbà àwọn gbogbo ibi tó ti kọ́wọ́ Nàìjíríà sí láwọn wòlíì kàmí ìtàn kọ́wọ́ fún oògùn owó àtẹ̀yàn náà fi ṣoògùn tó fi tó fi gbọ́ lọ́wọ́ yẹn tó máa sọ pé àwọn aráàlú gbà ni wọ́n fà wọn kan wọ́n ra lé ńláńlá fún wọn nílùú òyìnbó wọ́n ti parí iṣẹ́ ti ayé wọn ni this is what they wọ́n pa owó ti ti àwọn politician àwọn àgbọ̀ngbà mi bẹ́ẹ̀ ni mo sọ fún yín ti àwọn ìjọba wa ẹ já máa sọ̀rọ̀ wa lọ bó ṣe bó ṣe ń kó àwọn kiri ẹ̀sùn mọ́tò bó ṣe lóun fẹ́ mo ní no problem kó gbé ẹ̀kọ́ náà mo kàn rí atọ́ ẹ̀gbẹ́ ni bàbá yẹn kàn wọlé ni lórí princess mo ní sá ó rí mi níbi gàrà níbàdàn gàrà jísìn àmì níbi nìkan níbi rana àbàtú nígbà tí mo fẹ́ yà wọlé pé òun dẹ̀ ń kí mi pé princess princess lè pé mi dẹ̀ sọ fún pòun wà ní mo wà nàìjíríà ah, ah, kìnìkan kìnìkan òun kò ṣe rí mi pé mi ò rí òun pòun wà ní pòun wà bá mi pòun mọ̀ pé mo ṣe ń lọ yẹn lé ni mo ń bọ̀ olúwa ní àṣẹ tí kókúrò bí ni mo ní ní ìkókúrò kí ló wá ṣẹlẹ̀ tẹ́ ń tú gbogbo electronic mo ní ẹni ló lòun fẹ́ ó ló lòun fẹ́ nǹkan tó wà nílé yín mo ní yẹn níjẹ́ fi decorate ilé gbogbo nǹkan tẹ́ fi tó lé ó ní yẹn ó lòun lòun fẹ́ lójú ẹ̀ ló ṣe ń sọ ó ní ó ní wọn ó ní wọn ò lè fẹ́ wọn ò lè kó kú òǹbí ó ní kó wọn kó padà ṣé mo pé kò lòun ni bàbá yẹn náà àáfàá lòun lòun náà ìtò ìtò ń ṣe yẹn ó ti yé tó ti yẹn ikò ni àwọn náà ó ní wọn ò lè kó kúrò òǹbí ó ní kó wọn dá padà ó ní ẹ máa lọ rà míì fún wọn ó ní tẹ́ bá ti dé Dubai àbí tẹ́ bá ti lówó ẹ lọ rà míì fún wọn tuntun ìtẹ́ bá ti fi tó lé yín ẹ má jẹ́ kó máa tú ó ní wọ́n fẹ́ mt yín ni ó bá sọ lójú ẹ̀ wá tẹ̀lé inú wa bí ó wá ní òkè o lẹ́sẹ̀kẹsẹ̀ ló wá ní ó wá rí i pé ó dà pé àwọn wọn ti sáyẹ̀nsì ẹ mọ̀ pé àwọn group of people yìí ó wà wípé òkè ọwọ́ àwọn kọ́ọ̀tì kan ó ti tẹ ọ̀gbẹ́ni ọmọdé yìí o ìwọ náà bá sọ pé kẹ́ tó máa lọ ẹ jẹ́ kó padà fún i i don't believe in all those things wọ́n mọ̀ mí bó ṣe ń bí ṣe mọ̀ wọ́n yẹn mo mọ̀ wọ́n torí samosa gudu pé mo ra mọ́tò lọ́wọ́ wọn ni samosa gudu ò gbé mi lọ sílé olóògùn rí mi ìṣe pé wá gbé mi lọ sí mo fẹ́ lówó rí wọ́n pè mí pé mo ní tó bá fẹ́ tajà wọ́n lè sọ pé ọjà ò yá tó máa sọ pé ẹ sí princess bá ti wá sí ọ̀bùn àwọn máa tà ní balo samosa gudu wọ́n máa ń ṣe wọ́n máa sọ pé táwọn bá ti pé wọ́n sọ fáwọn bẹ́ẹ̀ mi pé táwọn ò bá táwọn bá ti dé ṣọ́ọ̀bù mi àmì tí bá ti dé ṣọ́ọ̀bù máa ajé máa wá ẹ gbọ́ èyí táwọn kan máa jókòó síbẹ̀ yẹn tí wọ́n máa lọ síbi kan tó máa lájé wà tó máa fẹ́ máa transfer nǹkan tèmi síbòmíì tó máa lájé wà níbi tí ò sájé tó yẹ pé nǹkan burúkú máa ṣe wọ́n bẹ̀ yẹn ìyẹn lẹ́ṣẹ́ máa mọ̀ kó sẹ́ni tó tẹ́ sábẹ́ mi tí nǹkan burúkú máa ṣe àfi tó bá ṣẹ̀ mí àfi táyé bẹ́ àdọ́rọ̀ bá ti bínú sí ẹ. bàbá yẹn ló sọ pé kó gbé sókè gbogbo gbàgbé tí wọ́n á sunkún mọ́ wọ́n á ti ń wò pé nǹkan kan ń ṣẹlẹ̀ sí ni wọ́n á wò pé nǹkan kan ń ṣẹlẹ̀ sí ni wọ́n jókòó mọ káwọn èèyàn jókòó máa ń máa tiẹ̀ bíi pé àwọn èèyàn wọ́n gbúdọ̀ máa tiẹ̀ tiẹ̀ ni any time tó bá ti wà they must match somebody with you bí ọmọ mi ṣe wà ní school yẹn wọ́n fẹ́ match gbogbo wọ́n fẹ́ isolate tó máa ń máa tiẹ̀ tọmọ mi wọ́n á ní kó máa béèrè question wọ́n á ní kó máa ṣe oríṣiríṣi tó bá ti ṣe tán wọ́n á lọ wọ́n máa hàn tí wọ́n padà mú ẹ lísì gbogbo yín tó mọ̀ pé ò sí nínú iṣẹ́ yẹn tẹ́lẹ̀ bọ́ tó ń pẹ́ jọjọ wà nínú géèmù iṣẹ́ kan lè jọjọ ṣe ẹ máa jọ gbára yín bọ̀wọ́ ni a máa break yín read my lips gbogbo yín tó bá dẹ̀ gbórúkọ mi lọ ilé babaláwo ilé aláfa àti gbogbo iṣẹ́ burúkú tẹ́lẹ̀ bá ṣe àti yín ò ní bò gbogbo nǹkan yín lé yín máa jóná iṣẹ́ rẹ burúkú tẹ́lẹ̀ máa ṣẹ̀ sí yín ọ̀rọ̀ máa jáde sí ìwòwò gbogbo ẹ̀yìn ìkà tẹ́ ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ mi àtẹ́tẹ́ ṣiṣẹ́ tẹ́lẹ̀ tẹ́ tún lẹ́ ń pọ̀ sí ọ̀rọ̀ máa fi kú ọmọ bẹ̀yìn wò ẹni bá dẹ̀ fọwọ́ kan mọ́ mi gbogbo ìdílé ló máa rùn bẹ́ẹ̀ tì ọlọ́ọ̀lẹ́nu máa rùn gbọ́ gbogbo ìdílé ló máa ń none of my child torí mi ìfọwọ́kan mọ́ yín mi ìdẹ̀bọ́ mọ́ yín sínú game mi ìdẹ̀bá tẹ́lẹ̀ ẹlẹ́ni jẹ́ mi ìdẹ̀ cook anybody I stand on my feet as a woman nobody help me only God àbí lè lọ ọjọ́ tí máa sunkún máa sunkún máa tún gbé mi máa tún gbé jẹ́ máa tún lójú máa tún gbéra mi máa tún dìde. mo ṣe pé wọn sọ́dọ̀ bá lónìí wọn yà máa ń lọ wọn á lọ mi nílé bàrà mẹ mo lọ sọ́dọ̀ bàálù pé náà wọn wọn ṣàwọn fojú wo mo wá béèrè pé wọn bàálù náà dẹ̀ máa ṣàkàdù fún mi eléwọn tí ìrà eléwọn náà níye báyìí ìjọba ẹ̀ tó ń sàn wọn tó ti bá nílẹ̀ wọn calculate gbogbo nǹkan bí wọn ṣe tẹ̀lé mi dọ́dọ̀ aládé express náà nìyẹn tó lọ gbé mọ́tò kan bọ́ọ̀gì ní ọ̀dọ̀ aládé express ìgbà tá a wá lọ ní ọjọ́ àkọ́wọ́ àṣà sọ pé wọn ò ṣe nǹkan kan fún mi kó má sọ pé ah wọn ò ṣe nǹkan kan fún tó máa ń béèrè lọ́wọ́ wọn pé kí ni mo wá ṣe ń bí wọn á béèrè lọ́wọ́ wọn nígbà tá a wà ní ọ̀rá yẹn pé ẹjọ́ ẹ tó yọ lọ kí ni wọ́n á ṣe ń bí kọ́ má ṣe àṣẹ pé wọ́n ti kọ́ wá ní gbé ọṣẹ kan fún mi ẹ wọ́n ní pé kí n bá ti dé pé kí n máa fi wẹ̀ mo ní mo ti gbọ́ bá a ṣàṣe tí wàá rí parí gbogbo ìrìn o tá wá dé kó finally tí mo dé hotel pé mo dẹ̀ máa lọ ní ọ̀la ṣùtìyé àmọ́jà mo máa lọ mo ṣàmọ̀ pé mo ti bọ́ sẹ́kọ̀ọ́ kí ni wàá máa lọ ẹ̀sán ti sáà bá a ṣe dé hotel yẹn bó ṣe padà wá wá ṣe yàyàyà bíi pé nǹkan kan ṣẹlẹ̀ yín kankan òun kàn ní pé kán ṣe nǹkan kan fún mi ní òun kàn ní pé kán help torí pé mo náìsì ní nígbà gidi kan òun kan òun pé èèyàn débi gbà yẹn tí wọn sàn ló bá bèèrè lọ́ọ̀ mi kí ni wọ́n gbé fún yín mo ní wọ́n gbé ọṣẹ kan báyìí fún mi ó ní ṣe kí ló ní iṣẹ́ ti fi wẹ̀ iṣẹ́ ti lò mo ní mi ti lò ó ní kí lọ lòún sí mo wá bọ́ sí bathroom mo ní mi ìlẹ̀wẹ̀ lójú yín o mi ìlẹ̀wẹ̀ lójú o ó láwọn máa lọ wọ́n wá lọ torí olórí burúkú kan sọ pé gbogbo wọn ni mo fẹ́ kò ní dá fún ẹ ẹ sábọ̀ ò ní ṣoríire àtàwọn tó ń sọ̀pọ̀tẹ̀ ìjọba tó bá sọ̀pọ̀tẹ̀ gbogbo alágbára ayé ẹnikẹ́ni tó bá ga lókè tó bá sọ̀pọ̀tẹ̀ ó máa padà jábọ́ àbí kó máa gbé ọmọ sí àtàbí tó bá gbé ọmọ kúrọ́ mọ́ wọn ẹ jáwé èrè kò ní ta fún yín lọ́wọ́ ní kí lọ wẹ̀ wọ́n níbi ìlèwẹ̀ lójú wọn ó ní ọmọ ajáde wọ́n bá kóra wọn lọ wọ́n bá lọ mo bá ṣe bí ẹni wẹ̀ wọ́n á ní mo ti wẹ̀ tó mo bí mo ṣe ṣe tán wọn á bọ̀ta mo wá pè mo ní mo ti wẹ̀ tán pé bó ṣe ní pé mo wẹ̀ tán báyìí bó ṣe wọlé bó ṣe béèrè lọ́wọ́ mi pé nǹkan tó ṣẹlẹ̀ ń sìn pé mọ́tò wo ni mo ní ń sìn pé wọ́n ti ṣàlàyé gbogbo wọ́n ti mọ many things òun fẹ́ ra mọ́tò ó ti jalè tà kọ́kọ́ o màláìka ò ní ṣoríire kò ní dáa fún ẹ pẹ̀lú ìyá àti bàbá àti gbogbo ọmọ ẹ ó ní ṣoríire ẹgbẹ́ ní fún ẹ náà ti kọ̀dẹ̀ náà torí tó ti pẹ́sẹ̀ wá sáyé àtàwọn kí á fẹsẹ̀ kò ní dáa fún ọkọ yín gbogbo yín máa ṣòfò ọmọ. bẹ́ẹ̀ ṣe kí bàbá ọmọ mi ṣe tutù lórí ọ̀rọ̀ owó mi lórí ọ̀gùn mi ọmọ ò ní pẹ́ sí lọ́wọ́ lọ́jọ́ alẹ́ àti gbogbo àwọn tó bá tún sọ̀pọ̀tì láti èmi lọ ọmọ ò ní pẹ́ sí gbogbo yín lọ́wọ́ lọ́jọ́ alẹ́ o ẹ máa ṣòfò ọmọ ò ní pẹ́ sí lọ́wọ́ lọ́jọ́ alẹ́ ọmọ yín máa kú kò ní pẹ́ fifty ọmọ yín máa máa kú ni ọmọ yín máa máa yọ sọnù gbogbo ẹni bá tún sọ̀pọ̀tì yìí mo bá ní ó bá nígbà tó ti wá rò pé mo ti wẹ ọṣẹ yẹn mi ì dẹ̀wẹ́ pọ̀tó mi mo sùn bí ọ̀lẹ kò mọ́ pọ́n bọ́nú mi náà pé gbà <laughs> kò mọ̀ mí kò mọ̀ bí tí jọ́nì mi ti ń bọ̀ ó mi bíi because of my niceness ó mi bí ọmọ òtí bí àsè bí sòso bí ọ̀dẹ̀ tí orí nǹkan kan rí kò mọ̀ pé mo rí ìrìn ayé pé n tó jù mí rí ju tìyá yálà ìyá mi lọ bọ̀ mo kàn dákẹ́ mo kàn ń wòran nítorí pé àyànmọ́ ògbóògùn orí ẹlẹ́jọ́ kádàrá mi mo gbà ni. ó wá bẹ̀rẹ̀ sí bèrè bó ni mọ́tò tóun fẹ́ rà sí toró bìrì pé iṣẹ́ yẹn àṣẹ wọn tún gbà tó tí iṣẹ́ tìbí ti já wọ́n fẹ́ fi mí ṣògo owó nìyí màláìka ó wò pé ògo ó ti dán iṣẹ́ yẹn wò níjọ́ tó wọlé because bá ṣe gba òtẹ́ ẹ̀fún tó ó ìfẹ́ wọnú ilé mi ó dán iṣẹ́ yẹn wò fóònù ọwọ́ mi báyìí ó fẹ́ gbà á mo mo mi àánú mi my spirit in fact fóònù yẹn gan tó fẹ́ gbà ní ẹ̀kọ́ ṣe tèmi ọmọ mi adébùkọ́lá mi yẹn lónìí pick phone kọ́ my iphone because bá ti ra phone i bought i do buy phone ọmọ mi mo ti ra phone fún láti ìgbà tó ti wà ní age six bẹ́ẹ̀ ni tó bá lọ sí school àbí tó ń bá wà létí mi ò bá sí nílé àbí tó ń bá wà lé pẹ̀lú ọmọ ọ̀dọ̀ mi tí ọmọ ọ̀dọ̀ mi bá tí ń bá pe fóònù ọmọ ọ̀dọ̀ mi máa ti pe ọmọ mi bí ṣe pé kí tó pe ọmọ ọ̀dọ̀ mi máa pe ọmọ mi ọmọ ọ̀dọ̀ mi ò dẹ̀ gbọ́dọ̀ gbé fóònù ọmọ mi ọmọ mi ló máa ló máa bá mi sọ̀rọ̀ so I I gave my daughter phone in fact ọmọ mi ní fóònù méjì bàbá ẹ̀ máa rà kan fún èmi máa rà kan fún ọmọ tí mo kẹ́ ọmọ tí mo béèrè lọ́wọ́ Ọlọ́run kí tó bí ni ọmọ tí mo jẹ ìyà tí mo tó torí ẹ̀ ń jẹ ìyà ẹ̀yin kan wá sẹ pé ìpọwọ́ kọ́ lórí mi ìjọba tó bá gbógun ti yín orílẹ̀-èdè náà ìjọba tó bá sọ̀pọ̀ ti yín wọn ò ní rí nǹkan tó bá fẹ́ ṣe lórí pàwàṣe o ẹ má sọ̀pọ̀ ti yín mọ̀ o against me yes They hurt me. They torture me. They destroy themselves. ó wá bẹ̀rẹ̀ sí ń béèrè nọ́mbà lọ́wọ́ mi àmì ó bẹ̀rẹ̀ sí ń béèrè mọ́tò ni mo ní mo wá sọ fún un ó lóun fẹ́ ra mọ́tò in the sense that bóyá olówó ṣé tí wọ́n ní sàn mi ò wò pé gbogbo olè tán ti kọ́kọ́ jà lákọ̀ọ́kọ́ torí pé mi mọ̀ pé gbogbo olè tán kọ́kọ́ jà lákọ̀ọ́kọ́ yẹn ṣe plan work ṣùtì ẹyin tàkọ́kọ́ yẹn tó bá pé mo mọ̀ pé ó participate gan nínú olè tàkọ́kọ́ yẹn pé wọ́n plan ẹ̀ ni wọ́n jọjọ jà mí ní olè yẹn ni wọ́n jọjọ rọ́ọ̀bù ni mi lè ti sẹ́kùn mọ̀ yẹn kò ní the the relationship kò yẹ yín kò ní lè continue because he pretend he was like fighting pé àwọn onírọ́bù àti wọ́n jọ dì í ni torí ẹ̀ tí ẹ bá rí àwọn èèyàn méjì tó máa jẹ́ ń ṣe bí ẹni jà tó bá rí pé wọ́n ń jà wọ́n kàn ń dẹ́mọ́ ni láti lè mọ ó ti yé bẹ́ẹ̀ so dad may continue my let me continue my story tó bá bẹ̀rẹ̀ sí bèrè lọ́wọ́ mi mọ́tò òun wá ní sìn mo fẹ́ ra mọ́tò n bá sọ fún àwọn mọ́tò kéékèèké wọ̀nyẹn kẹ̀dẹ̀ rí mo máa fi pọ̀tù mo máa fi support àwọn ehm, àwọn cars tí n bá mi kí lórúkọ mọ́tò yìí àwọn Sienna I mean àwọn àyáàsì àwọn bọ́sìs ti bá rà àwọn cars yẹn mo máa fi pọ̀tì ẹ̀ ní pé mo ní mo á dá ìgbẹ̀ sí dárúkọ àwọn mọ́tò tí mo ṣáà ní space bus kìnìkan kìnìkan àwọn ó wá dá mo ṣe dárúkọ bug pé mo ní bug ló ní à òun nídìí bug yẹn o pé lára ìtẹríba bó ní yẹ́lò kan tó máa fi ń pó sí òun ó ló máa ń bùgá sóun àtàwọn pàdé ń ṣòkọ báyìí tó gbé yẹ́lò ẹ̀ bá ó ń bùgá sóun máa fi bùgá sí pé òun fẹ́ ra mọ́tò yìí báwo lèmi ṣe mọ̀ pé láyé tẹríba ní yẹlo kìíní bó ṣe sọ mi òun gbà mi òun gbàgbé ọ̀rọ̀ àfi tí nìyẹn ó ti má gbàgbé díẹ̀díẹ̀ ó lóun fẹ́ yẹn òun fẹ́ rà mánòkè nígbà tó dẹ̀ sọ̀rọ̀ tó bá tó bá di lọ́la wọ́n máa lọ wò ó nbá lọ ní few days to that time yẹn but ó ní ò wá travel mọ́ for that few kìíní yẹn ṣe tó ń sàn ó ní kíkọ́ bá wọn ṣe because tí n bá lọ tí n bá síbẹ̀ tí n bá ní kọ́ lọ gbé lọ́dọ̀ o aládé express ni mọ́tò yẹn wà wọn ò ní gbé fún wọn ṣé ti yé. ó wá ní òun fẹ́ ra màlà òkè èmi náà wá wò at least a fẹ́ ta mọ́tò kan nìyẹn ó bá dẹ̀ ní tó bá ti di lọ́la kí n jẹ́ kí kíní lọ wò ó ní sùúrù lérè mo dẹ̀ ní mo dẹ̀ fún ní àdírẹ́sì mo ní kó lọ wò mo dẹ̀ pé ẹni yẹn náà pé ó fẹ́ àwọn gbà tó wá yá gbà tó débẹ̀ kò sọ fún kí wọ́n fẹ́ gbé ló wá láwọn fẹ́ gbé mọ́tò láwọn yẹn wá ní àwọn ò lè gbé tó bá ti páàkì mọ́tò síbẹ̀ wọ́n máa sanwó ibi tó ń páàkì sí láti jẹ́ ẹ̀yán máa kọ́ máa páàkì wọ́n máa fọ́ fọ́ nọ́tì wọ́n lè máa tún sọ pé wọ́n ti ṣe ìkọ̀kọ́ mẹ́fọ́ wọ̀lẹ̀ pé ẹ bá pè mí mo ní ẹ ẹ sọ pé ẹ fẹ́ gbé mọ́tò náà pé bọ̀tẹ́ fẹ́ lọ wò ní wá ní ẹ̀ wọ́n fẹ́ rà kọ́ wọ́n fẹ́ gbé fún alájọ bẹ̀rẹ̀ sí páàkì olórí burúkú màláìka wọ́n máa páàkì wọn ní bí gidi àwọn òfò ẹbu dákútẹkútẹ they are fake people ló bá ní òun fẹ́ àfihàn aláàjì ni ló bá dẹ̀díjọ́ kejì ṣá ló bá ní bá ṣà lọ síbẹ̀ owó tán ní kó wá san ìyẹn wá ní máa san owó tó wọ́n sáfíìsì jíà mo máa owó pákìn àwọn tó ti ń ṣiṣẹ́ àwọn tó ti ń fọ̀ láti jọ ọjà kàkúlẹ̀tì owó kan fún mi mo kọ́wọ́ sápò mi ń bá yọ owó yẹn ń bá kò fún kábàlẹ̀ gbé mọ́tò yẹn kúrò níbẹ̀ èmi náà kẹ̀dẹ̀ ni mo wá wò pé òkè jẹ́ kúkú ṣe àwọn kọ̀ọ̀kan tí mo fẹ́ ṣe lẹ́kọ̀ọ́ àwọn kan ó pè mí pé kí n rí wọn kí n tó máa lọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ mo ní òkè o jẹ́ kúkú rẹ́jísà mọ́tò yìí ṣé ti yé mẹ́yìn because mo rí pé wọ́n wá cap mi sínú ilé wọn fẹ́ kí n bọ́ ọ̀tà they don't want anybody to get close to me just as wọ́n ṣe ṣe they will be scaring people away from you they are the evil ones now they be telling people to be careful about you that you have a negative i mean negative spirit they are the evil ones so oh. because they want to finish you by the time they finish you they don't want anybody to rescue you they want everybody to hate you and they don't want their secret to be open because what they have done to you but mo sọ fún yín no still no surrender you know ṣé ẹ mọ̀ ń sìn pé ọlọ́run lágbára jù yín lọ abẹ́ mọ̀ with all what you have done anyway mo ṣáà lọ gbé mọ́tò yìí mo wá sanwó oúnjẹ yìí pàtó wá di láàárọ̀ ọjọ́ ẹ̀ mo wá ní òkè ó ti rí sí wá ní àwọn àgbà rẹ̀ kó fine pé nǹkan mẹ́rin mo wá ní òkè o wá ní òkè ìbàlú máa san owó lòun máa san owó pé torí ọba Olúbàdàn may he show rest in perfect peace first time tí máa kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ Olúbàdàn nìyẹn ló bá ní àwọn ló ń promote òun kò wọ́n tí ìjọba ń gbà yẹn o kábíyèsí bàbá ẹ ọba adétúnjì wọ́n tí ìjọba ń gbà yẹn ó ní wọ́n promote pé wọ́n jẹun lówó wọ́n máa sanwó kan fóun ní ó ní wọ́n dáhùn ní two weeks pé iṣẹ́ kan wà lọ́wọ́ pé two weeks náà dáhùn pé tó bá dẹ̀ ti sanwó yẹn two weeks pé ó máa fún mi mo wá wò pé mi ì lè dúró sí nàìjíríà di two weeks àwọn kan tí mo fẹ́ ṣe mo wá ní òkè jẹ́ ń rẹ́gísítà mọ́tò ilé màá fi sórúkọ mi tó bá dẹ̀ ti sanwó màá ṣe change of ownership fún wọn màá máa gbé káàkiri tí màá fi wà ní nàìjíríà mo ṣàrí pé wọ́n wá ní kí ẹni tó máa rẹ́jísítà mọ́tò kó wá bá mi bó ṣe wá bá mi nìyẹn bá kó particulars ní driver license àti other things don need láti kọ́ lè lọ rẹ́jísítà mọ́tò fún mi n bá dẹ̀ lọ àmì n bá dẹ̀ kó fún wọn n bá dẹ̀ ló máa rẹ́jísítà mo fifty thousand mo fẹ́ nìyẹn níjọ́ yẹn lọ́wọ́ owó tó máa ṣe kò tó fifty but mo ṣáà fún fifty kó lè ní official money ṣe tó ń sàn ó dẹ̀ ló máa jáde between two days you understand mo dẹ̀ kó fún ẹni yẹn ọ̀tà wọn ló mu wá nígbà tí mo dẹ̀ kó fún gbà tó máa gbé mọ́tò dé tó máa kó plate number dé mo bá rí pé orúkọ wọn náà fi rẹ́gísítà ẹ̀ mo má bèèrè lọ́wọ́ ṣọlá àti má torí tó bá ti wá ń pè á máa dodge tó bá ti fẹ́ ṣiṣẹ́ wọn máa de àwọn ọmọ sí ẹ ni wọ́n á de àwọn èèyàn sí ẹ wọn ò ní fẹ́ kí o máa ní direct contact pẹ̀lú wọn wọ́n á sọra wọn di de ẹbú ni wọn ò wọn ní kọ̀ọ̀kan tó wọ́n fa ìwọ lówó fa àwọn oníkan o wọ́n á wá máa ṣera wọn bíi bowls lórí ẹ̀ ó wá ṣáà dé ọmọ ìmọ̀ ni mo ní wáyé tẹ́ fi fi orúkọ yín rẹ́jísà ṣe bórúkọ tèmi ni mo kó fún ẹ̀yin ìyẹn ẹni tó lọ rẹ́jísà fún wa platform báyìí ló wá nígbà tó ń lọ pé màláìkà ló sọ pé àwọn àtijọ́lá pé ìyẹn máníjà ẹ̀ pé àwọn fẹ́ ra mọ́tò yìí i pé tó bá lọ fi orúkọ mi rẹ́jísà ẹ̀ sìn pé ó tún máa jẹ́ bí wàhálà tí wọ́n bá fẹ́ transfer money bá a ṣe máa ń ṣe as a dealer tó bá ra mọ́tò tó ti sanwó tán orúkọ ọ̀nà ló máa wà lórí ẹ̀ ẹni tó ní mọ́tò yẹn tó bá ti sanwó tán wá pé wọ́n pè kankan ní ownership so ṣe wọ́n wá transfer wọ́n wá transfer change of ownership náà máa ń pè so ṣe wọ́n wá transfer wá ṣe change of ownership mo ní nǹkan tá a máa ṣe nìyẹn but n sì ẹ̀ ti sanwó because kò mọ̀ pé mo mọ̀ nípa mọ́tò yẹn a máa ń gbé mọ́tò fún yàn ní installment orúkọ wa ni wọ́n gbúdọ̀ fi register tí o bá ti sanwó tán ṣó ti yé so ó ṣàṣe bẹ́ẹ̀ yẹn inú bí mi mo ti wá rí gbogbo géèmù yẹn mo fi ìbínú tí má dẹ̀ lọ náà tí má fẹ́ jáde ó ní ẹ mo sì lè máa gbé e ẹ̀kí kan tí bá ti wá fẹ́ jáde náà tí mo fẹ́ wà ìlò á ní káàbúrò nǹkan tí ọmọ orogún ìyá ẹ̀ tí èbìrà bí á ní kó máa tẹ̀lé mi kiri ó ṣà máa méjọ kó má tèèyàn tì mí gbogbo ibi tí bá ti lọ wọ́n ṣàfẹ́ mọ̀ ó ti yẹ yín mẹ́rin. ọ̀rọ̀ tí mo wá sọ yìí instead of me to go to láti travel gbà ẹ tó bí ọ̀sẹ̀ kan mo mà wá lọ bí ọ̀sẹ̀ kan lára àǹd tó yẹ pé mo tó wá padà sí Ìjẹ̀bú Òde bí mo ṣe ń lọ ní ọjọ́ ẹ̀ náà níjọ́ ẹ̀ lọ tí mo ní mo fẹ́ lọ jẹun níbi kan mo ṣe lọ oúnjẹ wá fún mi yẹn bí mo ṣe dé Ìjẹ̀bú Òde mo kàn bí mo ṣe dé Ìjẹ̀bú mo manage drive mọ́tò yẹn de iwájú office Bàlóòlì ẹ bèrè sórí tí mo so ìlọ́wọ́ Bàlóòlì mo manage de iwájú Bàlóòlì mi ṣe dé iwájú Bàlóòlì báyìí tí mo kàn wọlé báyìí mo nínú Bàlóòlì mi má kàn ń dùn o bí ṣe faint nìyẹn pàlóhùn gbàdúrà ń jẹ́ pé kí ọ̀tá mi má kú sí inú ọ́fíìsì òun these guys they have tried many things against me simply because they want to get hold of my things. ilé mi gan tí mo site kan tí mo sọ pé mo ń ṣe lẹ́pẹ̀ẹ́ níbi mo ṣe ń lọ tọ́lọ́nà ìjẹ̀bú ibi tá a gbà wá láti gbà tá a bọ̀ láti ìbàdàn ní ọjọ́ yẹn ṣe mọ̀ wípé a máa gba ìjẹ̀bú òde dé ẹ̀pẹ́ yẹn ṣe ti ọdún sí àgbà tí mo wá fẹ́ débi ẹ̀kọ́ in fact ṣé bí iwájú ilé mi gan besides kan tí mo ní síbẹ̀ pé mo tún dúró síbẹ̀ they don't understand jọ yẹn so they systematically mounting me following me to everything ṣé rí ní ọjọ́ tí mo ń sọ yìí tí mo ní àwọlé tí atóyègbè gba àwọn electronics sílẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣé mo kó gbé mọ́tò níjọ́ yẹn yàtọ̀ sí mọ́tò tí màláìka gbé yẹn ṣé mo pé ṣọlá náà gbé mọ́tò ṣọlá mànìjà mánìjà yẹn ó gbé mọ́tò mutero sports mutero sports tí ṣọlá ń lò tó pààkì sínú ilé bóyá ó sọ pé nǹkan kan bàjẹ́ mẹ́ẹ̀ tó yìn béèrè owó lọ́wọ́ mi pé nǹkan kan fẹ́ tú bí ọwọ́ ẹ̀ ṣe bí ṣọlá náà gbé yẹn ṣọlá ìgbà tí gbogbo ẹ̀ wá ń dàrú tí gbogbo agbára mo wá nígbà tí mo padà sí Dubai tí mo wá bẹ̀rẹ̀ sí gbàdúrà ni mo ń rí àwọn kìnìún yẹn gbà padà tó wá di ariwo mo kódà tó di ariwo mo wá pé bó ṣe gba mọ́tò yẹn nìyẹn bí ó ṣe di pé gba mọ́tò yẹn nìyẹn mọ́tò yẹn ni mo sọ pé màláìka gbà tó tún lọ fi orúkọ mi bó ṣe wá ń bẹ̀bẹ̀ pé kí n ṣàpadà sí Dubai kí n padà sí mà gbogbo wàhálà ti wá pọ̀ tó yẹ pé wọ́n ti fẹ́ dàbí pé kàn pa mí dànù sí Nàìjíríà kí n má lè padà sí ìlú ibi tí mò ń lọ yẹn sódà mi nílé sọ àwọn ọ̀rọ̀ yẹn lónìí tó ti ẹyin tójú mi ti rí kí n má bàa lè sọ. ìgbà tí mo wá dé Dubai kò tún pẹ́ kò jìnnà bí ọjọ́ kẹta ni wọ́n tún pè mí ní bàṣẹ́ àtúpè mí pé ṣé mi àti màláìka jamu láàjà o mọ́tò yẹn mo dẹ̀ sọ fún bàṣẹ́ àyè pé nígbà yẹn mo máa ń fi wọn Basira yìí pé Basira o àǹtí Basira àǹtí mi máa ń pè ẹjọ́ o ẹni yìí mo ní ó ṣe nǹkan strange sí ni o pé mọ́tò tó sọ pé ó máa sanwó pé mo dẹ̀ ní kọ́ lọ forúkọ mi rẹ́jísítà mọ́tò tó bá dẹ̀ ti sanwó ká ṣe ń jì ní fún ṣe ló forúkọ sí kò sanwó fún mi o ìyẹn ni ìyẹn wá ń gbọ́ nínú jíngù pé wọ́n ń ba orúkọ mi pé wọ́n ń pè mí pé ẹ Auto Bola ẹ gbà wá o màlẹ́kà sílẹ̀ láti sọ pé ẹ gbà wá lọ́wọ́ obìnrin kan o ó gbẹ́nu Dubai ó ta mọ́tò o ẹ ó ní ó ti sanwó màlẹ́kà ti sanwó fún o ó tún wá fẹ́ gba mọ́tò padà o mo ní kò lè sọ bẹ́ẹ̀ mo ní kò sanwó kankan fún mi náà wọ́n ló ń ṣe jíngù àṣetòótọ́ ni bí mo ṣe lọ báyìí ó kàn wípé báwo ló ń ṣe lè gba mọ́tò lágbàgbé o ẹ máa gbọ́ ọṣẹ́ rí gbogbo sim ẹ bó ṣe ń ṣe ṣe bó ṣe ń ṣe bó ṣe gbórúkọ mi sínú jíngù nìyí bó ṣe bẹ̀rẹ̀ sí pariwo orúkọ mi nìyẹn ẹ bàbá lọ́wọ́ obìnrin kan o Auto Bola ni o ó wà nínú Dubai o ṣe mọ̀ pé nígbà yẹn lẹ́pẹ́ tó bá gbọ́ àtàwọn tó wà ní gbogbo àwọn tó mọ̀ mí wọ́n lè má mọ̀ pé mi ni wọ́n ń sọ torí pé ńgbà yẹn princess náà máa ń pè mí wọn ò mọ̀ pé princess name mi Auto Bola ni ṣe tí understand mi so ó pariwo tí gbogbo èèyàn gbọ́ ni ọ̀rọ̀ yẹn ní ọjà balógun ló ti ló ń gbọ́ nígbà bá ti ń lọ báyìí lọ́gbà ọmọ pé pé wọ́n ṣe máa ń ṣe tíkù nàìjíríà ẹ gbọ́ obìnrin kan a sọ pé ẹ wá o obìnrin kan àwọn tó wọlé ló ń jẹ́ o ó wà nílùú Dubai àwọn olùwà sílẹ̀ rẹ̀ màláìkà lórí kẹgbà ń wo o ti ra mọ́tò ó dẹ̀ ti sanwó tán ó tún wá fẹ́ gbà padà lọ́wọ́ rẹ o oní lóbìnrin n bá pe màláìka n bá rí pé kò gbé kọ́ ló bá ṣe yàmàyàmà ara nǹkan tójú mi rí mò ń sọ yìí o ara nǹkan tójú mi rí ni mo sọ tẹ́ máa dẹ̀ sí lórí burúkú yín ẹ máa sọ pé wọ́n borí kẹ̀jẹ́ o fẹ́ borí kọ́ wọn jẹ́ àwọn fẹ́ àwọn tó bá ti fẹ́ já ológo bọ́ ológo tó ń ṣoògùn àwọn olófo tó pẹ̀lú àwọn ológo ológo tó ń fi èèyàn ṣe tutù tó ń pa èèyàn tó ń jalè olófo ni yín nìyẹn kì í ṣe ológo ẹ kó ṣì dànù sígbó aláyé bàjẹ́ aláyé bàjẹ́ mo ti sọ̀rọ̀ yìí sìn tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ it happened two thousand and kini it's about ten years now or eleven years ṣé mo gbàgbé ṣé mo gbàgbé àbí mo change the story mi because mi ò kú kẹ̀nà níbi kan tó ṣẹlẹ̀ mò ń sọ èló la fẹ́ sọ mo dẹ̀ bá ń sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lú àwọn èèyàn ni mo máa fi sọ pẹ̀lú evidence àbí bí mo bí nǹkan tó ṣẹlẹ̀ kọ́ mo sọ yìí ẹ wá mọ bí àṣírí ṣe wá tú àṣírí nǹkan tí olóògùn wá sọ nígbà tí mo wá ṣàjàjà bọ́ lọ́wọ́ ẹ̀ ní sáà yẹn a máa bèrè lọ́mi ṣé ti lo kíní yẹn ṣé ti lọ́ fọ́ṣẹ́ yẹn wẹ̀ tí bá ti ní mo ti fi wẹ̀ báyìí mi ì bá fi wẹ̀ abẹ̀ sí ń demand lọ́wọ́ mi ó lè ní kí n lọ sọ́jà kí n lọ bá ra nǹkan kan wá nísinsìnyí àwọn ọ̀rẹ́ nǹkan tún nídìí àwọn nǹkan kan kí n bá ra báyìí báyìí báyìí mo sọ̀rọ̀ mo wá pe àfa yẹn ṣé mo pé mo ti ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ mo wá pè mo wá pè lọ́wọ́ ẹ̀ èmi náà wá heart tó bá bèrè nǹkan lọ́wọ́ mo fún un ṣó ti yé mẹ́rin òun náà wá ti wá rèé pé ṣoṣo eléyìí bóyá kò náà jagbà lọ́wọ́ màláìkà ṣoṣo ni ṣe mọ̀ pé oníkálukú máa ń ẹ̀sán sáà mo wá pè ń jọ ẹ̀ mo ní ẹjọ́ sáà afá mo ní aláàjì ẹjọ́ torí ọlọ́run mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yín ní ìbínú gbogbo nǹkan tó ti wá sẹ́yìn mo come down to their level mo ti wà ní Dubai mo ní mo fẹ́ béèrè lọ́wọ́ yín mo nígbà tí màláìkà gbé mi wá sí ọ̀dọ̀ yín mo ní kí ló ní kẹ́ ṣe fún mi gangan torí mi ìbéèrè nǹkan lọ́wọ́ ẹ̀ kò dẹ̀ sọ fún mi nǹkan tí ah. nítorí kẹ́ ẹ ṣe yan ní nígbà tó kọ́kọ́ ń sọ̀rọ̀ ẹ̀mú ni mo bèrè lákọ̀ọ́kọ́ ọkàn mi kò dá mi lóhùn dáadáa mo tún gbàdúrà lọ́jọ́ kejì mo ṣe ṣọ́ọ̀rọ̀ mo tún pè é láàrin ìdájí kùtùkùtù kí ni wọ́n ní kẹ́ ẹ ṣe fún mi mo ní tẹ́ ẹ bá mo wá sọ èdè ẹ sàtọ́ ẹ̀ mọ̀ pé Dubai ni mò ń gbé wọ́n ní kẹ́ ẹ rántí ọjọ́ tó máa ku ẹ̀yìn àti sàárè ẹ̀yìn nìkan ó ní àlàákùbà rẹ̀ mo nítorí bẹ́ẹ̀ torí ọjọ́ tó bá kó ẹ̀yìn àti sàárè yìí nìkan mo lóun gan ni kẹ́ fi sọ tòótọ́ fún mi lónìí ẹ má hide nǹkan kan kí ni ó ní kí ẹ ṣe fún mi ó ní ẹ eh, nǹkan tó sọ pé ó ní káwọn ṣiṣẹ́ fún mi káwọn gba gbogbo nǹkan tó wà lọ́wọ́ mi kí n máa wọ àṣẹ tó bá ti pa fún mi kí n máa gbọ́ ìyẹn lẹ́yìn ìgbà tí wọ́n rí mi lò bí iṣẹ́ àbí kán paralyze ayé ara wọn kí ni so ní iṣẹ́ tí bá ti wá ṣe kán gba gbogbo nǹkan tí bá dé lọ́wọ́ mi tó bá ti pàṣẹ fún mi kí n gbọ́ tó bá ti sọ kí n gbà ó wá ní kí n má bínú pé tóun ò bá dẹ̀ ṣe ó thousand of them lọ́wọ́ ó lóun dẹ̀ tún ó dẹ̀ tún dá òun lójú pé máa tún gbé mi lọ sí ẹ̀dọ̀ ẹlòmíì ipe torí ó lè má gbé mi débẹ̀ ọ̀pọ̀ kó tó gbórúkọ mi àti iṣẹ́ mi lọ sọ́dọ̀ ẹlòmíì pé gbogbo nǹkan tí bá ti ṣe wọ́n máa gbà á kí n máa kó fún wọn nísìnyí àti gbogbo nǹkan tó wà ńlẹ̀ kí wọ́n gbà lọ́wọ́ mi kí n má dẹ̀ yẹ̀ wò àti tí n bá fi wọ̀ yẹn ṣe mọ̀ pé òun sọ pé kí isaac bí ìbéèrè kankan lọ́wọ́ wọn o ẹ̀ ń gbọ́ bí ẹ̀yìn ẹ̀ ṣe wá jẹ́wọ́ gbogbo nǹkan tó ní tí wọ́n ṣe nìyẹn wọ́n á dẹ̀ ní kí wọ́n ní tó bá ní káwọn ṣe àwọn máa ṣe táwọn ò bá ṣe táwọn bá ṣe ń bí táwọn bá kọ̀ wọ́n máa gbé lọ́bù míì <laughs> bọ́dẹ̀ ṣe drop ó ní kí n má sọ fún ọ bí mo ti gbọ́ èmi mo pè é kòrókòró ni kòrókòró lẹ́sẹ̀kẹsẹ̀ bó ṣe pè tọ́ wà mo kàn ní sùúrù fún mi ì jẹ́ kó mo kọ́kọ́ gbàdúrà mi ì kọ́kọ́ pè lẹ́sẹ̀kẹsẹ̀ mi ì bínú ó wá di ìdájí kùtù ní fẹ̀rẹ̀ kùtù náà ń bá pè òun má pè màláìka bó bá ṣe gbé má sọ fún mo ní nǹkan báyìí báyìí mo ní kó ló sọ fún àáfàá yẹn ó ní kí làáfàá sọ fún mi mo ní kí ló ní kó ṣe fún mi ó ní kí ló sọ fún mi mo ní kí ló dé tí mo fi ń bèrè mo wá sọ nǹkan tí àáfàá sọ mo ní nǹkan báyìí báyìí kò lè sẹ́ ó ní kí n má bínú ó ní tòótọ́ ni Bible. a lot of ladies tó máa bá ṣe bí ọ̀rẹ́ tó máa ṣe bí ọ̀rẹ́ fún tó máa ṣe bí ọ̀rẹ́ fún náà ti lù sáyé ìmíì gan wọn tó bá lò wọn sọ̀rùn wọn á béèrè lọ́wọ́ wọn ni lẹ́sẹ̀ máa rí pé ìmíì nínú àwọn celebrity yìí àkú gbogbo wọn báyìí ẹ máa rí ikú àìtọ́jú ẹ̀yìn ikú àìtọ́jú ẹ̀yìn àbí mo bá yín ṣe nǹkan kan mo bá yín ṣàwo ni débi pé màmá sẹpẹ fẹ́ béèrè láìfù lọ́wọ́ mi wọ́n ń pààyàn fi ṣoògùn ni tẹ́ni ẹ bá kú báyìí tán bá ti dibi tán bá tán ọ̀bá lè kó tó di pé wọ́n sin wọ́n ti yọ gbogbo páàtì ara wọ́n ti háfẹ́sì àwọn pípì yẹn wọ́n ti ta gbogbo páàtì ara ẹlòmíì tán àìkọ́ máa gbẹ́ pé ìyá wọn kú bàbá wọn kan kò ṣàìsàn dédé kún háfẹ́sì gbogbo ìyá láyà wọn they are evil in society for real to God mo kàn sọ díẹ̀ fún yín bẹ́ẹ̀ ni ó yẹ yín àbí kò yẹ yín ṣe rí nǹkan tá wò ní sìn nínú live chat yìí ẹ rí abẹ́rẹ́ ṣe rí nǹkan tá a wò ní sìn tí àwọn eléyìí fi èèyàn ṣe ètùtù tí wọ́n ń pa obìnrin bí ẹni tó ń pa ẹdìyẹ ẹ rí iye báàgì tó wà mẹ́ẹ̀ all these people in conjunction with tẹ́ bá ti gbọ́ pé a fẹ́ ṣètìtù a fẹ́ ṣáájú ẹ wọ́n máa ṣe nǹkan kan ẹ máa lọ sọ́dọ̀ àwọn ọmọ kiri kan ẹ máa lọ bè lọ́dọ̀ àwọn bàbá àtàwọn màmá kó tó ti pẹ́ má rí gbogbo wọn bá ṣe já iṣẹ́ wọn yẹn lórí wọn ṣe ń ta orí wọn ṣe ń gbóná ẹ lè ṣèkà fún mi káyé yín rìn mí ní steel ṣebí màláìka ṣebí you know ṣebí you know kí ni mo sọ fún ẹ níjẹ yẹn mo ní wọn kì í ṣèkà fún mi torí mi ń ṣèkà fún yàn ó máa ó máa ẹ̀ á máa pẹ́ gan lórí èmi ò dẹ̀ ní kú ojú mi lè máa ṣe ṣẹ̀wọ̀n ojú mi àwọn èèyàn kàn ń bò yín ni torí ẹ̀ ní gbogbo ara yín ilẹ̀ ṣe máa fi ara pamọ́ sọ́dọ̀ àwọn politicians and you are the enemy of the nation any state you live you reside you are enemy of the state but it's quite unfortunate some of you that are enemy of that state of the government of the citizen of the country You are the friends to the leaders, to the people who are in power. How come? Ṣé òkùnkùn àti ìmọ́lẹ̀ máa rìn pọ̀ ni? But you are systematically hiding under their canopy, destroying the system that they try to rectify, to do what? To put in place. You are the enemy of them. Because if anybody trying to frustrate whatever I do, he's the enemy of my life. If anybody, anybody trying to frustrate whatever my project, my plan, good plan, is enemy of my project, of my life as well. And you are claiming to be friend. What happened, Gogo? Kekere mo sọ. la fẹ́ sọ, èló la fẹ́ kàlẹ́ yàdé pèlè. Díẹ̀ ni mo sọ lọ́rọ̀ màláìkà. Tí ẹnìkan mo sọ ń sìn. Ṣẹ̀rí sí ti ẹnìkan, ó gùn rẹpẹtẹ sí ìtì ẹ̀ ó gùn rẹpẹtẹ nígbà tí ẹni yẹn ti wá àfáà ti wá jẹ́wọ́ fún mi mo wá wò pé òkè ìjọ tá a bá rí ibi níbi wọlé èyí tó bá ti wá kù àti gbà yẹn gan kódà àgbo tó wà lọ́wọ́ ẹ̀ mo fẹ́ gbà to God àfáà yẹn sọ fún mi pé torí pé mo náìsì ni o pé mo náìsì sóhun pé mo fún un ló mo tún ṣe gbogbo nǹkan tó ti ṣe pé mi ò wó fóun pé mo tún máa kí un mo kì í torí pé tá a bá fẹ́ mú ọ̀bọ a gbúdọ̀ ṣe bí ọ̀bọ ni ẹni tó bá fẹ́ mọ̀bọ tí ò bá ṣe bí ọ̀bọ lórí igi òun náà ò lè rọ̀bọ mu ìdà kò fún ọ̀bọ ní ẹmu tó máa pa tó máa jẹ́ kó sùn ẹ lọ bèrè dáadáa àwọn tó bá mú ọ̀bọ wọ́n fún wọn lẹ́mu wọ́n sùn lọ àbí kó ṣe bí àwọn náà kó máa hàt bí ọ̀bọ ló fi lè rọ̀bọ mu tó rọ̀bọ máa ń bẹ́ ọ̀yà lọ́bọ̀. little ni mo sọ nípa Sule Alao Malaika all of them ni wọ́n ṣe gbogbo àjò wèrè gbogbo òṣì tó ń ṣe tó máa tó wá gbé fìlà orí burúkú sórí gbogbo àwọn ó dà pé àwọn ọlọ́run dáríjì mi àwọn bàbá àgbàlagbà kan tí wọn bá ṣe tó jẹ́ ọmọ ọlọ́run tó bá ń gbé irú àwọn fìlà yẹn sórí kọ́ may God bless you may, God, may you reign forever I mean may you reign long not forever but àwọn kan kàn máa kó fìlà wèrè sórí ritualists they are killing people and they present themselves to be a good person wọ́n tún fẹ́ kẹ́ máa worship wọn ní society no be juju be that díẹ̀ ni mo sọ fún yín o èló mo fẹ́ kà lẹ́yìn adépèlé gbogbo wọn ní ẹ́sàbọ̀dù ń ló represent ló ń kọ́bà ló ń mọ̀ǹtì lórí social media yìí o náà kọ́ wọn máa sọ pé you have to respect your boss if you want to be a blogger respect who? do you know what i'm saying or what i'm explaining you don't understand it tí ò bá yé yín ẹbẹ̀rẹ̀ kan ṣàlàyé fún tí ò bá dẹ̀ yé yín pákó ẹ̀ is a team ní tí mo gbé wá gan sórí bíbá kò concern ará ìlú kọ̀ọ̀kan tí bá ti ṣe é tó bá tí ò bá ti ṣe lọ́rọ̀ ọ̀kan tó jẹ́ pẹ̀yìn aráàlú ìbò but to my, when it comes to the area of this celebrity of my country if i'm treating them i'm talking about them leave me and let me explain let the Nigerian people who understand understand and treat the case people should stop telling me to shut up that I should forgive if you forgive did they forgive you what they stole from you did they give you back what they have done did they tell you sorry did they even say sorry Come on, sorry to you nígbà tí bàbá yẹn da babaláwo yẹn aláàfáà tó gbẹrẹ ní àfáà tó ti wá jẹ́wọ́ tó ti sọ fún mi tí mo dẹ̀ ti sọ fún tó ti sọ yẹn bẹ́ẹ̀ mi náà ṣe kí wèrè bọ́ọ̀lẹ̀ fún nìyẹn gbogbo àwọn nǹkan tí má lè gbà lọ́wọ́ ẹ̀ padà tí mo yé sọ pé aago yẹn gan ti bá rí ẹ̀ sáà mo kàn sọ fún yín ni o sí ìkan nìyẹn o ìkan nìyẹn o mélòó mo fẹ́ kà lẹ́yìn adépèlé tí wọ́n máa ní wọ́n parapọ̀ tó ń wọ́n níkà wọ́n máa sọ pé you must not cause people children what did they do just excuse me what did they do to my children especially what did they do to my children they use one to they use one they purposely deliberately initiate that one to themselves so that I won't be able to talk when it is time for me to speak That is it. They hold that one ransom. And the one here, they want to be torturing this one that are with me, together with me. They want to be torturing us. They want to make our life miserable. And when you are talking, they say, "Hey, eh, aláṣẹ́wó ni, Hey, eh, he sleep around. Ṣé Wàsíù àti gbogbo wọn wọn sleep around. And I'm not sleeping around, Not not aṣẹ́wó. They are just using that to distract you to tell you wọ́n lè máa sọ ẹ́ yóò ti fẹ́ mc rí ẹ́ o tún fẹ́ fẹ́ sáríà ni ẹ́ o fẹ́ máa màláìkà ẹ́ o fẹ́ wàsíù ẹ́ o tún fẹ́ fẹ́ kiri kan they just be telling you stories that story ni wọ́n máa wọ́n máa fẹ́ kẹ́ máa gbé káàkiri ok mi jẹ́ títí story yẹn tó bá wù yín kẹsọ mo wá ń treat mo ti ṣe pèsè pé bọ̀ mo wá ń treat eléyìí nǹkan tó ń ṣe kò ní ràn lójú wọn lójú àwọn ìka èèyàn tó bá láwọn gbọmọgbọmọ torí pé àwọn náà ń gbọmọ wọn bá ní wọn ra ọmọ lọmọ our look ni our look like natural like nothing wrong with it anybody that see crime and that crime look like nothing wrong with it is part of it is part of it all these stories tá ń sọ pé wọ́n pa ìwọ́n ṣe gbogbo àwọn òsínwín tó máa fẹ́ máa lò láti máa trouble wa láti máa terrorize wa lórí social media tó máa láwọn blogger wọn ò ní rí gbé o because they are also part of it. wọ́n máa ní ẹ ọ̀gá àwọn ni ó wà lókè you must not talk about Wasiu he's a boss boss of who of God he's not my boss he's told for me ó ti àmọ́ pé ti màláka àmọ́ kan mo sọ bó ṣe dórí tiẹ̀ náà nìyẹn ó gbalẹ̀ bí gbogbo wọn ṣe máa ṣe wọ́n ti ọ̀dí ọ̀dà wọ́n máa gba nǹkan ẹ pẹ̀lú páàtì àti agbára they collect it and they be boasting and they are the one walking around and they will tell you to shut up and people supporting them back to back ẹ ní jèrè gbogbo ẹ̀yin tẹ́ ń support ìka ìgbésí ayé mi tẹ́ bá jèrè gbogbo èrè tẹ́ bá jẹ́ máa bàjẹ́ gbogbo tẹ́ bá kójọ máa parẹ́ lójú ẹ̀mí yìí. ìkọ́ mo sọ yẹn o mo kàn sọ líìtù nípa màláìkà ni mi ì sọ ti màláìkà tán o mi ò sọ part one tọ́ o part two òun ni ìgbà tá a tún wá kó àwọn èrò púpọ̀ yẹn ti èrò púpọ̀ èyí tí mo sọ nípa ti àwọn làìmọ́ rẹ láńkó àti kíní yẹn bí gbogbo wọn ṣe ṣe ni bájì bájì bájì bájì bájì bájì nígbà yẹn tí n bá sọ̀rọ̀ fún màláìka màláìka béèrè question kan lọ́wọ́ mi òun fẹ́ wo ibi tí àfẹ́ jẹ lára mi àwọn ọmọ ẹ máa jẹyà kú láyé ni ìyàwó ẹ máa jẹyà kú apadà sí burúkú máa bá gbogbo yín àwọn tó gbowó mi gbogbo yín tẹ́ jọ ọmọ tẹ́ ẹ na fún ọmọ yín yẹn wò ní dàgbà lọ́wọ́ yín ọrùn ọmọ yín máa ṣẹ́ ni ọ̀run máa ṣẹ́ ọrùn ọmọ yín ọmọ yín ọ̀run máa tú wọn ká ọmọ yín ọ̀run máa sọ gba ọmọ yín di ọmọ ìyá òòṣà èyí tí ò bá kú kò ní dá èyí tí ò bá kú kò gbádùn ayé wọn máa ló ṣépè fọmọ ọlọ́mọ ṣe é ṣoore fáwọn ọmọ tèmi ni ṣe é ṣoore fèmí ọmọ ọlọ́mọ ni gbogbo àwọn babaláwo ní àṣírí wọn ò ní bò gbogbo àwọn àfáàjáàna ọmọ yín gbogbo ọmọ pátá wọn máa kàn wọn ní àbùkù ayérayé ọlọ́run àfojú wọn gbolẹ̀ gbogbo ewé àti oògùn yín tẹ́ ti fẹ̀jẹ̀yàn ṣe ẹlẹ́dàá àwọn tẹ́ ti pa sáyé àti tẹ́ pa sọ́run ẹlẹ́dàá wọn máa bá yín jà ìṣẹ̀dá àwọn tẹ́ dà sí ogo tẹ́ dà sí àdánwò ìṣẹ̀dá wọn máa bínú sí yín ọlọ́run tó nílẹ̀ tó lókè tó ní omi àtẹ̀jẹ́ yín ó máa gbogbo nǹkan ayé bá yín jà ọ̀run máa yẹ̀yẹ́ yín àbùkù tí ò lérò àbùkù tó kán gógó lọ́lọ́ máa dá fún yín ilé yóò ní tòrò that's just one o ẹ̀sálẹ̀ ìwú tó fẹ́ fi mí ṣe níbẹ̀ yẹn níjọ́ ènìyàn tọ́lọ̀ ń yọ mí o tó bá jẹ́ pé mo jẹ́ bí ìṣù ẹ̀gbẹ́ kan tí wọ́n lọ́wọ́ tó wẹ́ pé mo láìkí ká máa fògùn wẹ̀ ká máa ṣe nǹkan mí ìbéèrè ogun lọ́wọ́ ẹ̀ o òsínwín tó lóun fẹ́ ẹ̀pù mi ẹ̀ tí òrò owó tíkẹ́ẹ̀tì wá sí Dubai tèmi ra tíkẹ́ẹ̀tì fún táṣì èrè ṣe tán tán ló fẹ́ ẹ̀pù mi àwọn tó nídìí ẹ̀pù àwọn olòṣì èèyàn àwọn gbàtú ẹ̀yọ̀ tó bá ti rí àwọn báwọn máa tora wọn ní bí sojà àǹtì wọn máa wá ní after the order wọn fẹ́ bù ẹ̀ ikán àwọn sọ̀rọ̀ àwọn di kákáwọ̀ àdìbọ̀rà lẹ́yìn lẹ́yìn tí mo sọ tight àti offering tí mo sanwó fún pásítọ̀ mo lọ chọ́ọ̀ṣì mo máa ń fi owó mi tu ọlọ́run ni màá ṣe nǹkan bàtà ẹ̀yìn máa wá lẹ́yìn ẹ̀ lè lu ẹ̀ kájú sí ṣé ẹ̀rí ní pọ́lọ́run jù yín lọ aláyé pàjẹ́sẹ̀ fún tó fi mílẹ̀ a máa ní ìlú tó wáyé àti jẹ́ kó gbádùn bẹ́ẹ̀ òfò lẹ́ẹ̀ṣẹ̀ ibi tẹ́yìn wà kòkò ní tura fún yín ẹ̀yin lẹ́yìn da orílẹ̀-èdè nàìjíríà rú kó pa yín dànù kọjá kí nàìjíríà sìn tó bá ṣèdájọ́ ilé ní bóyá nàìjíríà òbí sẹ́tù kẹjá ká máa wò wọ́n ṣèdájọ́ ni wọ́n sọ̀pọ̀tì nàìjíríà máa máa dàrú ẹ̀ máa fìyà jẹ gbogbo nàìjíríà ni ẹ̀yin jóná tó tẹ ẹ ti ẹ ti jẹ́ ògo oríṣiríṣi dànù ẹ kí life waste ẹ máa sẹ pé ẹ fẹ́ go school bẹ́ẹ̀ lè jẹ́ lọ́ọ̀ wọ́n ẹni bá ti gbé kàkà kí ọba kò sí tó ti fẹ́ fún àpótí ẹ̀rí lè mi àwọn nǹkan ní tèmi mo gbàdúrà mo sun ẹkún bí ẹni máa kú kí tó rí gbà lọ́dọ̀ ọlọ́run I pray I suffer singularly God just support me and do that And àgbọ̀ wá dé ẹ̀mí pẹ̀ ṣirin ni ó dàbí kékèèyàn kí sọjà àǹtí ní yín tó tọmọ tí ẹrìn wọnú ná ẹrìn wọnú iná iná tó gbóná ẹrìn wọnú eérú lẹ kọ́kọ́ pè tẹ́lẹ̀ kọ́kọ́ rìn wọnú eérú ẹ mọ̀ pé ìsàlẹ̀ ẹ̀ gbóná gan láyé bàjẹ́ wọn máa ti dáná wọn fẹ́ borúkọ wọn jẹ́ ni so ẹ̀yin ṣe ti rí gbogbo èyí tẹ́ ẹ join group orí burúkú lórí social media àtẹ̀yìn tẹ́ wà lọ́dà ẹ̀ sáà mo sọ fún àwọn ìjọba nàìjíríà àtọlọ́pàá ẹ connect àti ẹ̀yin interpol ti abroad ẹ connect pẹ̀lú ìlú yẹn ẹ sábọ̀d náà máa ń pe gbogbo èèyàn ó ta èso inú pósí gbogbo nǹkan yẹn ló ń tà anybody tàgbà ti ń tà ó ń pa wọn ń pa bóyá nàìjíríà ló ti ràn bóyá jẹ egungun òyìnbó ló dẹ̀ máa ń lò àbí tó náà wú àbí tó ti ń tà say no to all this nonsense killing and terrorism broad daylight scamming and bugan people also it's a taboo there is no they know us for bad thing let us say no to Push it. i just say one o mo kàn fi kan ṣe sample fún yín ni o bí ìtọ́fẹ́ fi mí ṣe ní ọjọ́ ìmúsọ yẹn o but side yẹn nìkan ni mo sọ mi ò tí sọ ti efele o wọ́n dédé kì ẹ́ mọ́lẹ̀ mi ni mo wá dẹ́rẹ́bà Wàsíù ní kọ́ máa wà mí kiri fúnra mi mo máa ń wára mi tí ìbá dẹ̀ fẹ́ wa mọ́tò máa ní Nàìjíríà máa ní kí Ṣọlá wà mí fúnra mi lórí dédé tó wọ́n dédé máa wà mí kiri tó bá ní kọ́ rù mí lọ síbì kan àwọn alájàlẹ̀ bí wọ́n jẹ́ ọ fẹ́ mọ́rí kan wọ́n jẹ́ ni ọ mọ́rí kan wọ́n jẹ́ ni ọ mọ́rí kan wọ́n jẹ́ ni o lísì wá dó sórí social media máa gbé wèrè bí wèrè òṣì ọmọ sọ pé wọ́n lówó àwọn boys tí wọ́n rí tí wọ́n mú yẹn ọ́fíìsì ẹ̀ náà ló jókòó sí òun náà lè fi nǹkan mèremère kó decorate ọ́fíìsì ẹ̀ kẹ kó wèrè kẹ kó stone orí burúkú sí adé òsì kẹ máa dé kiri ìgboro kẹ máa pèrè ayé nìkan bàbàrà ẹ̀yin apààyàn àwọn òkú yẹn jẹ o tẹ́lá pé fáwọn ọ̀láyìn àkó yẹn jẹ rárá àlá ìyẹn bó ṣe jẹ o Nigeria government Nigeria police ọ̀rọ̀ Lizzy yẹn ọ̀rọ̀ ọkọ̀ tẹ iṣẹ́ tẹ ṣe yìí mo pàtẹ́wọ́ fún yín bọ̀tọ̀ ọmọ tó kígbe lábẹ́ òun Lizzy jọ yẹn ẹ jẹ́ ẹ tún gbé wá lórí tí inú sọ̀rẹ́dà bẹ́ẹ̀ ni. ẹjọ́ tó bá ti sọ nípa mi ẹ bá wa investigate ẹ o ó ti yé torí wọ́n lè fẹ́ sọ̀rọ̀ ó ti mí ìmọ̀ wọn rí o so à lè bèrè with date and time lèmi máa ń ṣiṣẹ́ o ẹ mọ̀ pé lísì náà sọ fún mi pé èmi ń kọ́ o ó ní ẹnìkan gbé sórí wa fún òun jọ sí nígbà tí mò ń sọ ọ̀rọ̀ àjálẹ̀ tó fẹ́ kí n gbẹnu kúrò mbẹ̀ wọn ò lè ṣèkà fún mi to this extent kan sọ pé kí n dákẹ́ ó ti yé bẹ́yẹn gbogbo tẹ ẹdẹ gbogbo ìkàtẹ ìkàtẹ ti ṣe fún mi you go to pay damages See that you pay damages you go your way now you let me be my own you cannot go score free ẹgbọ́n abẹ́ dáhùn ẹ lè go score free ìgboro ah, ìgboro ò ní sùn o ìgboro ó sùn kìí. bọ́rọ̀ rẹ sọ̀rọ̀ òun la gbé síta yìí ṣàparọ́ mọ́ yín. Mm. Ah, ẹ jẹ́ ká dúró báyìí ṣùgbọ́n ká tó máa lọ. ẹ jẹ́ àsáré sọ ìròyìn díẹ̀. Hmm. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ti àná ó ṣẹlẹ̀ àwọn kọ́sítọ́ọ̀mù àwọn yóò pín àwọn oúnjẹ tí wọ́n kó jáde lọ́nà ẹ̀bùrú. E àwọn gbà padà fún gbogbo tọ́kọ́ jáde lọ́nà ìlú gbà padà fún àwọn ará ìlú congratulation wọn náà máa pín oúnjẹ tí àwọn kọ́sọ̀mù gbà wọn máa pín ìwé yorùbá tòótọ́ ló sọ ọmọ yorùbá ni mí ó ní ní ìwé yorùbá ní ibì kan ó tún sọ wípé ó tó tán o ìjọba àpapọ̀ halẹ̀ mọ́ àwọn tó ń ṣe sìmẹ́ẹ̀tì wọn wọn láwọn yóò sì sí ẹnu ibodè wọ́n láwọn yóò sí ẹnu bodè sílẹ̀ kí símẹ́ǹtì máa wọlé ọ̀pọ̀ ní ọ̀pọ̀ yanturu ìyẹn bí wọn kò bá dín owó símẹ́ǹtì wọn kù wọ́n ní pé wọ́n máa ṣí ọ̀nà fún àwọn tó ń kó símẹ́ǹtì wọlé wọ́n ní kẹ́ fọkàn balẹ̀ símẹ́ǹtì máa tó wálẹ̀ ṣètìyé torí ìjọba wọ́n ní wọ́n halẹ̀ ní ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ ni ìtìjú ńlá èmi ò mọ ìtìjú ńlá Tinubu pa pàṣẹ kí wọ́n sanwó tilẹ̀ ìjọba Nàìjíríà jẹ́ àwọn iléeṣẹ́ ilé ìjọba Nàìjíríà jẹ́ iléeṣẹ́ iléeṣẹ́ mọ̀nàmọ́ná kíákíá ìyẹn NEPA ó ní ìtìjú ńlá ni hmm. ó ṣẹlẹ̀ ilé ìgbìmọ̀ asòfin àgbà Àbújá fẹ́ ṣàṣèwádìí Buhari àti Emefiele ẹ jẹ́ àkàyàn lẹ́ẹ̀kan sí i ó ṣẹlẹ̀ ilé ìgbìmọ̀ asòfin àgbà Àbújá fi fẹ́ ṣèwádìí Buhari àti Emefiele Emefiele Emefiele. wọ́n ní wọ́n ẹ fọkànbalẹ̀ wọ́n ti fẹ́ ṣèwádìí ó dójú ẹ̀ o ọ̀gá iléeṣẹ́ Nigeria breweries plc as ẹ̀sádì ẹ̀sádì ní ọjà àwọn kò tà mọ́ ó ní ọjà àwọn kò tà mọ́ o wọ́n ní àwọn èèyàn ò mu ọtí mọ́ ẹ ṣe ọtí wá jẹ òmìnira ẹ mú mi ẹ mú mi ṣé ọtí wá jẹ́ òmìnir ṣé ọtí kílẹ̀ ọtí jẹ́ omi dá lára jọ tí lọ tọ́tí bá wọ́n ẹ̀mú mi. ó tán ìjọba Ọ̀yọ́ ní kí baálẹ̀ ìlú ìlúà ní ìjọba ìbílẹ̀ Ṣakí west olóyè Kìlání Àjàní lọ rọkun rọkun ilé wọ́n ní kán lọ rọkun ilé wọ́n lọ fẹ̀yìn wọn tì í wọ́n lọ fẹ̀yìn wọn ti àgbá nínú ilé ó tán àwọn ọlọ́pàá ti gbé Julius Abure alága ẹgbẹ́ òṣèlú Labour Party ló bá tán. ẹ má ṣe ìbéèrè ìwọ́de àti ìyanniṣẹ́ lódì lọ́sẹ̀ tó ń bọ̀ o lẹ́nu ẹ má ṣe ẹ̀mí lọ́sẹ̀ tó ń bọ̀ lẹ́nu púpọ̀ àwọn ọ̀tá àlàáfíà sì lè lọ láti fi da nàìjíríà rú àwọn ọ̀tẹ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ pariwo sí ẹgbẹ́ òṣìṣẹ́ wọ́n ní ní ọ̀sẹ̀ tó ń bọ̀ tí ẹ bá fẹ́ yanṣẹ́ lódì ẹ jẹ́ kó ṣe é ṣe ní wọ́ọ́rọ́wọ́ ẹ má ṣe ní tìjà ẹ má jẹ́ kí àwọn tí ó fẹ́ jalè àti àwọn gbọ́mọgbọ́mọ tó ń ta páàtì ènìyàn kó ń ṣe kíni kó ń dà sírọ̀ kó ń dàbẹ̀rù ẹ ṣọ́ra o. Hmm. ilé ìgbìmọ̀ asòfin àgbà Àbújá pariwo ìjọba Tinubu wọ́n mà ní wọ́n tún pariwo ìjọba Tinubu o kí ló ṣẹlẹ̀ ẹ fi Tinubu lẹ̀ ẹ pariwo ṣe tí màá náà. <laughs> ká tó máa lọ Elédùmarè má fẹ́ ìṣòpin o à ń lọ báyìí a máa tún padà wá ẹni bá ní a má dín náà ní ànídé bá ẹni bá ti gbé kàkà kí ọba kò síbi tẹ́ fẹ́ fún o ẹ fò ó gbé fóun fólóhùn ni o ẹ ẹ ní sinmi your mind no go touch ground you no allow me to rest you no allow my daughter to rest you no allow me to progress your mind no go touch ground ọlọ́run ò sí lẹ́yìn alábòsí bẹ́ẹ̀ so gbogbo ẹ̀yin pásítọ̀ <laughs> àwọn pásítọ̀ aláṣọ ara náà wà o bọ̀tẹ́ ilé ìtaka ló tá a ṣe lónìí tá a fi wọn lónìí àwọn pásítọ̀ kérúbù àkérosìn ẹ má bínú ẹ ti rí tá a bá pè wọn kérúbù àkérosìn ètò yìí ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ mọ́ rí ti máa fi pè wọn kérúbù wọ́n máa ń wá kérosìn kiri ní àti kándù tó bá ti fẹ́ lọ sẹ́yìn ìgbóyè báyìí kérúbù àkérosìn wọn wọn ẹni délé kérúbà kérúbà sẹ́ráfù kẹ́ máa ń àwọn tó dẹ̀ dá sílẹ̀ àwọn èèyàn gidi ni ṣùgbọ́n àwọn kérúbà kérò sí mo gbọ́ tí ìyá kan tí akówó nàìjíríà pamọ́ sọ́wọ́ wọn sọ wípé all the people in the churches of Alasara they always coming to us secretly to do iṣẹ́ for them iṣẹ́ yẹn náà lè ṣe tẹ́ fi ń gba owó nàìjíríà gbogbo yín pátápátá jàjà yín tẹ́ support ogun ìgbésàyè mi your mind no go touch ground gbogbo ẹni tẹ support ogun against ayé ọmọ mi your mind no go touch ground. kátó àmà lọ báyìí ẹ̀yin tẹ wá sẹ pé owó wọn gbogbo oúnjẹ economy ẹ mọ̀ pé bí wọn ṣe ẹ mọ̀ pé ìjà tí wọn ń jà ní ìlú Ukraine àti Russia látijọ́ yìí tí wọn stop ẹ mọ̀ pé wọn ló affect a lot of economy ní káàkiri àgbáyé àkọ́dá oró kò dàbí àdágbẹ̀yìn ẹni tó bá ti ń dóró ẹjù wọn sí kànga ìjọba tó wà nílẹ̀ yìí ẹ bá ti rí àwọn tí ó bá fẹ́ da yín lóró tí wọ́n ṣàǹṣe pé kò ní dá náà ni tán rè pé àwọn afẹ́ jókòó ń fẹ́ ti àwọn èèyàn sínú ìjì kan ṣáà máa wá wò kán máa náwó nàìjíríà pẹ̀lú ìrọ̀rùn ẹ̀ tí wọ́n sí kànga jóná ni wọ́n èyí wọn ẹ̀sọ́ wọn sódò ẹja tó máa gbé wọn jẹ this time around kò ní gbé wọn sí èbúté nínéfè o kò ní gbé wọn síbẹ̀ ìsàlẹ̀ odò pátápátá ọ̀dọ́ olúwẹ̀rí màgòdò ló ń gbé wọn lọ máa jẹrà síbẹ̀ ni bye for now ọlọ́run bàbá mu àti ẹ̀mí mímọ́ adúgbẹ́ fún yín lónìí àti ti ń lọ máa bá wa lọ má fi ṣèkùn Elédùmarè ẹ má gbàgbé justice for Mohbad náà gbogbo ẹ̀yin tí ẹ bá gbowó àtẹ̀yin tí ẹ bá san owó àtàwọn èèyàn tí ẹ máa ní kọ́ máa gbógun tì mí ẹ ní pé gbogbo ẹni bá gbowó àtàwọn bá sanwó láti máa gbógun sí èmi Bọ́lá Fọláṣadé àtọwọ́ mi Adébùkọ́lá gbogbo irú ẹ̀yìn dábẹ́ ẹ ní pé ikú òjijì má máa gbé yín pa ẹ ṣọ́ra fáwọn èèyàn ibi tó bá lọ tó pé mọ́ ṣọ́ra fún wọn bẹ àti àwọn gúrùpù òṣì àwọn terrorist group tó ní káàkiri orí social media say no to it orí group gbogbo àwọn tẹ́ẹ̀rí yẹn náà tán láwọn disciple mẹ́tàlá orí facebook àwọn náà wà lórí facebook lára àwọn ṣó máa ń lọ sábẹ́ wọn bí tán ti ń tewé wọ́n wà bẹ́ẹ̀ níbi tán ti ń te ìbò tán máa ti máa ń pariwo pé àwọn ìyá wọn ni lọ́dọ̀ lẹ́sì wọ́n máa wà bẹ́ẹ̀ gbogbo àwọn tẹ́ẹ̀rí tán fìyàn ṣe wọ́n yẹn wọ́n wà lọ́dọ̀ ẹ̀sà bọ́ọ̀dù àwọn tó ń jiyàn gbé kan gbọ́wọ́ wọn sókè kan lọ́kọ́ ara rẹ represent wọn ní diaspora láti máa pààyàn jẹ. Hmm. Nigeria in nìkan ni eating woman be using people for issue. Town you obìnrin be àwọn èèyàn ní ẹni ẹ̀tẹ́ bá bọ́ ṣe sọ lóun ra oògùn ìmájì mọ́tò ló máa pa gbogbo yín ọmọ yín ò ní dàgbà tá a bá ṣépè fún àwọn ènìyàn a máa ṣépè fún ọmọ lọ ṣé àwọn ilé tó bí ọmọ yìí sí àwọn ilé ìbímọ máa ní ọmọ wọn ò ní dàgbà àwọn kan máa sọ pé ó ń ṣépè fún àwọn ọmọ tó tó dùn ibùtù ní ìfìyàdúrin tó bá bìí pé wọ́n mọ̀ ó ṣépè fún bọ́tà olórí burúkú ni yín so ìyẹn bó ṣe jẹ́ o gbogbo ẹ̀yin adéwèrè tẹ́ ń gbé kiri oyè òsì wọ́n fẹ́ jẹyẹ o wọ́n ṣèwúyẹ o wọ́n fẹ́ jẹyẹ o wọ́n ṣèwúyẹ o wọ́n fi ń pọ̀tì wọ́n fẹ́ máa fi camouflage kí àwọn ìjọba kọ́ máa rí àwọn ọkọ̀ tó yẹ ṣé wọ́n máa create one day or the other ló fò àwọn olófò ọmọ aláwọn ológo kí ló tẹ̀ ń bínú ọmọ ológo kí ló tẹ̀ ń bínú ọmọ ológo kí ló dé tẹ̀ ń bínú ọmọ ológo. ẹ̀rẹ́ náà tó náìsí mo náìsí ni báyìí fọ̀ náà ẹ má bínú kẹ́ tó máa lọ ẹ ṣàṣírí ẹ bá wa rà help me to buy. tí tí mo ṣe ń sinmi tí mo báyìí fọ̀ náà. kílódé tẹ̀ ń ọmọ ológun jẹ́ tẹ̀jú kílódé tẹ̀ ń bínú ọmọ ológun ọmọ ológun kílódé tẹ̀ ń ọmọ ológun kílódé tẹ̀ ọmọ ológun bínú mi mọ́ bí bá ti bínú mi kí inú kó pa inú ló máa pẹ́ tu.